a ó máa bára wa sọ̀rọ̀ nípa nǹkan kan tó ṣe kó pàtàkì púpọ̀ nínú ẹ̀sìn tá à ń ṣe nítorí pé àwọn kan wà nínú ìjọsìn eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ní ká máa ṣe ṣé ń bùkátà ká ṣe ìpalẹ̀mọ́ fún un pẹ̀lú ìmára ìmára yìí ó ń bẹ nínú alfurudu al-ainiya àwọn ojúlówó ọ̀ràn yẹn eléyìí tó ṣe pé kò ṣe é má ṣe ni wa kó tó di pé a ṣe ìjọsìn ìmára yìí ó náà ni ohun tí a fẹ́ mẹ́nu bà lónìí ìdí tó sì fi jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ wa tòní yóò dá lórí ìmára wọn náà ni pé àwọn èèyàn kan bíi mélòó àwọn náà ni wọ́n tọrọ ká jẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ kan wáyé nínú ètò hudan wa bushra eléyìí tí ó dá lórí àlàyé nípa bá a ti ṣe wẹ̀wẹ̀ jánábà nítorí kò yẹ kò sì dá kápá máa tijú látàrí títàn tàǹtàrà wa jẹ ó jẹ́ pé àmọ́ nípa ẹ̀sìn wa ṣùgbọ́n ìtìjú lórí irọ́ òní lè mú wa sọ pé ẹ dákun báwo ni wọ́n ti ṣe ṣe ìjọsìn náà ẹ ń torí kẹ́ni tó bá fetí kọ́ irú béèrè bẹ́ẹ̀ kọ́ má bàa máa wò wá tún wá wò adúrú bẹ́ẹ̀ ṣe dàgbà tó àtijọ́ tó ti bí tẹ́ǹtì ṣe Islam ẹ̀ wàá ma ìwẹ̀ jánábàáwẹ̀ láti máa ń pé ọ̀pọ̀lọpọ̀ náà nínú wa ló ṣe yí pé èyí tó kéré gan sí jánábà ọ̀ máa ṣe ṣùgbọ́n a máa fi agídí a máa fi ṣẹ̀sìn láì jẹ́ pé a máa bó ti ṣe yẹ ká máa ṣe àwọn ẹ̀sìn tọ́lọ́wọ́n bá fi pa wá láṣẹ ó burúkọ da nínú wà ẹnìkan tí sọ pé lódodo ibi orin wákà kan tó ń gbọ́ lòun ti kọ́ bá a ṣe wẹ̀wẹ̀ jánábà subhanallah tó sì yẹ kó máa rí bẹ́ẹ̀ wọ́n máa mùsùlùmí tó ṣe é pé ó yẹ ká pé wọ́n fi ọ́ sílé kíó wọ́n fi ọ́ sílé kíó ìwọ ló dúró kọ́ àbó òtí ẹ̀ ṣe kò ń gẹ́ pé wọ́n fi ọ́ sílé kíó o ti wá bára rẹ lágbàlagbà kí ló wá ṣẹ́kù ju pé kó máa lọ sí ìdánilẹ́kọ̀ọ́ lọ níbi tó ti máa gbọ́ àlàyé nípa ẹ̀sìn rẹ tó sì ti láǹfààní láti máa ṣẹ̀sìn náà gẹ́gẹ́ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ. At-tahara èdè lárúbáwá ni ìmára ìtumọ̀ rẹ̀ ni an-nadafatu wan-nazahatu 'an al-aqdhar al-hissiyyati ká fọ ara wa má ká ṣe ìmọ́tótó kúrò nínú gbogbo dọ̀tí. àti ẹ̀gbin èyí tó ṣe rí àti etí ò fojú gani eléyìí là ń pè ní at oríṣi méjì ó ní at lábẹ́ òfin ṣẹ̀ríyà alákọ̀ọ́kọ́ ọ̀nà ni fún èyí tó ara wa. èyí tó hàn nínú ara ka mọ́ eléyìí oríṣi kan ní nínú oríṣi méjèèjì eléyìí tí ìmọ̀ra pín sí mo fẹ́ fọ ara mi kó mọ́ ọ̀nà tá a máa gbà ṣe eléyìí ó náà ní ká ṣe àlùwàlá àlùwàlá yẹn a fi ń ṣe àfọ̀mọ́ èyí tó hàn nínú ara wa ni a sì tún máa wáyé pẹ̀lú ìwẹ̀ wíwẹ̀. nítorí pé ìwẹ̀ yẹn eléyìí tí àṣẹríà tó mú wa gẹ́gẹ́ bí ìwẹ̀ jánábà ìwẹ̀ hayo ìwẹ̀ bímá ìwẹ̀ ẹ̀jẹ̀ àárẹ̀ nígbà tó bá dá bẹ́ẹ̀ ni ìwẹ̀ tẹ́ni tó bá gba islam tí ó kọ́kọ́ wẹ̀ tó fi dórí ìwẹ̀ eléyìí tá à ń wẹ̀ kù tó tó fi dórí ìwẹ̀ eléyìí tá à máa wẹ̀ kù nígbà tá a bá fẹ́ gbé ihram láti ṣe hajj àbí umra ní ìgbà tá a bá dé ọ̀kan nínú àwọn amawaki àyè bi tá a ti máa gbé al-ihram. bákan náà nínú ṣíṣe ìmára ara eléyìí tó hàn òun náà ní ká ṣe ìmára aṣọ wa ara wa ara wa nìsín. akramakumullah èèyàn lè ṣègbọ̀nsẹ̀ àbí kéèyàn tọ̀ ìgbé àti ìgbọ̀nsẹ̀ ẹ̀gbin ni méjèèjì mẹ́dí ó lè jáde lára wa àlùwẹ̀dí ó lè jáde lára wa àti mẹ́dí àti àlùwẹ̀dí gbogbo ẹ̀ náà ẹ̀gbin ni jíjáde wọn ó pè fún ká ṣe ìmára báwo láti ṣe ṣe ìmára á fọ ibi tẹ́gbìn yẹn wà ní à ń fọ̀ wọ́n má dáadáa tó bá ṣe pé omi òun náà la fẹ́ fi ṣe ìmára yìí eléyìí tá à ń pè ní al-istinja tó bá sì jẹ́ pé a omi láti ṣe ìmára yìí a ṣe a lo òkúta eléyìí tá à pè ní al ṣẹ̀ríyà ó wá sọ pé nígbà tó bá ṣe pé òkúta òun la bá fẹ́ lò. lati nu igbe tó jáde lára wa àbí ìtọ̀ eléyìí tá a tọ̀ á lo òkúta ẹyọ mẹ́ta láti fi ṣe ìmára yìí. bákan náà ẹ̀ṣẹ̀ríyà ó tún fi hàn wá pípé aṣọ wa a gbọ́dọ̀ rí pé aṣọ máa o nítorí pọ́lọ́ ń sọ yìí pé wa aṣọ rẹ̀ fọkọ má ẹ̀gbin ò gbọ́dọ̀ sí lára aṣọ rẹ̀ ṣáájú kótó dikpó fìrò aṣọ bẹ́ẹ̀ sí lọ ẹ rí i pé wọ́n gbé àwọn ọmọ wa ní ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀ wá bá nàbì sallallahu alayhi wa alihi wa sallam wọ́n fìgbà kan wọ́n gbé ọmọkùnrin fún ọmọ yìí wá jẹ́ ọmọdé kékeré ọmọ tí ò tí máa jẹun ju yí pé ọyàn ya rẹ̀ ti mú lọ. gbígbé ságbé fànàbì sallallahu alayhi wa ọmọ tọ̀ sànàbì là ànàbì ni kí wọ́n bọ̀ mọ́ mi wọ́n gbómi fànàbì ànàbì wa sallallahu alayhi wọ́n á mọ́ mi yẹn ọ̀wọ́n sí aṣọ rẹ̀ ìgbà tó wọ́n sásọ lọ́ba parí òjò bá ń lọ nígbà kan òun náà jẹ́ ọmọdé kékeré pólóró tí ò jẹ́ nǹkan kan ju pé mọ ìyàn ìyá rẹ̀ lọ ọmọdébìnrin yìí náà òun náà tún tọ̀ sí anabi sallallahu alaihi wasallam lára anabi sallallahu alaihi ní anabi gba omi ó fi omi yìí ó dà sí aṣọ rẹ̀ aṣọ wa di anabi wa gbó gbó dáadáa pàtó gbó ó tún omi míì ó fi sìn ẹ̀gbà náà lọ wá fún un eléyìí túmọ̀ sí pé wasiyabaka fatahhir aṣọ rẹ fọkọ́ má aṣọ rẹ fọkọ́ má arábìnrin kan wá bá nàbì sallallahu alayhi wa sallam ó ní tí ẹ̀jẹ̀ nǹkan oṣù mi tó bá yí aṣọ mi kí ni kí n ti ṣe anábì ni ọ̀rẹ́ lómi ọ̀wà gbó tó o bá gbó ọ̀wà fi omi sìn ín tó o bá sìn ọ wà á fún o ti má nìyí arábìnrin wa ní tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ti ṣe wíìn tí ojú àpá àwọ̀ ẹ̀jẹ̀ tó bá tún ṣẹ́kù lára sọ́ńkọ́ táàyè rí bíi pupapupa lára rẹ̀ arábìnrin àwọ̀ yẹn kò ní ní ọ lára nígbà tó o bá ti ṣe bá a ṣe ni kò ṣe èyí túmọ̀ sí pé wa thiyabaka fatahhir aṣọ rẹ̀ fọkọ́ mọ́ Islam kò fàyè sílẹ̀ fọ́bùn à ń tábà à ń fòkúta nu ìdí gbogbo eléyìí la Nabi sallallahu alayhi wa sallam ṣe ó nínú hadithi Anas ibn Malik radiyallahu anhu ó nígbà tá Nabi sallallahu alayhi wa sallam tó bá fẹ́ lọ sí I yìí máa pè mí pé kí n gbé omi tẹ̀lé òun àtẹ̀mí àti ọmọ kan tó náà jẹ́ ọ̀dọ́ bíi wá gbé omi tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam ẹ máa gbé omi yẹn wọn ó lò láti fi tábà ní lẹ́yìn ìgbà tán bá ṣègbọ̀nsẹ̀ tán. bẹ́ẹ̀ náà ló wá nínú àdéhìí Salman al-Farisi àti àwọn míì wọn anabi sallallahu alayhi wa sallam ni ẹ bá ń sa òkúta wọn wá sa òkúta wa anabi lókúta mẹ́ta ni kò sa wa wọn sa òkúta wa wọn sa òkúta méjì ìgbẹ́ imí ẹran kan anábì sọmi ara nù wọn ni kó lọ wó kùtà míì kó fi si ìgbà tó kùtà tó pé mẹ́ta anábì sallallahu alayhi wa sallam ńlọ tó lò ilé ìlà ń pè ní al-istijmar anábì sallallahu alayhi wa sallam ó ní man istajmara falyutir ẹni tí ó bá fòkúta tí ó bá fi nù kó jẹ́ ọjẹ́ mẹ́ta tí mẹ́ta ò tó àjẹpé márùn tí márùn ò tó kọjá méje tí méje ọba tó ajẹ mẹ́sàn tí mẹ́sàn ọba tó ajẹ mọ́kànlá yẹn ni pé òǹkà tí ò ṣe pín fún méjì láì ṣẹ́kù bákan náà àyè ń bẹ nínú ìmára eléyìí tó hàn etí òfin ọlọ́run ọba tó ní ká mójútó ayé wa eléyìí tó ṣe wípé a ti fẹ́ sin lọ ọ gbọ́dọ̀ jẹ́ tó má ìbá jẹ́ mọ́ṣáláṣí ìbá sì jẹ́ àyè ibòmíì a gbọ́dọ̀ jẹ́ ibi tán mọ́ ẹ rí ọlọ́run bá ń sọ fún wa nípa nípa àṣẹ ilé tó ń fi pa anabi ibrahim aleyhi salam àti ọmọ rẹ̀ ismail ọlọ́run ní wàhídìnnà ilé ibrahim wa ismail àǹtọ́hìrọ̀ bẹ́ẹ̀tì ẹ̀lẹ́tọ́ ìfínà wàlàkìfínà wàrúkà ìsojúd ọlọ́run ní àwa pa anabi ibrahim láṣẹ àtúnwàtà anabi ismail ikú ẹ̀fọ́ ilé mi kọ́ máa ìyẹn káàbà ẹ̀fẹ̀ kọ́ má nítorí tani fún àwọn ẹni tó ṣe pé wọ́n máa wá sí lọ́wọ́n ọba níbí látàrí pé wọ́n ń ṣe tọ́wà àbí wọ́n máa wá sí lọ pẹ̀lú pé wọ́n ṣe pẹ̀lú pé wọ́n ṣe ẹ̀rẹ̀tìkáp àbí wọ́n máa wá sí lọ pẹ̀lú pé wọ́n ṣe sọ́lẹ́à mọ́ṣáláṣí agbọ́dọ̀ rí pàṣẹ ó má mọ́ṣáláṣí kìí ṣe lédọ̀tí mọ́ṣáláṣí kìí ṣe ibi tó yẹ ká máa fi ẹ̀gbin ká máa fi lọ. ó wá nínú hadithi aisha radiyallahu anha ọlọ́ nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó dúró nínú mọ́ṣáláṣí lọ́jọ́ kan gbàtọ́ wa wo wájú ló bá rí kẹlẹ̀bẹ̀ tẹnìkan ha sínú mọ́ṣáláṣí anabi sallallahu alayhi wa sallam ó wà lọ ó lọ ha kẹlẹ̀bẹ̀ yẹn kó níbi tó wà ó sọnù anabi wa sọ yìí pé ẹnikẹ́ni nínú tó máa ń ti sọlẹ̀ kó pé iwájú òun tóun ti dúró ibi tóun ó forí kan tóun wò kò gbọdọ̀ síjú kúrò ń bẹ̀ torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa wà níwájú rẹ̀ ní déédéé ibi tó ọkọjú sí yẹn ọlọ́run ò sì ní gbójú kúrò níbi tí ọkọjú sí títí tí wọ́n fi sí ojú rẹ̀ kó ń bẹ̀ ẹnìkan ló yóò ti gbọdọ̀ tún hakẹlẹ̀bẹ̀ má sí iwájú rẹ̀ eléyìí túmọ̀ sí pé mọ́sálásí jàmá ẹsẹ̀ ibi tó yẹ ká fọkún sí ká hakẹlẹ̀bẹ̀ sí anábì sọ. So, onítẹ̀nìkan ni bá fẹ́ tutọ́ àbó fẹ́ ha kẹlẹ̀bẹ̀ nínú mọ́ṣáláṣí ó tutọ́ ha kẹlẹ̀bẹ̀ sí abẹ́ àtẹlẹsẹ̀ rẹ̀ sí abẹ́ àtẹlẹsẹ̀ rẹ̀ gbàtọ́ bá tutọ́ tọ́ ha kẹlẹ̀bẹ̀ tán ó fi bàtà rẹ̀ ó fi gbó malẹ̀ tí ó fi jẹ́ pé àrímá ló máa ń kérò àwọn mọ́ṣáláṣí tiwa lónìí tá à ń ṣe flọ́ọ̀rì tó ṣe pé àrípẹ̀ tá a lè ha kẹlẹ̀bẹ̀ ká dàbò ẹni tó bá ti ha kẹlẹ̀bẹ̀ kọ́ ha kẹlẹ̀bẹ̀ kó tutọ́ sínú èkísà léwọ́ rẹ̀ tọba tú sínú ìkísà léwọ rẹ fisapò rẹ ẹlòmíì wà jọ pé wọn ì pọn mọ́ṣáláṣí lé rárá ẹrì tó fàkún báyìí yóò sì mú kun yóò fi rẹ aró ògiri mọ́ṣáláṣí sọdọ abán ọdọ abẹ yàrá rẹ tí ọjà mọ kankan lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí tọjẹ bí Ọlọ́run ọjẹ dán wò ń bẹ kọ wá fi kún kó fi yàrá ògiri yàrá rẹ tí ògiri lé tọlọ ńlọ ayẹ kọ máa fàkún kọ máa fi rẹ ọdájú pọpọlọpọ náà wọn kàn ronú ni tí wọn bá ronú àwọn náà bá mọ̀ pé nǹkan míì táwọn ń ṣe kódà anabi sallallahu alayhi wa sallam nínú àdìsí kan ọlọ́nà ẹlẹ́dàá mi ó fi ẹ̀san tó ń ti pèsè ilẹ̀ di àwọn àlòmà mi ó fi wọ́n hàn mí tó fi dórí eruku téèyàn bá gbá kó nu tó fi dórí eruku bíi jàǹkáwọ̀ téèyàn bá mú kó nu mọ́ṣáláṣí ládàá tó gbà lórí rẹ̀ ọlọ́run fi hàn anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam a rí i pé lárúbáwá kan òun jẹ́ lárúbáwá aróko láyé ànábì sallallahu alayhi wa sallam ọwọ́ anu mọ́sálásí ànábì gbàtọ́ wọnú mọ́sálásí lọ́ba wá ìhà àbíkánu mọ́sálásí lọ́ba lọ ọbẹ̀ lọ́ba bọ́ sókòtò ní bá ń tọ̀ àwọn sọ̀hábà kí ló ń ṣe ọ́ kí ló ń ṣe mẹ́tò olóṣù ń ṣe wọ́n bá bá pé ń tọ̀ ní abẹ́rẹ́ nǹkan mẹ́ mọ́sálásí tí èsì lè tọ̀ mọ́sálásí tí èsì lè gbẹ̀ àwọn sọ̀hábà ọba dídímà ọjàgbẹ́mà dídímà ah anabi sallallahu alaihi wasallam la tuzrimu ẹ má sẹ́tọ̀ máa ń di o subhanallah anabi àánú anabi kẹ ẹ má sẹ́tọ̀ máa ń di nítorí tó bá tọ̀ sínú mọ́sálásí òpin tá a sọ nípa tó ṣe ni pé ó ti ẹ̀gbin sínú mọ́ṣáláṣí ẹ̀gbin tó sì ṣe sínú mọ́ṣáláṣí tó ṣe fọ̀nù ni tó ṣe gbé kúrò ni ṣùgbọ́n tí a bá sẹ́tọ̀ máa ń dì ó lè ṣe sábàbí àárẹ̀ burúkú tó ṣe pé ó lè bá bẹ́ẹ̀ kúrò láyé nítorí tí a bá sẹ́tọ̀ máa àkàràmọ̀kùnmọ̀lá àrùn atọ̀ ìtọ̀ ọ̀dá ó lè ṣèyàn àrùn ìtọ̀ ń gbà mí orí abẹ́ǹsì ń ta mí gbogbo gbà ó lè ṣẹlẹ̀ tó anábì sọ̀rọ̀ lọ́wọ́ àjọ ni ẹ má sẹ́tọ̀ máa ń jì ẹjọ́ tó àtọ̀gbádùn báyìí lọkùnrin yìí tọ̀ bá a tó sì tọ̀ tán anábì sọ̀rọ̀ lọ́wọ́ àjọ là ní ẹ̀ríkù alayhi dhanuban minal maa ẹ da omi bọ́kẹ́tì ńlá ẹ dà létọ̀ rẹ̀ anábì sọ̀rọ̀ lọ́wọ́ àjọ làwọn àpè wọ́n máa ya mọ́sálásí ńṣe ni ó wà láti sin lọ àti ṣèrántí Ọlọ́run àti kí alukur'an kò sí fún ìgbẹ́ nìkan ìtọ̀ rẹ̀ tàbí ìdọ̀tí rẹ̀ ó wá rí i pé gbogbo èèyàn jágbe mú anábì ọ̀jágbe mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lànàbì fi bọ́ ń sọ̀rọ̀ inú rẹ̀ wá dùn so ẹ mọ̀ kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá kọ̀yàn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó máa ń wọlé síra ju ètò ṣe wípé bíi ìkànnì lábùkù ìtẹ́ńbẹ́lú ẹni ìyẹpẹrẹ ẹni ńlọ́bàbádé ó dájú pé àbùkù ìyẹpẹrẹ àti ìtẹ́ńbẹ́lú tẹ̀ ṣe fún lọ́pọlọ rẹ̀ ọ̀mọ́ rí oníranti rẹ̀ sọ fún ní dáadáa torí ẹ̀ ẹ̀kọ́ ńbẹ́ńbẹ́ fáwọn tá à ń bá ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ìyẹn lè ṣàìdá ṣùgbọ́n ẹ má fi àìdá kọ́ àìdá pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́ẹ̀fi kọ́ àìdá ọ̀rọ̀ tútù lẹ́ẹ̀fi kọ́ àìdá yọ̀wọ̀ á mọ̀ ike kì í ti pẹ́ ń kórìíra òun nítòhún ṣe tí ọ̀dà lẹ́fẹ́ tún ṣe amẹ́tọ́ wa kébí sẹ́ńtọ̀ là ń sọ kórì jẹ́ dàrú nígbà tí èso kójú kànà fún ọ ọmọ kúkú bọ̀ ọkọ̀ ọ. sẹ́yìn mọ̀ pé lóòótọ́ kò ní tọ́ ọbẹ̀ mọ́ lọ́la àmọ́ yóò pé èèyàn abúlé ni olórí mi dàrú ó ṣèṣe pé mọ́lọ́gọ̀ọ́ òfin ni pé ní òfin yẹn pé yẹn yẹn ni pé kákan ìyanu ká sọ̀rọ̀ kọ́ ni wọ́n ń pè lọ́gbọ́n èèyàn máa ronú kó tó sọ̀rọ̀ lọ́nà tó ṣe pé ntọ́ ọba sọ jáde yóò wúlò fẹ́ni tí bá ń gbọ́ ní tí wọ́n ń pè lọ́gbọ́n nù àwọn ọgbẹ́ni tó ti sọ̀rọ̀ kó tó ronú àwọn àgọ̀ burúkú nù torí ti di kó ti ba nǹkan jẹ́ púpọ̀ kó tó wá di kó ń ronú eléyìí jẹ́ báwọn. tọ́ oríṣi kejì nínú ma eléyìí tó jọra yẹn lórí gbogbo wa àwọn àti adé mùsùlùmí kárípà mójútó ó sì jẹ́ ọ̀ràn lórí gbogbo ẹni tí èsè mùsùlùmí kóun náà gbìyànjú láti kó náà ṣàwárí rẹ̀ ó náà ní ká ṣe ìmára inú wa inú wa ó ń bùkátà ká ṣe ìmára rẹ̀ torí pé gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú ó kún inú àrùn burúkú dókítà bá lọ sípìtì ẹ lè rí ìtọ́jú fún ọ̀pọ̀ nínú ọkàn mi ó ń bùkátà kásì lọna rẹ̀ lọ́nà tó a fi ní ìgbáyé gbádùn pẹ̀lú ìgbàgbọ́ òdodo a fi jáni tó ṣe pé ìmánì wa ó dúró a sì máa sẹ̀mí ní ìsẹ̀mí bíi kèfèrí lórúkọ pa jẹ́ mùsùlùmí torí ẹ̀ ló jẹ́ ká gbìyànjú láti rí i pé àwọn ìròyìn kíròyìn tí wọ́n á máa fi ròyìn àwọn èèyàn àbọ̀lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí eŋti ọ̀sọ̀ wa di ọ̀sẹ̀ bọ́ abọ́lọ́sàfù nínú pàǹfọ̀ inú wa mánu kí láǹfààní kọ́ sàlùwalá kí láǹfààní kọ́ wẹ̀wẹ̀ jánábà àǹfààní wo lọ́wọ́ àánú pé gbogbo gbà tó bá ṣe gbọ̀nsẹ̀ ọmọ àtàbà kò láǹfààní kankan ńgbà tó bá ti jẹ́ kọ́ sẹ̀bọ̀ bá ní ọ ìwọ kìí ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan ló ń sìn ó pe nǹkan mí pẹ̀lú ọlọ́run ó ní ìgbàgbọ́ wípé ọlọ́run ẹlẹ́dàá wa ó nìkan kọ́ lọ́jọ́ràn èèyàn lórí wa pé ká máa sìn àwọn nǹkan kan míì náà tún wà tó ń sìn sìn lẹ́yìn Allah innaka bidhalika mushrik ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ti di ọ̀ṣẹbọ ìdí nu tó fi dẹ́pọ̀rọ̀ ọ̀rọ̀ wọ òní wọ rárá kí lọ wá dé di pé ìwọ náà wọn bá wọn kó òòsà oníkíní kan òòsà léyìn ni ìwọ náà sì gbọ́dọ̀ bá wọn kópa nínú bíbọ o tún wọn wá mọ́sálásí ọ̀dájú pé o sì nà o sì nà nítorí pé mọ́sálásí tó wà kìí ṣebi tó yẹ kó wà nù ìdí òòsà rẹ ibẹ̀ nílé tiẹ̀ àyè òsì fún ọ mọ́sálásí sáàdùkú tó gbàgbọ́ wípé òòsà yín tẹ̀ ń bọ̀ irọ́ lásán ni kọ̀lẹ́tọ̀ sí káàsì kọ̀lẹ́tọ̀ sí káàpè àti pé kẹ́ fọ́dà tọba jẹ́ pé atara igi ni wọ́n ti gbẹ́ ẹ fi dáná tó bá jẹ́ pààrọ̀ òkúta ó ní wọ́n bá ti gbẹ́ kẹ́ fi dí àwọn kòtòkòtòkòtò eléyìí tó kún àwọn ojú ọ̀nà wa lọ́sàn àti lọ́sì nítorí pé ẹni tí bá ti ń pè nǹkan mí ìyàtọ̀ sí Allah onítọ̀hún kìí ṣe mùsùlùmí o dáadáa ní kó fọ́ ọkàn rẹ̀ má kúrò nínú gbogbo eléyìí ọmọ yorùbá mùsùlùmí tọjọ́ ọmọ yorùbá iṣẹ́ ńlá ń bẹ wájú wọn wàláhì iṣẹ́ ńlá ń bẹ wájú wọn wàláhì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn òun náà ni wọ́n mẹ́bọ mẹ́sìn wọ́n mú ẹbọ mẹ́sìn sàǹsàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn òun náà ni agídídà láàmú wọn ò ní àsìkò láti tẹ́tí gbọ́ àwọn ojúpọ̀nà ibi táwọn ń gbà ṣẹbọ sọ́lọ̀ à ń bọ̀sibọ́sí pé wọ́n ti ẹ̀ gbìyànjú láti mápámọ́sẹ̀ bọ́ lọ́wọ́ àwọn ẹbọ tó ń ṣe sí Allahu Rabbul Alamin ìdínú tó fi jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ààyè ẹ rí i pé tí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn ọmọ mùsùlùmí náà lẹ́bàá ń bẹ mùsùlùmí lórúkọ lásán wọ́n lè sọ pé fada Burema Mahmudu àwọn náà lọ́wọ́ à ń tó bá ń ṣe eégún kọ́ ta ló gbẹ́ kúrú ẹ rí i pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mùsùlùmí ni wọ́n ó kè ń bo ní ìmánì náà wá alẹ́ ni tó tún jẹ bàbá Ṣàngó ńlu kan ọmọ mùsùlùmí náà ni àbùdù kínní kan abẹ́rẹ́ nǹkan dàrú islam náà wàá dà kò sí islam nítorí pé islam ìtumọ̀ rẹ̀ ni pé èmi ò ní ṣe nǹkan míì yàtọ̀ sí al-islam èmi ò ní pẹ̀lú míì yàtọ̀ sí Allah ìní sí ẹ̀rọ míì yàtọ̀ sí Allah yàtọ̀ máa ti wá ń sin nǹkan míì tó ń pe nǹkan míì yàtọ̀ sí Allah ó kọ islam ti fi ọlẹ̀ ìwé ṣe mùsùlùmí máa. ọ̀pọ̀lọpọ̀ ńgbà sádàn ó bá dé bá wọn ẹ̀rí kí nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀ ni wọ́n máa pè nǹkan tó yàtọ̀ sọ́lọ̀ ni wọ́n máa wárí fún olóòdì pé ń gbẹ́bọ lọ sóríta ta ló gbẹ́bọ yẹn lọ fún yóò pé wọ́n ní kó wá lọ́dọ̀ odò aṣọ funfun làwọn sì wọ̀ àwọn gbégbá lọ

àwọn ẹni tí kò sa gbogbo lÓgbómọ̀ṣọ́ là níbí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n kọ́ mùsùlùmí làwọn náà jẹ́ àwọn alágbèémà ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ mùsùlùmí ni wọ́n jẹ́ ìsìláàmù náà dà ẹ̀ sí pẹ̀lú ìsìláàmù nítorí pé ń tọ́tí èèyàn bá ti rẹ́bọ mẹ́sìn fahuwa mushrik ọ̀sẹ̀ bọ́ ni ọlọ́ni kò yá ayyuhal kafirun la a'budu ma ta'budun wala antum 'abiduna ma a'bud wala antum aabiduna ma a'bud lakum dinukum waliya din ọlọ́run ní ọ yàtọ̀ síra ẹ̀sìn tiwa yàtọ̀ sí tiyín ẹ̀fọ́ ọmú tiyín káwọn náà fọ́ ọmú tiwa torí ẹ̀ eléyìí jẹ́ iṣẹ́ àkọ́kọ́ tọ́kọ́kọ́ jọ́ràn yẹn lórí wa ṣáájú ká tó má lò aláṣẹ káwọ́kọ́ jẹ́ mùsùlùmí kájẹ́ ike àmẹ́bọ mẹ́sìn àdálórú papọ̀ mọ́lápàá kèfèrí ẹlòmíì lè sọ yìí pé òun dúpẹ́ fọlọ́ gbogbo nǹkan tẹ́ sọ òun má bẹ̀ òun ò sé òun ò sẹ́bọ bàbá òun ò sẹ́bọ rí ìyá òun ò sẹ́bọ rí alihamudulilayi adúpẹ́ abayín dúpẹ́ ṣùgbọ́n ẹ yẹlé wò tẹ́ ẹ bá yẹlé wò dáadáa ẹ rí pẹ́ ń sóògùn ṣé oògùn tí wọ́n ń ṣeun sọ́lọ̀ náà ni wọ́n ń ṣe fún ni àwọn ló ni wọ́n ṣe sóòlù pé òun ò ní sọ yín àfikẹ́ sóògùn òun lọ sọ pé òun ní bá yín gbọ́ bùkátà fi kẹ́ sóògùn torí oògùn tá à ń ṣe náà bàbá ńlá bàbá ńlá ẹ bọ́nu tí ọba yí ọ àti tó jogún lọ́dọ̀ bàbá àti jogún lọ́dọ̀ màmá alẹ́ lomi àpàtì àpàtì oògùn wọn nílé wọn àpàtì ti irú ètò yẹn máa gbé àjò oògùn tó wà nù inú àpàtì mi lémi ó kún ni ẹlòmíì kẹtùn sápàtì kan ok ẹ̀yin ọ̀ràn pé tá a máa sóògùn. So wọ́n ń bẹ àwọn kan lọ́wọ́ ẹ̀ ní pé táwọn bá ti lo kinní yìí wọ́n á ṣiṣẹ́ fún àwọn ẹni tí àwọn ti torí rẹ̀ wọ́ kọ́ máa ṣẹ́ ẹni dẹ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ sẹ́yìn ọ̀mọ̀ pé ẹ̀ ń pè nǹkan mìíràn lẹ́yìn ọlọ́hùn ẹ̀ ń pàlejànù ẹ̀ ń pè wín ẹ̀yìn ọ̀mọ̀ pé ẹ̀ ń pè nǹkan mìíràn lẹ́yìn ọlọ́hùn torí ẹ̀ làwọn olùmọ̀sọ yìí pé nísìn tí wọ́n bá gbé òòsà kan kalẹ̀ nísìn a mọ̀ pé igi ni wọ́n fi gbẹ́ yóò sì máa bẹ nígi lópin ìgbà tẹ́nìkan ọ̀bá ti bẹ̀rẹ̀ sí ní pè tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní bọ́ báyìí àjọ̀nù kan wàá sọ bẹ̀ di bùgbé yọ̀ọ́ jà sí pé igi lẹ́yìn gbé wájú tẹ́ ń pè tẹ́ ń bọ́ àjọ̀nù ọ̀mà dáhùn torí ẹgbẹ́ tí anabi sallallahu alaihi wasallam tó pa àwọn sọ̀hábà lẹ́sẹ̀ tó ní kí wọ́n lọ gé òòṣà mànáta wọ́n bẹ̀ igi kan ni kápẹ́ bí igi mango kápẹ́ bí igi ọ̀sán igi lásán ìlànà èèyàn ń bọ̀ anabi sallallahu alaihi wasallam ni wọ́n lọ gbígbín tégbòtégbò ọ̀pẹ́ kò dìnnà àwọn sọ̀hábà bá dé wọ́n láti wú tégbòtégbò alhamdulillah anabi ni ẹ wú tégbòtégbò wọn níbẹ̀ ni ẹ sì rí nǹkan kan wọn là rí nǹkan kan ẹ tí ò ẹ padà bẹ àwọn sọhábà bá padà bẹ gbàtí wọn padà bẹ wọn bá bá arúgbóbìnrin kan kújọkújọ níwòhò ní dédé ààyè gíun wọn bá lé mú wọn fi rí pa àwọn pa ànábì ló ń gangan ní manata tí wọn bọ igi yẹn òun jẹ ntí ọjẹ bójúbójú tí ò ní jẹ kára lè dànù àmọ́ àtẹ̀yìn ti hu igi ńtégbòtégbò ó ní láti yọjú ọ̀sá wọn lè mú wọn nígbà tí wọ́n rí pa àwọn pa bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹ̀ńtẹ́rì tán jábọ́gi bọ̀pẹ̀ láwọn àwùjọ wa yìí àlìjánu kan ni wọ́n ń pè torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí wọ́n bá ń ṣe ètùtù eégún kó tó di pé eégún bẹ̀rẹ̀ sí ní jáde àwọn eléégún yẹn wọ́n máa ń ṣe ètùtù kan níparí tí wọ́n sọ yìí pé ńgbà tí òòṣà eégún bá dáhùn ilé eégún òtò lè jáde àwọn yóò máa wò pé òòṣà eégún ọ̀ dáhùn àyọ̀ dáhùn náà yọ̀ dáhùn nítorí pé àǹjànú lọ́wọ́ àlẹ́yìn ẹ̀ igi kan sọ̀rọ̀ rí ambrose lọ sí pé bá sọ̀rọ̀ yọ̀ dáhùn ṣùgbọ́n àǹjànú ó ń bẹ pẹ̀lú ẹ̀ omi ni ti ń jó lórí omi ẹni tí ń lù fún bẹ́ẹ̀ lábẹ́ omi alìjọ́nù ẹ̀ ń bẹ pẹ̀lú gíun nígbà tí wọ́n bá wá sí débi kan wọ́n kàn gbọ́dọ́dọ́ húúúú ó ní ah, bàbá ti dáhùn egun lè jáde báyìí wọ́n á sọ pé ẹ̀yin ẹ̀ dá nǹkan mà ọmọdé ó mọ ogun pè lẹ́fọ̀ọ́ ségi lásán ní dáhùn dáhùn bàbá wa fi lé wa lọ ẹ̀ wá ń pèlè bẹ́ẹ̀ ni àwọn bàbá yín fi sí àṣetọ́ ni wọ́n fi lé yín lọ́wọ́ àṣetọ́ ni tí wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe ń dáhùn fún wa òun náà ní ń fẹ́yìn ṣùgbọ́n sí rí ntẹ́yìn ọ̀mà pé ó pè lẹ́yìn lásán lẹ́yìn ìgbà tẹ́yìn nǹkan kan mà torí pé bá ní mà ń gbogbo fi ń ṣe kò ní lójú ọ̀dà tí sọ pé kíní kan àkúdá ayà kan wà kíní kan torí pé kàfàǹtàn báwò ní lọ́ọ̀bì kankan. ó lọ rẹ̀ tí mo tún bá yín sọ̀rọ̀ tẹ̀ ń sá. bẹ́ẹ̀ ni ẹ̀rọ ní ń sá. àbí òye wa àǹjànú ni ó lè gbá wọ̀nyí wọ̀ tó ilẹ̀ tẹ́ ìbá ọlọ́run dáadáa àǹjànú gan lè jíṣẹ́kíṣẹ́ dáwọ̀ ló kọ́ yín wọ́n wá wọ́n tẹ̀ wọ́n lọ bẹ́yàn lórí lánàá èmi torí akramakumullah a nídìí láti fọ ọkàn wa mọ́kù nù sẹ́bọ̀ sọ́lọ̀ pọ̀lọpọ̀ nínú wa síbà ń sìn pé Allah iná láti sẹ́ma lórí Allah àbáǹtún pé nǹkan mí pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ mùsùlùmí tó jẹ́ Yorùbá àfẹnitọ́lọ̀ ń bá yọ ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bọ́lọ̀ ti ṣe sọ nínú súrọ̀tù Yusuf wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ètò pọ̀jù nínú wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ àfikọ́ jẹ́ ipe ọ̀sẹ̀ bọ̀ ni wọn lákòókò tí wọ́n ń pa àwọn gbọ́ lọ́ngbọ̀n yìí. nísìnyí ọmọ sọ pé yorùbá aṣòro bá jà aṣòro bára wa jà kí ló dé torí pé olóògùn ni wọn ni olóògùn ni wọn tó ràn wọ́n gbọ́ gbọ́ ògùn ni wọn lọ sí i. sọ ẹni torí pé yọ lọ sàtàsí yọ bẹ ṣètọ́ni lọ́wẹ̀ lórí kó ọbọ mú ọ kó ọbọ ń di ọ kó ọbọ ń kọ́ tó o sì lọ gbọ́ lọ́ngbọ́ nbó nbó wá ní ìmánì náà wà kò sí ìmánì sọ ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ Yorùbá yìí tó bá dúró ti ẹ̀sìn lódodo ẹ retí ìgbà tádànwó dé sí tádànwó bá dé bá ẹ pé yọ fẹ́ fi ìmánì yẹn lẹ̀ yọ sọ pé ah, ọ̀rẹ́ mi ṣèṣe pé imáni tá à ń ṣe yìí ní kó bá wa subhanallah fámìlì náà tó sọ fún kí ẹ <laughs> jókòó bẹ́ẹ̀ àwọn ọ̀gá yín ti ń tàn yín jẹ ẹ màkà àwọn ní níta ti gbé jẹ gbéjẹ gbéjẹ yìí náà ni tó bá sì yẹ lámàlà kí lẹ́yìn gbéjẹ tó ọba ni lọ́kàn jẹ gbèsè ayé ọmọ Yorùbá yìí ogun náà ni ogun náà ni kọ́lẹ̀ lómi yóò tún máa fi hàn yín lójúkọrọjú ikú òun ṣètò oníbòǹkẹ́rẹ́ òun gbẹ́bọ sàn-sàn. nígbà tí ilé àwọn dàrú lọ́jọ́ sí táwọn ọmọ báwọn ṣe ṣe wọ́n ní káwọn gbẹ́bọ ẹgbẹ́ wọn ọjọ́ méje làwọn ti gbé ó sì yanjú ẹgbọ́rọ̀. subhanallah ilaadi so gbogbo àwọn nǹkan tí wọ́n máa fi ṣe fáàrí yẹn ń náà ni ẹnìkan bá sì gbà ikú kó mú un lọ kó láyé lórí irú àwọn nǹkan bẹ́ẹ̀ kò ní gbóòórùn àlùjánnà inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha man mata wa huwa yushriku billahi shay'an dakhala an-nar anabi sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́nìkẹ́ni tó bá kú lórí pé ń fi nǹkan kan ṣẹbọ sọ́lọ̀ ìnáni ọ̀wọ̀ ìnáni ọ̀wọ̀ nínú àwọn àrùn burúkú eléyìí ti bẹ lọ́kàn wa tá a gbọ́dọ̀ fọkàn wa má kúrò níbẹ̀ ó náà nígbéraga mọ́tòmọ́tò mọ́sẹ́mọ́sẹ́ná eléyìí wà burúkú ni ọlọ́run ọba kò fẹ́ kọ́ máa wọ pé ìwọ ó tóbi ju gbogbo èèyàn yòókù lọ ọ̀gá jù wọ́n lọ rondo ni ọ ọwọ́ ń gbéra rẹ ga ṣètọ́ ni fi ọ látẹ́gùn ọwọ́ ń wúra rẹ ike kò sírù rẹ àrùn burúkú lélẹ́yìí agbọ́dọ̀ fọkàn wa mọ́kò ń bẹ̀. anabi muhammed sallallahu alayhi wa sallam ó lẹ́ni tí òdi wọn máa nágún nínú gbéraga tí bá ń bẹ lọ́kàn rẹ̀ kò ní wọ aljanna ọlọ́dà mọ̀sẹ̀ wa lọ́ máa ná. torí ẹ̀ tíra rẹ̀ sípò pé ìwọ lẹni tó kéré jù láàrin àwọn èèyàn ìwọ lẹni tí nípò jù láàrin àwọn èèyàn tíra rẹ̀ sípò pé ìwọ lẹni tó wà ń po ẹni tó yẹ kó máa ṣiṣẹ́ sìn wọn níbi tẹ́ ẹ ti jókòó agóòtó wọ́n lọ́ọ́ gbága wa àwọn nídìí kún fáwọn kan lómi lágbàbí kan wọ́n lọ́ọ́ lọ mú mi wá gbogbo eléyìí kò ní lékùn kankan fún ọ bí ìbá ṣàgbéga lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. so ìgbéraga ọ̀yẹ̀yàn èsì wà tó dáa kéèyàn máa wò pé òun ló ń kéré jù òun ló ń yẹpẹrẹ jù wa gbé ọ̀gá kọlọ́n pé ọ léyìn ọ nǹkan dànù àmọ́ kéèyàn ọmọ wa wò pé ta ń bá sọ̀rọ̀ mọ́ ń sẹgbẹ́ ah! tí ìbá ta ìfẹ́ ni pé ní àìfihàn pé yẹn bàbá ńlá àríga ẹ̀sẹ̀ ti sọ fáwọn ìgbéraga rẹ̀ ìgbéraga rẹ̀ anabi sallallahu alayhi ó ní níta ń pè ní ìgbéraga ó náà kọ́ ododo, òdodo kọ́ máa fojú kéré àwọn èèyàn ẹni tó bá bọ́ òdodo tó sì máa kó òdodo ní gbàá má wò pé èmi sí lágbájá ẹnìkan náà ni ọ̀sà bọ̀ sọ ẹlẹ́ẹ̀kejì má fojú kéré ẹnìkankan nítorí pé kò sẹ́nìkan tí wọ́n dá ọlọ́run lọ́jọ́ dá gbogbo wa kí wọ́n lọ fẹ́ fojú kéré ẹnìkan sí tó bá ọ ọlọ́run ló fún ọ. ọlọ́run tó fún ọ ní òfẹ́ lómi kí lọ́wọ́ fẹ́ máa ṣe fáàrí wọ́n ló fúnra rẹ̀ dábàá yìí pé àìjáfara ẹlòmíì ìní òjé kó ní tí wọ́n ní agbo ẹlòmíì gẹ́gẹ́ kí n tí wọ́n ní ó bọ́mù lọ́wọ́ kò rí bẹ́ẹ̀ kí ni tó wá fẹ́ máa ṣègbéraga sí ìwọ ọmọ yìí pé àtọ̀ ọ̀gá àtọ̀ ọ̀gá àdáwò ní lọ́dọ̀ lọ ọlọ́run fẹ́ wo bó ṣe lò torí délé ẹ ó náà ní ti máa jẹ́ káwọn èèyàn gàn ṣe gbogbo wọn lọ́lọ́ nǹkan ma ní máa jẹ́ káwọn èèyàn yẹpẹrẹ o kìí ṣe gbogbo wọn ma èyí nínú méjèèjì ọ dúpẹ́ ṣe sùúrù eléyìí tó gbọpẹ́ máa dúpẹ́ eléyìí tó gba sùúrù rí sùúrù ọ rárá o nínú àwọn ọ̀wà burúkú ó kúrò nínú ìwà burúkú yìí kí ló fẹ́ máa jọra rẹ lójú sí kí ló fi dáa tẹ́lómi ambos lọ sí kọ́ ọ̀dà jù wọn lọ olétí àwọn náà létí olójú àwọn náà lójú ọlẹ́nu àwọn náà lẹ́nu onímọ̀ àwọn náà nímú ọgbọ́rọ̀ àwọn náà ń gbọ́rọ̀ oríran àwọn náà ríran olóyè àwọn náà lóyè onímọ̀ àwọn náà gbọ̀ àwọn náà nímọ̀ kí ló fẹ́ máa jọra rẹ lójú sí sọ́dọ̀wọ́ wa àwọn wà burúkú yìí ká pàtì bẹ́ẹ̀ náà ni ká máa dìyàn sínú ìwà burúkú ni a gbọ́dọ̀ fọ inú wa mọ́ mùsùlùmí ìgbésí ayé wọn fúyẹ́ wọn è díyàn sínú mùsùlùmí è díyàn sínú bẹ́ẹ̀ kan bá sí ọ sọ fún nítòsí tó fi sí ọ káwí kọjá iye ọmọ ìyanu kìí ṣèṣe yorùbá tó ẹ kété nìkan bá sí ọ ìwọ ò ní sọ fún ó dì inú ni dídì tó wá dì inú yìí ọmọ wa tà fáwọn míì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀tà fọmọ ọ̀tà fúnyàwó ọ̀tà fọ́rẹ̀ kí wọ́n máa bọ̀ dínú ìwà burúkú lélẹ́yìn tọ́ba tí wọ́n sọ fún ẹni tí ó ṣàìdá sí ọ tó bá sọ fún pé tó ṣe sí ọ ni kàkà sọkọ tán òun náà wà bẹ̀rẹ̀ sí dí ọnu gbogbo àwọn ìwà burúkú yẹn kò sáàyè fún nù Islam ẹ̀hẹ́n ẹni tó ṣàìdá sí ọ àyè wà láti bá sọ̀rọ̀ kí tó ṣe sí mi yí à ó bí mi nù o kò dáa o ah, ẹ dákun má bínú ẹ mọ̀ yí pé nǹkan tí mo ṣe yẹn ọ̀nà tó gbà wá nù ẹ dákun ẹ má bínú ẹ foríjì mi ọ̀rẹ́ yín wọ́n wá yẹ kó lágbára ti tàtẹ̀yìn wá lọ nítorí kó ti sọ inú rẹ̀ fún ọ inú rẹ̀ ti fúyẹ́ ìwọ náà ti mọ ibi tó ti ṣàṣìṣe o ní serú ẹ̀ kí wọ́n á ní ìgbà tán bá wá sọ fún ọ kíkó ṣe nǹkan báyìí báyìí tó wàá jẹ pé ìgbà náà ńlọ́sẹ̀sẹ̀ wàá pè fún jà ìwàkiwà lélẹ́yìn ẹ̀ o ìwàkiwà lélẹ̀ yẹn àwọn kan ní máa ṣe bẹ́ẹ̀ láwùjọ káwùjọ òun ní lọ síwájú ọ̀tẹ̀ ó ti pọ̀ jù ọ̀tẹ̀ ó ti pọ̀ jù náà ni ọ̀tẹ̀ pọ̀ láwùjọ Yorùbá torí kò sí Islam kò sí Islam òdo lásán lọ́pọ̀lọpọ̀ ń ṣe tó rò ń ṣe Islam á máa dá wa sínú á máa di tẹ̀ á ní fẹ́rẹ́ nìkan ẹnìkan ó sì ọ́ ó lò ní foríjì ẹni tí ó sì ọ́ gan owó mẹ́lẹ́sẹ̀ pọ̀ sí so kájẹ́ ni tó ṣe pé ìgbésí ayé rẹ̀ kò kò mú lélẹ̀ ntí ò di kókó kọ̀tà kókó nítorí káyé ò lè bá àgbá làáfíà kẹ́nà ìlara nínú àwọn àrùn burúkú tí máa bẹ lọ́kàn ní ò lè lọ síbítù orógùn àwọn nǹkan wọ̀nyí ìsìláàmù nìkan ló lè fọ́ọ̀nù fọ́ ẹni tí ara bá ń bájà ò ń sin lọ́hùn ṣe gbogbo ẹ̀ tẹ́sìn tó ń ṣe tó bá lapa lára rẹ̀ ò ní ṣe tó láwọn wà burúkú làwọn eléyìí ẹ̀ bẹ́ẹ̀ náà ni jíjẹ́ mùnáfìkì bẹ́ẹ̀ ni kéèyàn jẹ́ ń kárí mi gbogbo àwọn àwa burúkú bá islam ọ̀fẹ́ kéèyàn máa pẹ̀gàn ọmọlàkejì àrùn ní ti ń bẹ́nu lèèyàn wá ń gbé jáde lórí ahọ́n kí mùsùlùmí ọ̀fọ́ ara rẹ̀ mọ́kànnú àwọn wa torí kétéèyàn ọba wà lè jẹ́nà yóò jẹ́ ẹni tó ń má ara ń tàṣì fi fọra wa mánà ní ká tún wà wá sí àwọn àwa burúkú ti ń bẹ lọ́wọ́ wa ó ń kálukú dára rẹ̀ mọ̀ ojú kálukú ọ̀fọ́ sínú rẹ̀ kálukú máa bí òun ṣe rí túnra rẹ̀ sí túnra rẹ̀ sí fìyókù lẹ́kọ̀ọ́lọ̀ ọwọ́ ayẹ kọjá páwọn wà dáadáa òun náà làwa kó sínú ọkàn wa la kó sínú gbáyà wa kókun bán gẹ́gẹ́ bí at-tawhid at-tawhid wà lára wa kọjá pa ń ṣe ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo nínú ìjọsìn à ń ṣe lọ́kan ṣoṣo pẹ̀lú àwọn ẹsẹ̀ tí ń ṣe à ń ṣe lọ́kàn ṣoṣo pẹ̀lú àwọn orúkọ àtàwọn àròyìn rẹ̀ tó ga káàsì jẹ́ni tó ní ìmánì káàsì jẹ́ni tó ṣe pé ó jẹ́ olódodo nínú pé inú rẹ̀ dànù mùsùlùmí ìparọ́ ẹ kí lọ́ọ́ fẹ́ gbà tá ń bẹ̀rù tó fi máa parọ́ tá ń bẹ̀rù tó fi máa parọ́ bọ́ọ̀ ṣe rí ni mùsùlùmí máa sọ ah kí ló ṣe pé bàbá gbọ́ ẹni ọ̀rọ̀ yẹ ká àmì ọ̀gọ́ ẹ̀ńgálẹ́gọ̀ tó yẹ ni mùsùlùmí máa sọ bákan kéèyàn sì jẹ́ ẹni tó ní ìsàfọ̀mọ́ ó jẹ́ kí ẹ̀sìn rẹ tó ń ṣe ó ń ṣe fọ́lọ́ọ̀nù kárí mi kọ̀ wọnú sẹ́ẹ̀tì ẹ̀ bákan náà kéèyàn ó gbìyànjú láti jẹ́ ẹni tó ní àmọ̀dájú ìmọ̀ tó ṣe pé iyèméjì ò ní wọbẹ̀ nípa ọlọ́run kéèyàn sì jẹ́ tó gbára lọ́lọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó yẹ ká tí ó máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ká máa túbà lọ sọ́dọ̀ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kama ṣèrántí allah lọ́pọ̀lọpọ̀ ya ayyuha alladhina amanu dhkurullaha dhikran kathira wasabbihuhu bukratan wa asila ẹ máa ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ẹ sì máa ṣàfọ̀mọ́ fún láfẹ̀mẹ́júmọ́ àti ní ìrọ̀lẹ́ tẹ́lẹ̀ báyìí wa á rí i pé tí ọmọ ènìyàn tó bá ti ṣe àfọ̀mọ́ ara rẹ̀ eléyìí tó hàn pẹ̀lú omi tó sì tún inú rẹ̀ ṣe tọ́fọ̀ mọ́ eléyìí tí ò ṣe fomi fọ̀ inú rẹ̀ tí ò ṣe fomi fọ̀ tọ́fọ̀ mọ́ pẹ̀lú tawhid tọ́fọ̀ mọ́ pẹ̀lú imani ẹ̀mí rẹ̀ ó di ntọ́ mọ́ ẹ̀mí rẹ̀ ó di ntọ́ dáa ẹ̀ pé ọkàn rẹ̀ ìdásánsán yọ bọ̀kan rẹ̀ èèyàn wà dẹni tó ti wà nípò bó ti palẹ̀ mọ́ pín láti bọ́lọ̀ ọba sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ torí inú ti dá òde sùn ìgbà yẹn o ti wà nípò ẹni tó fẹ́ bá ọlọ́run ọba sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ pẹ̀lú àwòrán eléyìí tó dáa tó sunwọ̀n ara ma ọkàn ma aṣọ ma láyè tó ma láti bá ọba mímá sọ̀rọ̀ eléyìí ni pàápín ẹ̀kọ́ eléyìí téèyàn fi bá ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ̀rọ̀ olófin tọ́ka sí pé ìyẹn ti dé góńgó ibi tó yẹ kẹ́rú ó dé níbi ṣíṣe àgbéga àti gbé gbangban olúwa gbogbo àgbáńlá yé bó ti ṣe dúró sẹ́sì ní dídúró eléyìí tó dáa pin eléyìí ló fà á lànàbì sallallahu alaihi wasallam sọ pé at-tahuru shatrul iman ìmára ìdajì ìgbàgbọ́ òdodo ni ìmára ṣíṣe ìdajì ìgbàgbọ́ òdodo ni ọlọ́run ló dá wa ó sọ fún wa nínú suratul Baqara ááyà kejìlélógún lẹ́yìn ti gba ó ní inna Allaha yuhibbu at-tawwabin wa yuhibbul mutatahhirin. dájúdájú Allah ó nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí máa túbá ó sì nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí máa mara. àdìsí wa látọ̀dọ̀ abu malik al-ash'ari radiyallahu anhu قال قال رسول الله صلى الله عليه وآله وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان الحديث رواه الإمام مسلم anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní ká ṣe ìmára ìdajì ìgbàgbọ́ òdodo ni ìmá fi ọpẹ́ fún Ọlọ́run ìmá fẹ̀yìn fọ́lọ́run a máa kún òṣùwọ̀n ẹrú ìyẹn ni pé tẹ̀yìn bá jẹ́ ẹni tí máa fi ọpẹ́ fọ́lọ̀ tẹ̀yìn máa fẹ̀yìn fọ́lọ̀ eléyìí ó mú kí òṣùwọ̀n yín ó kún yóò kún fọ́fọ́ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù ẹ padà rọ́nà lọ. níbo ni àtúbọ̀tán ara àti ẹ̀mí ọlọ́run ẹlẹ́dàá wa ọ̀dá wa ó ṣe wá ní abara abẹ̀mí àtàrà àtẹ̀mí ní ń jà wá ara nìkan kọ́ ló ń jẹ̀yàn ẹ̀mí nìkan kọ́ ló ń jẹ̀yàn ẹ̀mí àtàrà ni wọ́n ń pè léyàn tọ́ a rí i pé ara àti ẹ̀mí yẹn. ọ̀nà méjì iná nìdọ̀tí fi kóra jọ pọ̀ lórí ara àti ẹ̀mí nínú àti lóde nínú àwọn àdọ̀tí tí máa kóra jọ pọ̀ yọ sọ́mi èèyàn láti inú òun náà lè oògùn oògùn nínú ẹ̀gbin àti nínú dọ̀tí tí máa kóra jọ pọ̀ èérí tí máa kóra jọ pọ̀ yọ síyàn láti inú ni látòde gẹ́gẹ́ bí eruku tí eruku bá bóyàn kò sí tàbí ṣùgbọ́n ipa rí i pé ara dọ̀tí èérí ń bẹ lára tàbá sì fẹ́ láti ní ìsinmi níbi èérí tó banú jáde àti èérí tó yíwa gbàtà ọ̀nà dábà láti fi rí ìmára níbi àwọn èérí yìí ó náà ní ká máa wẹ̀ láwẹ̀ tún wẹ̀ ẹ rí i ẹ̀mí òun á máa lapa gba ọ̀nà méjì á máa lapa gba ọ̀nà àwọn àrùn tí bá ń bẹ lọ́kàn àrùn tí ń bẹ lọ́kàn máa ń lapa lára ẹ̀mí gẹ́gẹ́ bí ìlara ìgbéraga gbogbo gbàdí ìyẹn bá ti jẹ́ páwọn àrùn burúkú bẹ́ẹ̀ bá ń bẹ nínú ọkàn rẹ̀ yóò máa lapa lára ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ ó padà máa di ẹ̀mí tó burú ẹ̀mí tó dọ̀tí ẹ̀mí tí ò dáa ara àjọṣepọ̀ tí ń bẹ láàrin ọkàn àtẹ̀mínú wípé ńgbà tí ọkàn bá ti dáa táwọn wà burúkú bá ń bẹ nínú ọkàn yóò lapa lára ẹ̀mí ẹ̀mí ò di tí wọ́n ròyìn pẹ̀lú pé ẹ̀mí burúkú ló ń gbé ká ẹ̀mí rẹ ò dáa ẹ̀mí rẹ dọ̀tí ẹ̀mí ìbàjẹ́ lẹ̀mí rẹ ntòsí kó bọ́ tẹ́mi rẹ fi dì bẹ́ẹ̀ òun náà lọ́kàn rẹ ọ̀nà kejì tí ẹ̀mí tún fi máa ń laba òun náà ni látara ẹ̀ṣẹ̀ eléyìí tá à ń dá ẹ̀ṣẹ̀ tá à ń dá gba òde yìí máa ń lapa lára ẹ̀mí gẹ́gẹ́ bí àbòsí tí ẹ̀ bá já lábòsí yóò máa lapa lára ẹ̀mí nítorí pé tó ń ti ń sábòsí ẹ̀mí rẹ̀ ọ̀ máa dìímú pé àbòsí láàmà ṣe àbòsí láàmà ṣe àbòsí láàmà ṣe ẹ̀mí ò bá di ẹ̀mí kẹ́mìí yóò di ẹ̀mí tí ọ̀fẹ́ dáadáa ẹ̀mí tí ń wá kásásàbò sí gbogbo gbà bí zina ẹni tí máa ń ṣe zina ẹ̀mí rẹ̀ ọ̀dọ̀tì ẹ̀mí rẹ̀ ọ̀dọ̀tì yóò máa fẹ́ wòwòkuwò yóò fẹ́ máa sọ̀sọ́kúsọ yóò fẹ́ máa gbọ́gbọ́kúgbọ̀ torí kó lè bá àrí ṣekúṣeṣe tẹ́mi bá ti dọ̀tí <laughs> nǹkan ṣèyàn látàrí ẹsẹ̀ tá àti ti ń ṣẹlẹ̀ gbàdá. nǹkan méjèèjì máa ń lapa lára ẹ̀mí wa tábà wá fẹ́ kẹ́mi wa ká fọ́ọ́mà ká ha gbogbo àwọn gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú kú lára rẹ̀ àfi ká pọ̀ ní ìmá tọrọ àforíjì láti jẹ́ni tó ń túbà lọ́pọ̀lọpọ̀ ìmára akramakumullah ó ń bẹ nínú ẹwà ẹ̀sìn Islam eléyìí tí ẹ̀sìn Islam tó mú wa ó lè rí àwọn nǹkan tí islam ní ká fi máa ṣe mára ò lè rí níbòmí. akramakumullah ẹ rí i pé nìsín nínú islam tí mùsùlùmí kan bá fi lè tọ̀ tí ó sì tábà kò tí ẹ fi nǹkan kan nù dí kò dájú pé ó balẹ̀ nígbà tó ṣe pọ̀ ọ̀tọ̀ òun dí ò kọ́dà tó bá bí ó ti àwọn èèyàn ó rí kọ́ ọ̀gbádùn ìró mi kí lẹ fẹ́ fomi sí ẹ sáà ti mi subhanallah irú rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí lọ pẹ̀lú sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan kọ̀pẹ́ kó jìnnà báyìí ẹ ṣe tajú káwọn rí ma kí ló dé lẹ́yìn ọ̀rẹ́ yìí tán padà wá kan ní à ó ní tó ni pé jánábà ń bẹ ó sì kórìíra kí n bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lẹ́ni tí jánábà rẹ̀ lára rẹ̀ so torí pé bí ìmánì ṣe rí nu kánàbì sallallahu alaihi wasallam tó a sọ pé subhanallah innal mu'mina la yanjus ah, ògo ni fọlọ múmìnì kìí dẹ̀gbìn múmìnì dẹ̀gbìn sọ yìí pé bọ́yẹ̀gbìn bẹ lára rẹ̀ ń gbà ó lè lọ́wọ́ ẹ̀ àmọ́ kọ́ láti torí pé jánábà ń bẹ lára rẹ lọ wá ní pẹ̀lú wa àràrà ń gbàtẹ́ sí pàfẹ́ sí sọ́lá. so tí mánì bá ń bẹ lára èèyàn ẹ rí i pé tí ẹ̀gbín bá wà lára èèyàn ní lè tura ká èèyàn máa wá bíi kó wọn sáà ti rí tó wọn fi tábà àbí tó wọn fi tó wọn fi nùdé tí ó fi jẹ́ pé ẹ̀gbín ikú àrùn ìmánì ara ti Islam mú wa nù. sálẹ́ni náà nu wa nísì tọkàn rẹ wà balẹ̀ tọkàn wà wọ sọ̀láàt láì jẹ́ pọ̀ sàlù àlá lè ṣe é sí. ó rí i pé tíyàn bá ti dánrú ẹ̀ wò rí láyé ipò ń ṣe sọ̀láàt láì lálù àlá pẹ̀lú òkú ọ̀rọ̀ téèyàn kú yóò sì máa dàyàn láàmú ní ẹ̀mí rẹ̀ bó ló ṣe fẹ́ sọ fọ́lọ́n tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmù nípa sọ̀láàt tó ṣe rí tó sàlù àlá tí wọ́n gbàgbé àwọn èèyàn kan tí wọ́n á ọ lẹ́yìn ìjọ náà bó ló ti ṣe ń jọ gbẹ̀ndé Imani. nù àwọn ẹlòmíì ní díẹ̀ sí tí wọ́n ń ṣe sẹ́ń bùkátà kìíní kan àlọ́ àlá kò bùkátà kò bá yàgbẹ́ ń gbàgbà ẹni ó bi léèrè ọ̀tá bàbá ọ̀tá bà torí ní tó ṣe ju títà bà lọ ó sì sàlù alákòótó wọ sọ́ọ̀tì àlù alábáwò nítorí pé èyí tó ṣe ó ju àlù alá lọ tó ti gbá rí kà àwọn ànábì gbogbo náà ló máa ń sálù àlà eléyìí túmọ̀ sí pé nínú dáadáa ẹ̀sìn islam eléyìí tẹ̀sìn islam mú wa òun náà ní ká ṣe ìmára ó lè rí níbòmí tábà ṣe ìmára à ń bùkátà omi pàápàá jùlọ ìmára bí àlùwàlà ìmára bí ìwẹ̀ à omi omi oríṣi ọ̀nà tó pín sí ọjẹ́ oríṣi ọ̀nà méjì lọ́dọ̀ àwọn olùmọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn kan sọ pé méjì péré lomi àwọn kan sọ pé oríṣi mẹ́ta àwọn kan lóríṣi méjì àwọn kan sọ pé oríṣi mẹ́ta àwọn ẹni tó sọ pé oríṣi méjì péré àwọn náà ní gẹ́gẹ́ bí àwọn alhanabila àwọn sọ pé omi tó mọ́ omi tó mọ́ òun náà lomi tó ṣẹ́kù lórí bọ́lọ̀ wọn bá ti ṣe dá àwọ̀ rẹ̀ ò yí padà òórùn rẹ̀ ò yí padà títọ́wò rẹ̀ ò yí padà àwọn lò ní wọ́n ń pè ní ma'un tahir oríṣi kejì òun náà létí àwọ̀ rẹ̀ òórùn rẹ̀ àbóòórùn rẹ̀ àbí títọ́wò rẹ̀ yí padà pẹ̀lú ẹ̀gbin eléyìí wọ́n ń pè ní ma'un najis ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn hanabila sọ yìí kò kún tó ọ̀rọ̀ táwọn malikiya sọ lọ́dọ̀ ìmáàmù malik rahimahullah oríṣi mẹ́ta lomi alákọ̀ọ́kọ́ tahir wa huwa al fi nafsihi ghayru mutahhirin li ó náà lómi tó má àmọ́ tí ò lè fọ nǹkan mí mà bí an taghayyara lawnuhu aw ta'muhu aw rihuhu bi shay'in tahirin mimma yanfakku anhu ghaliba kí ló wá sọ ọ́ di bẹ́ẹ̀ ọmọ kò lè fọ nǹkan mí mà ìyẹn nípa àlè lò láti fi sàlùwàlà àlè lò láti fi wẹ̀ kí ló fà wọ́n ní tó fà ní pín nínú kọjá pé òórùn rẹ̀ ó ti yí padà títọ́wò rẹ̀ ó ti yí padà àwọ̀ rẹ̀ ó ti yí padà ṣùgbọ́n tó yí padà kìí ṣẹ̀gbin ntó yí padà kìí ṣẹ̀gbin bó tilẹ̀ jẹ́ pé nǹkan yẹn kìí sábà wà papọ̀ pẹ̀lú mi ní gbogbo ìgbà àmọ́ ń ló yí padà bí omi tí wàrà milk tó yí padà abomi tí yọ adayọ sómi ó yí padà abomi tó ṣe pé ada tomatoes abomi eléyìí tó ṣe pọ́sẹ́ ọbọ̀ sínú ẹ̀ abomi tí epo pupa àbóròró àbẹ́kọ̀ọ́ bá fi àbí ti pẹtrol tó dà sí gbogbo àwọn omi yìí a pè ní ma'un tahirun ghayru mutahhir omi tó mọ́ fúnra rẹ̀ ni àmọ́ kò lágbára láti fọ nǹkan míì mà a gbọ́dọ̀ lò fálùwàlà a gbọ́dọ̀ lò fún wẹ̀ àti ẹ̀ gbọ́dọ̀ fífọ ẹ̀gbin lára wa àbí lára aṣọ wa àbí láyè tẹ́gbìn bá wà ìyẹn nípa àlè firú rẹ̀ tábà báyìí sì gbọ́dọ̀ fi sàlùwàlà a gbọ́dọ̀ fi tábà a gbọ́dọ̀ lórú rẹ̀ láti fọ ìfàbí ìgbẹ́ tí máa ń bẹ lára aṣọ wa a sì gbọ́dọ̀ lò láti fọ ìtọ̀ àbí ìgbẹ́ tí máa ń bẹ láàyè ibi tá a ti fẹ́ sin lọ torí pé wọ́n máa fúnra rẹ̀ pọ̀ lágbára láti fọ nǹkan míì mà. àpèjúwe rẹ̀ ni afẹ́sàlù àlá ṣùgbọ́n omi tí ó wà wájú wa tíì tí wọ́n máa sọ sínú wọ́n máa sọ ọ́nù kọ́pù bíi Lipton ó ti yòrò sínú omi sáà lò abá nílò ànílò kí ló dé sẹ́gbìn ni lipton yẹn ni èyí sẹ́gbìn ṣùgbọ́n ó ti yí àwo mi yẹn padà ṣé ọlọ́run dá lipton papọ̀ mọ́ mi ni rárá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rìn torí di eléyìí báyìí irú omi yẹn a gbọ́dọ̀ fi ṣe àlùwàlá àti gbọ́dọ̀ fi wẹ ìwẹ̀ kan nú wẹ̀ tẹ́sí ìsìláàmù mú wa ọ̀dà ọmọdọ̀ sí wa lára tá lè mú mi lipton ká fansi rárá o bẹ́ẹ̀ bá fansi a lè má rí tọ̀ máa ń bẹ̀ lójú ṣùgbọ́n bẹ́ẹ̀ ń bẹ̀ nídàájọ́ torí rẹ̀ o lè fi ṣe sọ́láàt sáwá lè fi tábà ń gbàtà yàgbẹ́ rárá o o lè fi tábà kọjá páàrí gbẹ̀mọ́ lóòótọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ń dàjọ́ ìrẹ̀ tó bá lọ ṣe sọ́láàt báwọn á pé o gbégbẹ́ dì lọ ṣe sọ́láàt ajẹ́pẹ́rú àwọn omi báwọn á gbọ́dọ̀ lò wọ́n láti ṣe nǹkan kan nínú ìmára wa ṣùgbọ́n a lè lò ó pásà nípa afẹ́ protein ah, omi Lipton náà ni so àwa tún á fi kọ́ńfìtà sí ibi tá a fẹ́ gbin obì obì ti lálẹ́ òwú ń bẹ̀ kí ni wàhálà Lipton àti tíì sáfù kan náà wọ́n jọ tó a lè lórí omi láti fọṣọ wa tọ́ba yẹn pé omi Lipton ni ah, ẹ̀sùn fọṣọ sí kò sí wàhálà mẹ́rin bọ́ba yẹn máa sínú. bẹ́ẹ̀ náà ni omi òróró òróró ti dà sí ẹ lò láti fi ṣe ọbẹ̀ tẹ́fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a lè lò ó fún àwọn nǹkan tó jẹ́ àṣà wa nǹkan tá a máa ṣe lójoojúmọ́ fún ìtẹ̀mí wa ṣùgbọ́n a lò ó fún nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wa. omi oríṣi kejì òun náà ni omi tí wọ́n ń pè ní máa ń tọ̀húr omi tó má tó sì lè fọ nǹkan míì mà. قلنا أن الطاهر في نفسه المطهر لغيره وهو الماء المطلق الباقي على ما خلقه الله عليه قلنا له مثال طبعا الطاهر سمع الجواء آي كون وساتسي تلك أوري ويقبادا تتوري ويقبادا أوري ويقبادا إليه أنوان كويني أمي الله نوانزلنا من السماء ماء طهورا asọ̀kalẹ̀ láti sánmà omi tó mọ́ tó lè fọ nǹkan mímà omi yìí lomi tá a máa lò fún gbogbo ń tọ́ba jẹ́ mọ́ nǹkan jọ́sìn wa àlùwàlá fẹ́ ṣe ni ìwẹ̀ kan lẹ fẹ́ wẹ̀ ni nínú àwọn ìwẹ̀ tẹ́sìn ìsìláàmù mú wa ẹ fẹ́ tábà ni àbí ẹ fẹ́ fọ ẹ̀gbin kúrò lára sọ yín ni ẹ fẹ́ fọ ẹ̀gbin kúrò láyé ibi tá a ti fẹ́ sin lọ́ọ̀ni àmà máa ń tọ̀hó omi tó mọ́ tó lè fọ nǹkan mímà omi yẹn ó lè jẹ́ omi òjò ó lè jẹ́ omi odò ó lè jẹ́ omi kànga ó lè jẹ́ omi òkun ó lè jẹ́ omi ìtẹ́lẹ̀ gbogbo eléyìí tí ò bá tí gbogbo àwọn omi yìí a máa ń pè ní maun tahur omi tó má tó lè fọ nǹkan mi mà bẹ́ẹ̀ náà lómi tá a pọn sínú drum àbá pọn sínú kòkò ó ti wá pẹ́ pípẹ́ wa wá pẹ́ ayé ibi tá a pẹ́ sí ó mú kíta ohun tí ọmọ yọ ń bẹ̀ máa ń tọ̀ hó omi tó máa tó lè fọ nǹkan míì máa náà ni. òtún ọ̀rọ̀ dúdú omi tó máa tó lè fọ nǹkan míì máa ni tàlẹ́ni tó tàlẹ́ni tó kùn lọ́dà ṣe bọ́ọ̀lù ṣe dáa tó bẹ́ẹ̀ ni omi tá bù lódò wọ́n yí àgbẹ̀ wọn tọ̀ sí kò sí mùṣkílà torí kó dò yẹn kọ́ ìsàn. omi òkun kọ́ tàlọ́dà yọ sí. ìbọ́lọ̀ yẹn torí àwọn omi tó ń mọ́ tó lè kọ̀ nǹkan míì mà ní. ọ̀dà omi tí ojú oró tó hù lókè rẹ̀ ńkọ́ omi yẹn ti wá di aláwọ̀ ewé ó ti di green títọ́wò rẹ̀ náà ti di báàmì tá a lè lò láti ṣàlùwàlá ẹ̀ dáhùn á ẹni nígbà tí a ti pè fún ìmára ẹ̀ mọ́ pé lè kí ó ní ẹ̀hẹ́n tá a lè lò bá lù aláàbá lè lò ó alẹ́ lò ó torí ta ló ta ló gbìn sórí ẹ̀ ebọ́lọ̀ ṣe dànù alẹ́ lò ó káfi sàlù àlá alẹ́ lò ó káfi wẹ̀wẹ̀ jánábà alẹ́ lò ó káfi fọ gbogbo ẹ̀gbin nù ó ti má ọ̀dà tẹ́ bá wá mú ojú oorun yìí ẹ wá sọ sínú omi tẹ́ pọn sínú bọ́kẹ́tì ọwọ́ á omi inú bọ́kẹ́tì yẹn padà sáà lè àbá lè lò ó torí kíni níṣẹ́ ló yí padà látàrí pé ẹ̀yin lẹ́sìn kí ni lẹ́tọ́ ọ̀bọ̀ omi òkun kí ni máa hàn yọ hàn yọ tẹ́yìn bá mú yọ ní ti tẹ̀ dá sómi bọ́kẹ́tì ńkọ́ sálẹ̀ ló tó fún abá lò iye tí wọ́n wá dà ó ti sọ́ di ń tà lè lò mo rò pé yé wa omi ọ̀ma ara rẹ̀ ó sì tún lè fọ nǹkan míì mà látàrí pé àwọ̀ rẹ̀ ò yí padà òórùn rẹ̀ títọ́wò rẹ̀ kò yí padà apọ́nmi kan ga jáde pátá apọ́nmi kan ga jáde ababa pé a omi dúdú pọ̀ sáà lọ́ọ́ bá nílò sẹ́nìkan lọ́ọ́ da ẹ lọ́dà wọn ti pè tìrósì ni abẹ́nìkan lọ́dà èdò sí ẹnìkan kan dá nǹkan kan sí ọlọ́run lọ́dà abẹ́ alo abá nílò alo eléyìí ni omi tá a máa wá fún àti ṣe ìjọsìn wa ẹ bomi kalẹ̀ nísì àtinú kànga la ti pọ́n jáde ṣùgbọ́n gbàtà gbé kalẹ̀ òróró wa lé lójú omi sálẹ lọ àbá nílò ànílò ẹ àtàlọtọ òróró sínú kànga mo rò pé yẹ ẹ béèrè torí pé níta màtọ́ wọ́pọ̀ láyé wa òun náà ni pé omi kànga èso òróró lójú nǹkan kan ti ṣẹlẹ̀ bọ́yọ̀ màkàn fa bọ́tán fi jẹ ráìsì ó fi sórí ìdérí kànga gbàtẹ́nìkan ó sì kàn gáǹtì abọ́rí bọ́ọ̀bẹ̀ so òróró wa lé lórí omi ẹ wá sí hmm. ọ̀dà èkúté àbókété àbí lórógbò ó kú sínú kànga tá a lè máa pami rẹ̀ ká máa lò nàám àkémà sèké sébà ti máa dáhùn tẹ́kàn bí wá dá àlèlò àlèlò àlèlò àlèlò ajẹ́ pé gbogbo ẹ̀yẹ náà ló lu mánu àlèlò àlèlò. ẹ wò ẹ ní ṣé ńgbà tí èkúté yẹn kú sínú kànga ṣé rẹ̀ yí padà ìbéèrè tẹ́ béèrè wọ́n ni àwọ̀ rẹ̀ padà ọ̀dà ṣé oorun rẹ̀ yí padà wọ́n ló oorun rẹ̀ yí padà títò rẹ̀ ń padà wọn ní kò yí padà ẹ lè máa lò títítí tí mẹ́tẹ̀ẹ̀tọ́ fi yí padà kótó wá di àwa rí kó ti yí padà láti sómi o àti yọ èkúté o àti yọ èkúté àti yọ òkété àti yọ olórúkúlùkù sínú omi ṣùgbọ́n mi sì rùn kíláàsì náà agbọn omi kankan dànù débi tá a rí i pé gbogbo bó tilẹ̀ wù kí oorun èkúté tó kú sínú rẹ̀ wọ́n pọ̀ tó pẹ̀lú àdúrà omi tá a gbọ́ dànù yìí inṣàlá òórùn ló ti lọ àwọn àdìkú mi ò tún sun kó tún sun kó tún sun lọ́ba tán eléyìí jẹ́ bá ṣe máa ṣe wáyé o ẹ̀yìn eléyìí omi oríṣi kẹta lọ́dọ̀ ìmáàmù Malik tó náà ni wọ́n ń pè ní ma'un najis omi tó dẹ̀gbìn ó náà ní kéètọ̀ àbí gbẹ́ àbẹ́gbìn míì kọ́ dàpọ̀ mọ́ mi. Kodakpo, kọ́ wá yí oorun rẹ̀ padà tàbí títọ́wò rẹ̀ tàbí àwọ̀ rẹ̀ tó bá tẹlẹ̀ báwọn omi yẹn ti di máa ń najis omi ẹ̀gbin. a mọ̀ dájú pé omi bọ́kẹ́tì tá a gbé kalẹ̀ ìgbà tó máa dúró tí ń tọ̀ tí ń tí ń ti ń tí ń fìtọ̀ rẹ̀ tí ń tí ń fà sọ́tún tí ń fà sósì díẹ̀ ti ta sómi. omi bọ́kẹ́tì díndín sí ni gbọ́dọ̀ láti tá a lè lómi àwọn àlè lò. nǹkan mẹ́ta àyẹ̀wò sóòrùn rẹ̀ yí padà sétí tọ́wò rẹ̀ yí padà sáwò wọn omi yẹn yí padà àrí pé nǹkan kan nu mẹ́tẹ̀ẹ̀ta ò yí padà àmọ́ atúlómi bọ́kẹ́tì míì títò tiẹ̀ kan sí rárá èwo lẹ́yìn ó bù. <laughs> ọ̀dà àlómi mímà àlómi mímà èyí títọ̀ nǹkan sí la ní. tètè yẹn mú mi láti ní abá sí i àlò àlò tómi mi bá wà omi là á lò àlómi eléyìí àlò kò sí wàhálà wáyé o àti wàá ro omi tó dáa omi tó dáa yùn ṣé a lè dá sínú abọ́ gold àbí abọ́ silver abọ́ wúrà àbábọ̀ fàdákà èwo ládàásí afẹ́ dami síbi kan àfi sàlùwàlá afẹ́ dami síbi kan àgbè lọ́bi tá a ti fẹ́ tábà olóṣìlẹ̀ ṣé alẹ́ dà sínú àgé tọ́jẹ́ pé gold ni wọ́n fi ṣe sẹ́yìn káwọn olówó àwọn máa fẹ́ ṣe nǹkan táwa ayọ́ anas táwa èsè àbí òye wa ó lè wá tó bá yẹ kí wọ́n lè tún fi gold gan sí handkerchief yóò ní ní kí wọ́n fò ń ṣe so that tí wọ́n lò ẹ́ máa pé ọ́ oh, àfẹ̀yìn náà àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀. so wọ́n ní sí a da omi yẹn sínú àgé gold àbí ti silver. Hmm? Na àti lè dá sí kí ni ó di wa lọ́nu a lè dá sí amẹ́sà a lò ó mo pé yé wa <laughs> ẹ lè dá sí àbẹ́tọ̀ bá gbé lọ́tọ̀ fẹ́ lò ká kí ló dé. àwọn olùmọ́ni má lò ó ìtànà bí sallallahu alaihi wasallam ń sọ ni pé ẹ gbọ́dọ̀ jẹun àbí kẹ́ ẹ mú mi nínú abọ́ gold tàbí ti silver. Ànábì ní wala tashrabu fi aniyati adh-dhahabi wal-fidda wala ta'kulu fi sihafihima. فإنها لهم في الدنيا ولنا في الآخرة الإمام البخاري مسلم لو بجادي gbọ́dọ̀ máa mú mi nínú igbá gold tàbí ti silver ẹ sì gbọ́dọ̀ máa jẹun pẹ̀lú abọ́ wọn abọ́ gold àbábọ̀ silver tí wọ́n ní láyé tí wọ́n ní tó di lọ́la gbẹndàlùkìyàmù àwọn lè máa lò ìyẹn àwọn kèfèrí wọ́n lè lò láyé bíi ṣùgbọ́n kò ní tọ́ sí wọn tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù ọmọ aná ọmọ máa fi abọ́ wò mu mi abọ́ pọ̀ ẹ̀gbọ́n ọmọ aná gbà táwọn bá wọ náà tí wọ́n sọ fún ọmọ àlìjáná pé ẹ dákun sáà lè rí nǹkan kan nínú tọ́lọ́wọ́n bá fún yín kẹ́ ṣàánú àwa náà wọ́n sọ pé inna Allaha harramahuma 'ala al àtúnjẹ àtọmí táwọn jẹ táwọn ọlọ́run ṣe lè wọ̀ fáwọn kèfèrí torí akramakumullah téèyàn bá wá jóló tó bá wá rọmi sínú àgé gold àbí àgé silver sọtọkọlù sọtọkọlù omi tí ń bẹnu àgé gold sọtọkọlù omi tí ń bẹnu àgé silver kọtọkọlù kọtọkọlù nítorí pé anabi sallallahu alayhi wa sallam ọkọ̀ fún wa láti máa lo gold àbí silver nítorí àwọn nǹkan báwọn fọkùnrin àti fóbìnrin nítorí lílórú rẹ̀ ó máa rán ọkàn àwọn aláìní yóò jẹ́ káwọn aláìní ọ máa rora wọn pin irú ayé èwo làwa wá yìí ilé ayé tẹnìkan ti ń fi àgé gold tó tó yàn án sọ̀rọ̀ tó ń fi ń sàlùwàlà àgé gold tó fi hàn sọ̀rọ̀ ń gbé lọ ilé ìgbọ̀nsẹ̀ ẹ mọ̀ pé ẹlòmíì ò sì ṣe o ẹlòmíì lè lọ pokùnso níbi tí wọ́n ti jẹ́ pé five thousand naira ṣàgbàre nínú gbèsè ayé o gold yẹn tí wọ́n sì fi ṣàgéhùn tí wọ́n bá fún ẹ tó bá lọ yọ ó lè túmọ̀ sí fifty million naira lẹ́nìkan ń gbé lọ lẹ́gbẹ̀ẹ́ torí ẹ̀ ó máa ń rọ ọkàn àwọn aláìní ìró rẹ ni pín sí máa bá a rìn eléyìí tó lè mú kọ̀pọ̀lọpọ̀ kó sì ṣe torí àwọn anìkọ̀tọ̀. akramakumullah tí èèyàn bá wá ní mo lówó débẹ̀ ni ọlọ́run ló fún mi gẹ́gẹ́ bí ìṣepọ̀lọpọ̀ ọ̀daràn torí pé ó ti lówó ọwọ́ á fi ń sálọ àlà ó fi sálọ àlà àgéyẹn ó fi sálọ àlà ẹlòmíì yóò fa táàpù wọnú ilé rẹ̀ pẹ̀lú àwọn egboro gold egboro silver ni wọ́n fi fa táàpù wá wọ́n tún wá fà sí dining room so wọn náà rí ti gold à ah, ti ń kọ́ sọ wá lè sírú omi kó fi fọwọ́ rẹ̀ ara ń tà sọ̀rọ̀ mo rò pé yé so tọ́ba á fi sàlù àlọ́ sàlù àlà á sọ pé sàlù àlà ń mu àbí òmu á sọ pé ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni àlù àlà ń rìn ọlọ́nkpa alásèkọ́ sálọ àlá ó ti ṣe tọ́ba ṣe dáadáa yọ gbà ládàá rẹ̀ ọlọ́run ọ̀fẹ́ kọjá pé àgé gold ńlọ́lọ́ ló fi sálọ àlá ọ̀sẹ̀ lọ́n tọ́ba wọ ọlọ́run yóò jìyà rẹ̀ mo rò pé wa ilé wọn pè ní ẹnfẹ̀ká kọlíjẹ́hà ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó ṣe yẹn rìn wọ́n dàbí ẹni tó lọ sórí ìyá tí ń tà tẹ ẹni tó mú pure water tó jì wọ́n fi ẹ ẹ má pariwo mo fẹ́ sálọ àlá ni so lọ́ba bẹ̀rẹ̀ sí sálù àlá pẹ̀lú omi tó jí mọ̀mọ́ wa ni ọlọ́run nígbà ọlọ́run nígbà olórí ibú àwọn sọ pé tọ́ba sálù àlá ń dáadáa àbí òye wa ọlọ́run gbà àmọ́ olè ni kò burúkú jí olè tọ́jà láyé yóò tún jí ara rẹ̀ lọ́dọ̀ ọlọ́run mo rò pé yé wa àmọ́ pẹ̀lú àlá àbàbà wọn lẹ jí ẹ̀fí ọ̀tà tẹ́fí sálù àlá ẹ̀fẹ́ sèlè má mu wa kò sèlè má mu kò sí wàhálà nítorí tó bá ti sàlù aláàrẹ̀ dá kò sí wàhálà ṣùgbọ́n ẹ̀sán pọ́jálì nǹkan míì lélẹ̀ lélẹ̀ ìbáyé wa adé pé a gbìyànjú láti dání tó ṣe pé a jìnnà sí nǹkan tí ọ̀dà léyìí tí ọ̀bá da ká jìnnà sí nínú àdìsí kan eléyìí Ummu Salama radiyallahu anha tó gbà wá anabi sallallahu alayhi wa sallam ni alladhi yashrabu fi ina'il fidda. إنما يجرجر في بطنه نار جهنم رواه البخاري ومسلم Ànábì lẹ́nikẹ́ni tí bá mu omi nínú abọ́ fàdákà ẹnikẹ́ni tí bá mu omi nínú abọ́ fàdákà iná jahannama ni mu sínú ara rẹ̀ kasọra eléyìí ò sínú kó lówó ò túmọ̀ sí kankan nígbà tó túmọ̀ sí pé ọ̀dájú pọ̀ gbádùn oríire ò pé bó lèyàn ṣe dẹjú lẹ̀ tí wọ́n máa mú jahannama sínú. lẹ́yìn eléyìí gold àti wúrà àti fàdákà kọ́tọ́sọ́kùnrin àlòmọ́ ike ká máa lò ó gẹ́gẹ́ bí aṣọ sílíkì kọ́tọ́ sọ́kùnrin àlòmọ́ yìí pé kọ́ haram ni lílo wọn kúmọ́ kẹbí rọ́tún minal kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí pé ká jìnnà sáwọn nǹkan tó bá ṣe léèwọ̀ fún wa ọkùnrin mùsùlùmí kò gbọ́dọ̀ lo ẹ̀gbà ọrùn eléyìí tó jẹ́ ti gold àbí tó jẹ́ ti silver wúrà tàbí fàdákà kọ́ńdé yìí kì í ṣe ti méjèèjì kí lọ́ọ́ fẹ́ fi kinní sọ́rùn sí nígbà tí èso bìnrin àwọn àlọ́ di kinní kan mọ́rùn ìwọ́pin torí bí kólékólé là á lọ́ọ́ fẹ́ máa so nǹkan mọ́rùn sí wọn á ló ń joyè ní oyè kìnnì oyè kìnnì torí pé mùsùlùmí gbogbo nǹkan yìí kò tiẹ̀ nítumọ̀ tó bẹ́ẹ̀ náà ni ọlọ́dẹ kìnnì kan ẹ̀gbọ́ ọwọ́ rọ́bà olóòfin fi sọ́pọ́ọ̀tì rẹ̀ hàn olóṣèlú wọn náà máa ń sòṣèlú wọn lọ de rọ́bà mọ́wọ́ ọ́p kìnnì kan kúta kìnnì kó lọ́wọ́ jáde wọ́n fẹ́ tọ̀ ni bá a ti sèpè fọ̀ ni wọ́n á fi ọ lọ́wọ́ pé wọ́n tó lè bá lágbájá kú ni. akramakumullah ambasibasi báwa fìyà tí etí fọkùn yìí àbá ó láyé ṣe dàrú tó bá ẹ̀yin náà sì mà pé tọkùnrin bá fìyà tí etí yóò dirí yóò kó àwọn èèyàn dúdú kùnrin tí wọ́n fìyà tí etí ẹrí wọn kórun wọ́n dirí àwọn lẹ́ńtún wò kọ́lá jù subahánàláhi làdí bákan náà òrùka gold haramu ni fọkùnrin kò burúkú ẹ ló ti fàdákà silva torí òrùka anabi wa muhammed sallallahu alayhi wa sallam àtàrà silva ni wọ́n ti ṣe. tí eyín èèyàn tó bá ń mì tó jẹ́ pé àwọn eyín yẹn wọ́n á fẹ́ yọ àmọ́ wọ́n á ṣàlàyé pé tí abarẹ nìkan tó lè bọ tọ́jú rẹ̀ ntí ó fi tọ́jú rẹ̀ tí eyín yẹn ò fi ní mìma tí wọ́n fi so òun náà ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tẹ́ẹ́rẹ́ ti gold bẹ́ẹ̀ ni wọ́n máa ń so eyín àwọn míì ti ń gbà kò sí nǹkan tó burú mbẹ̀ ẹ rí eyín wọn gbogbo eyín iwájú ó lè máa gbà kàkà kí wọ́n á eyín èèyàn dànù èèyàn dẹni tó ṣe é gbé àti gbọ̀ọ́dọ́ ìní ó ti máa gbé ẹnu tí ò sẹ́yìn ń bẹ̀ ká so wọ́n máa bá wọn so pẹ̀lú irin gold gold gangan fúnra ẹ̀ àwọn ẹni tó ń ṣiṣẹ́ ìtọ́jú eyín wọ́n rí i pé irin gold yẹn ló máa di eyín mú jù tí òfin ní gbàmà tí ó ẹ bá ṣẹlẹ̀ wọ́n gbà lábẹ́ òfin ọlọ́run wípé tó ń ti pọ̀ ọjọ́kùnrin kí wọ́n bọ̀ fi irú orin yẹn kí wọ́n bọ̀ fi mú eyín rẹ lọ. tòtòrí lẹ́yìn ó ti bọ́ sínú túláàsì. bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣubú síbi kánná ń bọ imú yìí báyìí tó fi rọ́ síbi kánná ń bọ yẹn ẹ mọ̀ pé òun náà sì ni òpó múlẹ́rọ́ fún imú tí ò bá sí ibi eegun mú tẹ́rí yìí báyìí gbogbo bí ẹran mú yìí kò ní lè dúró so wọ́n á ní nínú medicine ìwádìí ti fi hàn wọ́n ní ìsìn pẹ́ni tírù rẹ̀ bá ṣẹlẹ̀ sí kọ́lọ́ mẹ́jọ ṣẹlẹ̀ sí wa o so wọ́n ti rọ déédéé bí kánábó mú bí ti ibi tí egun tán sí yẹn wọ́n ti rọ láyé internationally pẹ̀lú gold so wọ́n máa bá wọn gbé sí i wọ́n lòun ló lè dípò iṣẹ́ egun tó wà ń bẹ̀ yẹn tó tọ́ bá ṣẹlẹ̀ sí ọbẹ̀ tó sì jọkùnrin ṣẹ̀ríà ò bínú sí kò lò. tó àwọn abi tí o ti lè jẹ́ pé ọbọ̀ sínú pò lo gold nù. àmọ́ worowóró ẹsẹ̀ ẹgbọ́ ọwọ́ ìyan ìwọ ọkùnrin a'udhu billah kọ́tọ́ kọ́tọ́ kápọ̀ ń lò kódà kó má ṣe pé gold wọn fi ṣe kó jẹ́ nǹkan mi nítorí pé lẹ́yìn nínú ọ̀ṣọ́ àwọn obìnrin ni ọkùnrin sì là wa eléyìí jẹba ọyàn ló jẹ lórí mùsùlùmí kọ́mọ̀ pa àwọn ẹ̀gbìn kan bẹ lẹ́ẹ̀kí tó bá jáde lára èèyàn àbó ó yíyàn lára àbó ń bẹ láàyè ibì kan ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa pé ká mú kó ń bẹ̀ gẹ́gẹ́ bí ìtọ̀ èèyàn ìgbẹ́ rẹ̀ ọ̀ràn yẹn ni ká mú kó torí ẹ ẹsì ti máa kíyèsí gbogbo tó bá ti ní ẹ̀gbin ni kọtọ lábẹ́ òfin Ọlọ́run ká fi ṣoògùn fún nǹkan kan tí wọn ṣe wá nísìnyí wọn ni wọn fẹ́ kí agbo kan fún ọ àmọ́ ìtọ̀ àdítọ̀ ńlọtọ̀ sí agbo ọlọmọdé mùsùlùmí ò gbọ́dọ̀ mutọ ìyàn haram ó ní kó mutọ ìyàn tàbí wọn ní ìgbẹ́ díẹ̀ nínú ìgbẹ́ tó ọba díyà yọ wà ń bẹ a'udhu billah mùsùlùmí ẹ̀ yẹgbẹ̀ so ambọ̀sibọ́sí pé wọ́n á kí àgbo fún ọ wọ́n fi gbẹ sí i nínú ẹ̀gbin tá a tún gbọ́dọ̀ gbé kú ó náà lè jẹ tó bá pọ̀ jẹjẹ bá ti pọ̀ dandan a gbọ́dọ̀ fọ́nù nínú rẹ ní ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin tó bá yí aṣọ wa àbó yí wa lára àbó yí ààyè dandan ní ká fọ̀ bẹ́ẹ̀ ni àlùwẹ́dì àlùwẹ́dì òun náà ni funfun tó máa ń jáde ṣáájú àbí lẹ́yìn ìgbà tí ìtọ̀ bá fẹ́ jáde tán omi funfun ti ń jáde o ni wọ́n ń pè ní àlùwádì àbí àlùwádì jù omi yẹn ẹ̀gbin ló náà a gbọ́dọ̀ fọ́ọ̀nù nínú rẹ̀ ni alimẹ́rì àbí alimẹ́rìyò omi tí wọ́n ń pè ní ìtọ̀rẹ̀kẹ́ ó máa ń jáde lábẹ́ ọkùnrin tàbí obìnrin ní ìgbà tí wọ́n bá ń bára wọn ṣeré tó ń fọwọ́ rara wọn tó ń fẹnu kọ ẹnu láì jẹ́ pé ìbálòpọ̀ tí ì ṣẹlẹ̀ omi tó ń jáde yẹn ni wọ́n ń pè ní alimẹ́rì ẹ̀gbin ni dandan gbọ́dọ̀ fọ̀. bákan náà nínú àwọn ẹ̀gbin tá a gbọ́dọ̀ ṣọ́ra fún òun náà ló kù ń bete gbogbo nǹkan yàtọ̀ sí ti ẹja àti ti tata. òkú ńbẹ́tẹ́ ewúrẹ́ ẹ̀gbin òkú ńbẹ́tẹ́ màálù ẹ̀gbin òkú ńbẹ́tẹ́ adìẹ ẹ̀gbin ni a dènà sí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn amẹ́ja àtàtà òkú wọn gan ẹ̀tọ́ ni ṣẹ́bà nàbì sallallahu alayhi bó ti ṣe sọ pé ó ike nǹkan méjì ní àwọn òkú ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa gẹ́gẹ́ bó ṣe ṣe ẹ̀jẹ̀ méjì lẹ́tọ̀ fún wa ní jíjẹ uhillat lana maytatani wa daman amma al-maytatan fas-samaku wal-jarad wa amma ad-daman fal-kabidu àwọn òkú nbètè méjì tọ́lọ́run lẹ́tọ̀ fún wa ọ̀nà lẹ́ja àti tata tí yàrá bá ń jẹ ẹja tẹ́ mú tẹ́ jẹ láàyè kò sí tó burú mbẹ tẹ́ bá ti jẹ tata tẹ́ máa ń jẹ láàyè kò sí tó burú mbẹ tó bá ti wá kú náà ńkọ́ ẹ lè jẹ èyí tó túmọ̀ sí pé tá a bá rẹ jà kan láàyè àbùkátà ká máa ṣe bisimilahi allahu akbar pàfẹ́ dùnbò rẹ̀ torí pọ́lọ́ ń sòkú rẹ̀ náà ní ẹ̀tọ́ fún wa. àwọn ẹ̀jẹ̀ méjì yẹn òun náà ní ẹ̀dọ̀ àti àmá ẹ̀dọ̀ ẹ̀jẹ̀ ni ṣùgbọ́n lọ́n ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ àmọ́ tí ń bẹ lára ẹran tó ná dàbí ẹ̀dọ̀ ẹ̀tọ́ ni fún wa ìpè ká jẹ yàtọ̀ sílẹ̀ yìí àwọn lọ gba ẹ̀jẹ̀ ẹran jọ níbi tí wọ́n ti ń dú màálù àti gbé báàpù fún wọn látàárọ̀ àwọn ní gbogbo màálù tí wọ́n bá dú màálù kan ẹ̀jẹ̀ rẹ̀ iye báyìí ni ọlọ́mọdé àjẹjẹkújẹ kọ̀tọ́ ọ̀nsì ẹ̀jẹ̀ jíjẹ ó ṣe léwọ̀ nínú àwọn tó tún jẹ́ ẹ̀gbin òun náà lẹ́rìn ẹlẹ́dẹ̀ ẹ̀gbin ni o ẹ̀gbin ni kí làwọn jẹ tó ń pọ́n tèlà nínú ẹ̀gbin wọ́n á ní ẹ ṣe torí pé ẹlẹ́dẹ̀ yẹn wọ́n á ń jẹ ẹ̀gbin wọ́n á ń jẹ kínní kódà kẹ́ ẹ máa sin ẹlẹ́dẹ̀ nínú ààfin kó jẹ́ àti búrẹ́dì àti ní jẹ ni àbí ẹ̀sẹ̀ ẹ̀gbin ẹ̀gbin ni Ọjọ bó ti ṣe jẹ. bákan náà gbogbo òtọ̀ àti ìgbé àwọn ẹranko tí ọ̀tọ̀ sí wa pé ká jẹ ẹ̀gbin ni ìgbẹ́ èkúté ẹ̀gbin ni o ẹ̀rọ akọ àtọ̀ yín sínú kọ́bọ́ọ̀dù jẹ́jẹ́ àwọn èkúté àwọn ọ̀daràn ó lè lọ yẹgbẹ́ bẹ̀ so wọ́n á sọ fún ọ pé à ìgbẹ́ èkúté ẹ̀gbọ́n ní bẹ lára ìgbẹ́ èkúté ọkàn gbọ́nù ni ọba jáde ọwọ́ àti sọ̀láàtì òun fẹ̀gbin ṣe sọ̀láàtì èkúté kún máa tún máa tọ̀ sáwọn èèyàn lásán ọkàn lè fi tọ̀ ya máàpù sára aṣọ yín tába ti ríru ẹ̀ kíláàsì afọ̀ nítorí pé gbin ni bẹ́ẹ̀ náà ni tó bá yẹ pé ìbáka ìbáka ń tọ̀ ìtọ́ wa ta sí wa lára a sì ti sàlùwalá àti ràkúnmí ń tọ̀. ọ̀tàtọ̀ sí wa lára a sì ti sàlù àlá èwo ló pè fún ká fọ ibi ìtọ̀ yẹn nù ìbáka ṣùgbọ́n ràkúnmí rà torí pé ìtọ̀ ràkúnmí ńtọ́ mánì ńtọ́ mánì ìdí nu tó fi jẹ́ pé fi ìtọ̀ re ṣe ìtọ́jú àwọn kan tá rẹ ń dà láàmú gẹ́gẹ́ bí na màlúù ni gẹ́bí tọ àwọn àgùntàn gbogbo àmọ́ bàákà tó bá yẹ pé kẹ́tẹ́kẹ́tẹ́ òun lọ tọ̀ sí wa la a sì sàlù aláfẹ́ wọ mẹ́sàlásì sáà sínú àbá ní sínú àfọ̀ torí pé haramu ni ká jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ lé abẹ́ wọ mẹ́sàlásì àti sàlù alá ẹ̀sìn ìwà ń tọ̀ ìjọ rẹ̀ ta sí wa lára. Mm-hmm. sáfọ̀ àbá ànífọ̀ ànífọ̀ torí kọ́ lọ ń ṣe jíjẹ sí lẹ́tọ̀. ìdí tàbí fọ ìtọ̀ ìbáka nù nítorí pé ìbáka kẹ́tẹ́kẹ́tẹ́ àtẹ̀sìn ló bì. bí kẹ́sìn kó gun kẹ́tẹ́kẹ́tẹ́ kán á lóyún rẹ̀. ọmọ tó jáde láàrin kẹ́tẹ́kẹ́tẹ́ àtẹ̀sìn ni wọ́n ń pè ní ìbáka èyí tẹ́ pé tó bá tọ̀ sí wa lára àbùkátà ká fọ́tọ̀ yẹn nù ká tó sin lọ àti èyí tó yẹ pé tó bá tọ̀ sí wa lára gbọ́dọ̀ fọ́ nù kó tó di pé a lọ fi ara yẹn sin lọ àwọn ni wọ́n bí torí rẹ̀ èyí tó tọ́ka jẹ àti èyí tí ò tọ́ka jẹ àwọn ni wọ́n pàdé lára àbáka àti pé ìbáka gangan fúnra rẹ̀ sọ́tọ́ka jẹ kọ́tọ́ka jẹ gẹ́gẹ́ bí ká màálù àti kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn ni wọ́n bí ma bí kí màálù ogun kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ wa lóyún kí láà pè náà <laughs> kẹ́tẹ́ màálù kẹ́tẹ́ mà àbí kẹ́tẹ́ lù so irú ọmọ tí kẹ́tẹ́kẹ́tẹ́ àti màálù bí o òhun ò lè dàbí bàbá rẹ̀ màálù. bí ìyá rẹ̀ kẹtẹkẹtẹ ni ọ̀jẹ̀ nípa pé ẹ̀gbin ni jẹ ó dàbí pé ewúrẹ́ àtajá wọ́n bí ma sẹ́yìn kọ́tọ́ ká di ajá wa torí ẹ̀ tí bá tọ̀ sí yàn náà ni ajá sẹ́gbìn ni tí ẹnu ajá àbí ìsẹ̀gbìn. nàám ànábì sallallahu alaihi wasallam sọ pé tó bá kí ẹnu bọnú gbá tó wá yọ ahọ́n rẹ̀ tó tún gbẹnu kó nu gbà hàn ẹ̀fọ́ gbà méje ọ̀kan nínú ẹ̀ pẹ̀lú ẹ̀pẹ̀. kí ló dé tí wọ́n fi sọ pé ńgbà tó bá tó yọ ajẹ́ pé ẹ̀fọ́ igbá lẹ́ẹ̀méje látàrí pé ajá kẹnubọ́ gbọ́n nígbà tó bá tó yọ ahọ́n ìnìdájọ́ rọ̀ mà ajẹ́ pé itọ́ ẹnu ajá ẹ̀gbin ni bàbá ajẹ́ bẹ́ẹ̀ tájà bá wà fẹnu tó bá fi kàn yín lásán kọ́ ẹ̀fọ́ kì í mà sí ẹnu rẹ̀ láì yanu ọ̀yanu ó fi wá gbà sọ yín mú sẹ́fọ̀ abẹ́ẹ̀ nífọ̀ sẹ́mukpájá tó bá ti rí yàn yọ ọmọ gbóòórùn aṣọ rẹ̀ nínú tọ́lọ̀ ń dá sí la so wọ́n máa ń tètè ń dìtẹ́kìtì ta lọ dára so ńgbà tí ẹ̀yin wá mú aṣọ yín tájá gbóòórùn ọkàn gbóòórùn rẹ̀ ní sẹ́fọ̀ ẹ̀ nífọ̀ àmọ́ gbàmú ó kùbi tọ̀lọ̀ sẹ́fọ̀ abẹ́ẹ̀ nífọ̀ ẹ̀mí ẹ o! ẹmí ló ẹ ẹfọ tí ẹ ma ẹfọ tí ẹ ma àmọ́ mi ẹnẹjẹ ó ń ṣe pẹ̀lú gbá aṣọ yín èsì ṣe ìgbà àmọ́ ẹfọ tí ó fi ma kètì ajá bá wá pa ehoro arí ehoro ti ń lọ ajá yẹn a ti kọ lọdẹ sí ajá wo lọmọdé sí òun lajá tí sí ẹran àgbẹ̀ pé lọ́ọ́ lé mú yọ si lé mú tó bá sì mú yóò mú wá rẹ̀ kò ní pa fúnra rẹ̀ jẹ yóò mú wá fólówó rẹ̀ tó bá sì lé pé lọ́ọ́ lé ẹran mú wọn ní má lè mú má padà yóò padà ajá tó ni ọwọ́ abá àwọn mẹ́hóró ẹ̀mí àwa sì sọ pé ẹnu ajá ìtọ́ ẹnu ẹ̀gbin ni ókè sẹ́yìn mọ̀ pé tí ó fi gbá mú gan tí nǹkan kan bá ju tọ́ lọ ó ti wọ ọbẹ̀ ṣe à ń fọ́ náà àbá ànífọ̀ ọlọ́run sọ pé ká fọ̀ torí ẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí àwa sọ pé bọ́yá ṣíṣe tààtì yóò mú gbogbo nǹkan yẹn lọ ìdínú tọ́lọ́run ò fi sọ wípé káfọ̀ anabi sallallahu alaihi wasallam sọ pé káfọ̀. ó léwu kọjá pé tí a bá tọ̀ àní gbé ara wa pamọ́ a kàn máa tọ̀ níbi tí wọ́n ti máa wò di wa a tọ̀ àtọ̀ sẹ́kù àní tọ̀kárí pé tọ̀tá nídìí wa kó tó di pa tábà. anabi sallallahu alaihi wasallam kọjá gbára sàárè méjì ó sì sọ pé wọ́n fi ìyà jẹ wọn ẹni tí wọ́n ti torí rẹ̀ fi ìyà jẹ wọn kìí ṣe ń tó tóbi nínú àdéhùn wọn ni ó tóbi ọ̀kan nínú wọn kìí gbára pamọ́ níbi ìtọ́ rẹ̀ kìí gbára pamọ́ tó tọ̀ kò ní rí i pé ìtọ̀ dá kótó di pé ń dá ìdí rẹ̀ padà sí ṣòkòtò ìdajì ń ta ìdajì nù pátá ìmà fa ìyà sàárè ẹlẹ́ẹ̀kejì olófòfò ni ìmà gbófòfò ká láàrin àwọn èèyàn ẹ já kíyè sára ìsìláàmù ọgbà kẹ máa lọ yọ ìdí síta níwájú àwọn èèyàn kan máa wò di yín ọlọ́run ti pọ́n yín lé ẹ má tara yín lọ́pọ̀ ẹ má kanra yín lábùkù ẹni tá a kù tí ó rí hoho ẹni àìgbára pamọ́ sí i èyí tán pa lówe yorùbá àwọn tó wá pé nǹkan gbà lérò lè máa sí fún kọtọ nínú ìsàn bàtí yorùbá náà nǹkan gbà lérò pẹ̀lú ẹ̀ wọ́n kàn wí náà ni èsì táwọn náà gbà lérò ni pé kọ́ máa ara yìí ntí yorùbá náà gbà lérò ni pé ẹni tó yẹ pé tá a wa àṣírí ọ̀padà tú lọ àwọn náà wọ́n máa pé a fẹ́ yanjú ọ̀rọ̀ wa lẹ́yìn tá a bá kú ẹjẹ́ sọ ní tá a bá fi lé ayé wá sí fún kó lè bá jẹ́ pé ó ní tí ó lè gbára lé tí fi ní jẹ́ kí wọ́n yàn wá jẹ gbé àmọ́ kì í sọ̀rọ̀ pé ó máa àwọn èèyàn ní Yorùbá náà ń sọ so ìsìláàmù ọ̀gbà kẹ́nìkan àwọn ọ̀rẹ́ náà ni ó tún kọ títí tí ọyọ̀ di tí ọmọ tọ̀. ẹ máa sọ̀rọ̀ ọ̀yàn ẹ̀ kí ni kò tí ó rí owó ẹ àbí òye wa kò ní di ká fara pamọ́ àwọn máa lò lòkulò nítorí pé tẹ̀lé máa ti mu títẹ́lẹ̀ orí èpè yọ máa sí òwe pani tẹ̀lé ìjẹba wáyé o tí gbẹ bá ń bẹ lára bàtà wa bá ti fẹ́ máa fọ́ máa wọn náà ní ká fi gbolẹ̀ tá a bá ti fi gbolẹ̀ ó ti parí. ìsìláàmù tún kọ́ wa kíkẹ́ tó sùn ọ̀dà gbogbo abọ́ tí bá nílé kẹ́ padì ẹ fi dérí rẹ̀ lé lórí ẹ má sì abọ́ lẹ̀ kó tó di pẹ́ sùn. fi tẹ́ pamí sí tó bá ní dérí ẹ fi dé ìtọ́ba ńlọ máa rí ẹgbẹ́lẹ́ lórí kó tó di pẹ́ sùn kó má jẹ́ pé ẹ pèsè kalẹ̀ di ṣètọ́ni abọ́tẹ sílẹ̀ ṣètọ́ni ó lò nígbà táyìn ti sùn àmọ́ tẹ bá dojú rẹ tẹ bá dàdé lẹ̀ ṣètọ́ni ò lè rí lò kèé lè rí nǹkan tí wọ́n bá pàdé kèé sí. bákan náà eléyìí tẹ́ ẹ bá ti tì tẹ́ ẹ di ẹnu ẹ̀ kò sí bó ṣe lè sí àwọn ẹlẹ́kùn yín gan gbàtẹ́ ń bá ń padì lálẹ́ tẹ́ ń wọlé ẹ̀ máa dá pọ̀ lọ bísímìlà bísímìlà àṣetán ni ó jìnnà sí gbogbo bẹ̀ tẹ́ bá fẹ́ sùn ẹ̀ paná iná agi iná edu iná gáàsì iná stóòv tẹ́ ẹ̀rí pẹ́ pa ó tó di pẹ́ lọ sùn nítorí àwọn afọwọ́ ìsẹ́pà àwọn pòkì kan wà tẹ̀ ń jọ ń gbélé èkúté òkété asínrín lórógbò gbogbo àwọn nǹkan wọn lè lọ kọlu náà tó bá kọlu náà ó lè jólè máa yín lórí torí rẹ̀ abẹ́là àtùpà tẹ́ẹ̀tàn ẹ̀pa lónìí a tún sọ pé iná mànàmáná gan ẹ̀pa kẹ́ẹ̀ sùn. àwọn àtùpà tí ma gbaná sára gbígbà wọn bá múná lọ àbí máa ríran ẹ má tàn náà sùn ẹ pa nítorí gbọ́dọ̀ tá ànábì sallallahu alaihi wasallam sọ tó ní ẹ paná ọ̀kárí gbogbo ẹ̀ àwọn ẹni tó ń ṣèwádìí lónìí nípa ìmọ̀ àtọ́jú aláàárẹ̀ àwọn sàyẹ́ntìsì nípa mẹ́dísìn àwọn náà padà tíkẹ́ẹ̀tì pé téèyàn bá sùn nínú yàrá tí wọ́n taná lẹ̀mẹ́ ẹni tó sun yàrá tán ti paná àlàáfíà àwọn ò ní dọ́gba ẹni tó bá sùn bí tán ti paná àwọn nǹkan kan nínú tọ́lọ̀ ń dá sí wa lára gbogbo àwọn nǹkan yẹn náà ń bùkátà láti sinmi káwọn náà sùn àwọn tó ń sìn ẹ wọn ó sùn tó bá gbé náà wà ń pípa àwọn tí wọn bá wà títa rẹ wọn rànjú rangadarangada ni torí ẹ ló ṣe rí i pé ó jí àmọ́ gbádùn ọmọ àwòkọ ara ń wọ á mo ti sùn ẹwà àtìgbà tí mo ti sùn bẹ́ẹ̀ ni ọkàn sùn fún wákàtí tó pọ̀ ni ṣùgbọn ò fira rẹ sáyè ibi tí gbogbo oríkèrè ó ti sùn. so eléyìí ń bẹ nu àǹfààní tánàbì sallallahu alaihi wasallam tó fi ṣe wá. tó alákọ̀ọ́kọ́ ní ojú ọ̀nà gbígbé ẹ̀gbin kúrò lára òun náà ní al kí a tábà títàbà ní ká lo omi láti fi gbé ẹ̀gbin kúrò ní ọ̀nà méjèèjì eléyìí tí ẹ̀gbin máa bá jáde ní ara wa bóyá ọ̀nà àtọ̀ àbí ọ̀nà àgbẹ́ ẹlẹ́kejì òní wọ́n ń pè ní al-istijmar òun náà ní gbígbé ẹ̀gbin kúrò ní ọ̀nà méjèèjì pẹ̀lú òkúta tàbí nǹkan míì tó lè dípò rẹ̀ bíi pépà aṣọ ewé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí là ń pè ní al-istijmar sunna anabi sallallahu alaihi wasallam fi hàn wá ipe ńgbà tí a bá fẹ́ wọlé gbàsẹ̀ ẹsẹ̀ òsì yín ni kẹ́ ẹ̀ tì síwájú ẹ gbọ́dọ̀ máa ṣàkíyèsí rẹ̀ gbogbo gbà ìgbẹ́sì gbàmdé lẹ́nu kò bá gbọ́n dókè ó rí i pé ọ wọlé pẹ̀lú ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ òsì ló tì náà ẹsẹ̀ òsì rẹ̀ ló tì ó sì ṣe àdúrà yìí pé Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith kò burú láwọn mọ́sálásí wa àbílẹ̀ ìgbọ̀nsẹ̀ gbogbogbò àbí nítòsí ilẹ̀kùn ilé ìgbọ̀nsẹ̀ ilé wa náà ni tá rọra kọ́ síbi kan kékeré wọ́n bá kàn má ẹ̀bá ẹnu ọ̀nà abẹ kó lè máa jẹ́ olùránilétí ntọ́yẹ káwí ṣáájú ká tó wọlé yọ da púpọ̀ nítorí pé ilé ìgbọ̀nsẹ̀ tẹ́lẹ̀ yẹn ilé àwọn àlùjànnú ni bàbá àjẹnu pálọ̀ rẹ lọ kọ́lé ìgbẹ́sí o ti kọ́lé o tún kọ́lé fàlùjànnú ni. Allahumma inni mina bika minal khubuthi. wal-khaba'ith khubuthi ẹgbà wa kan ọwọ́ ní ẹgbà wa mi fi allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khaba'ith ìtumọ̀ wọn sì yàtọ̀ síra wọn tàlákọ̀ọ́kọ́ ìwọ ńlọ́n ó rẹ níbi aburú akọ àti abo àwọn àlejànú akọ jamu khabith khubuthi àwọn abo khaba'ith khabith. ṣùgbọ́n riwaya tó wá pẹ̀lú sukunu ta minal khubuthi sukunu ba minal khubuthi ìyẹn ní ìdọ̀tí ẹ̀gbin àti ìdọ̀tí wal khaba'ith àtàwọn àlùjànnú lápapọ̀. ìyẹn ni pé wọn lọ mọ sáàdì rẹ níbi ẹ̀gbin àti ìdọ̀tí wal khaba'ith àtàwọn àlìjánu khubuthi akọ àlìjánu khaba'ith abo àlìjánu. nígbà tẹ́ bá jáde sunna anabi sallallahu alayhi wa sallam oní àná kíkẹ́ tí ẹsẹ̀ ọ̀tún yín síwájú tẹ́ bá tí wọ́n ń jáde yín tẹ́ jáde síta kése nílé ìgbẹ́lẹ́ ti sọ pé allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith nígbà tẹ́ ń bá ń wọlé kẹ́ tó wọlé lẹ́tùwì gbàtẹ́ ń bá ń jáde tẹ́ bá ti jáde síta ẹ sọ pé ghufranak ghufranak Abu Dawud àti imaamu Tirmidhi àwọn ni wọ́n gbé jáde. yàtọ̀ sí mọ́sálásí tẹ́gbẹ́ súnà fẹ́ni tí ó bá wọnú mọ́sálásí oní kó tiẹ̀ sí ọ̀tún rẹ̀ síwájú bàtí ó bá jáde ńkọ́ kó tiẹ̀ sí òsì iwájú. báwo la máa yàtọ̀ láàrin mọ́sálásí àti ilé ìgbẹ́ òun náà ni ẹsẹ̀ tá a ti síwájú bẹ́ẹ̀ ni dábàá wọṣọ súnà ni pé ọwọ́ tún láàkókò kìbọnú aṣọ ṣáájú ọwọ́ ẹsẹ̀ ọ̀tún láàkókò kìbọ ṣòkòtò ṣáájú ẹsẹ̀ òsì yàtọ̀ sí tá a bá fẹ́ bọ́ ẹsẹ̀ òsì láàkókò yọ ṣáájú ẹsẹ̀ ọ̀tún ọwọ́ òsì láàkókò yọ ṣáájú ọwọ́ ọ̀tún. ntí súnà fi hàn wá ẹni tó bá jẹ́ pé pápá ló ti fẹ́ yàgbẹ́ pápá ló ti fẹ́ tọ̀ ó dínà síbi táwọn èèyàn ti lè rí tó bá sì débi tó ti yàgbẹ́ tó ti dínà síbi táwọn èèyàn ti lè rí un kó tún fara síko síbi tẹ́nìkan ti ń wá àti yọ̀wòrú rẹ̀ tó náà wà nù pápá tó ti lè rí ibi tí wọ́n ti rí ọ gbọ́dọ̀ dúró mbẹ̀ ìyẹn ni pé ọ wà bí ewé kan ọwọ́ àbí pèpéle kan tó ẹ pé yóò di gbogbo ẹtọ́ fẹ́ wọ ọ̀ránṣẹ́ lọ́wọ́ ẹ̀yìn rẹ̀ ló dùn sí. kó wáyà gbẹ yẹn ní ibi tó ṣe pé ọlọ́ọ̀lẹ̀ díẹ̀ dókítà máa ti ń yàgbẹ́ ìgbẹ́ rẹ̀ ọmọ bọ́ọ̀lẹ̀ ẹsẹ ibi tó ṣe kó le tọ́ga sókè dókítà máa ti ń yàgbẹ́ ìgbẹ́ yẹn ọmọ fọ́n sí ọ̀la ìgbẹ́ yẹn ọmọ fọ́n sí ọ̀la ara sábàbí tí wọ́n fi ní kó tún dínà síbi táwọn èèyàn wà ó náà ní kó oríṣiríṣi nìgbẹ́ ìgbẹ́ wà tó ṣe kó lè wá láláriwo so bó ń ṣe ń yà ó ẹni pàtàkì wọ́n sì ń wọ̀ so wọ́n á yàgbẹ́ mi táwọn tó kọ́ pàápàá ó ní á ah. àti bàbá náà máa yàgbẹ́ bá sáàni <laughs> èyí àgbẹ̀ kò sẹ́ni tí èyí àgbẹ̀ báwo dínà síbi tí wọ́n ti máa gbọ́ súnà nàbì sallallahu alaihi wasallam ó fi hàn pé gbogbo ẹni tí ọba tọ̀ kó lóṣù àmọ́ kò sí ní tó burú kẹ́ tọ̀ nídùúró èyí tó wọ́pọ̀ ní kíkẹ́ ẹ máa lóṣù tọ̀ àmọ́ tí èèyàn bá tọ̀ nídùúró kò burú lópin ìgbà tí ọba ti tọ̀ lọ́nà tí ìtọ̀ òfin ní tasi ní aṣọ tí ò ní tasi lẹ́wù torí pé nàbì sallallahu alaihi wasallam ọjáde ńlẹ́njọ́ kan wọ́n débi tí àwọn èèyàn kan máa ń dalẹ̀ sí. Si anabi sì tọ̀ níbẹ̀ nídúró. àdìtì kan wá wá látọ̀dọ̀ Aisha radiyallahu anha tó lẹ́ni tí ọba sọ fún ọpá anabi sallallahu alaihi wasallam ọtọ̀ nídúró ó ti gbé dúró ńlá fún ọ Aisha òrìrì ni sẹ́sìn mọ́ kéńté èèyàn bá rí èèyàn ò lè sọ wípé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ sọ́hábí tó ń rí ti sọ fún ọ ti gbọ́ Abu Dawud ló gbádìí fìyẹn jáde. ìwọ ni báwo ọbí tá a ti fẹ́ tọ̀ pẹ̀lú mushaf àgbọ̀dọ̀ gbá alukur'an wọ bí a ti fẹ́ tọ̀ àbí nǹkan kan ga tí wọ́n kórúkọ ọlọ́run ọba sí bá kórúkọ rẹ wọ́n kórúkọ ọlọ́run ọba sí la ọ̀gbọ́dọ̀ gbé wọ bí tó ti fẹ́ yàgbẹ́ àbò ti fẹ́ tọ̀ ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tó ń ti yàgbẹ́ àbí ibi tó ń ti tọ̀ àfi tó bá jẹ́ túláàsì ẹgbàá mi ò ẹgbàá mi ò ahàn ejò fẹ́ sà ọ́ so <laughs> eléyìí ó lè sọ pé ọ sọ̀rọ̀ tó o bá sọ̀rọ̀ sí rẹ̀ ó sì tètè wọ ṣòkòtò rẹ kọ́mọ́ wo di rẹ ó lè wọ ṣòkòtò mọ́ gbẹ̀mbẹ̀ torí pọ́rọ̀ tó délẹ̀ ó ti kọjá so tó bá wọ mọ́ gbẹ̀ ọ́ padà máa lọ fọ̀gbẹ́ ó tàbà. Hmm. sallallahu alayhi wa sallam ó ń tọ̀ lọ́wọ́ ń jọ́ka bá anabi ọ̀dàm àtọ́ tọ̀ tán tọ́ tàbà tó sálọ àlà sálámà kí ló dé mi ó túmọ̀ sí pé àní sọ̀rọ̀ nígbà tá à ń bá ń ṣègbọ̀nsẹ̀ àbá ń bá ń tọ̀ àdìsí kan ti ẹ̀wá tó ń sọ yìí pé tó dá lórí ẹ má sọ̀rọ̀ nígbà tẹ́ ń bá ń yàgbẹ́ ṣùgbọ́n kò fẹsẹ̀ rin lẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ yìí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ nígbà tá à ń bá ń yàgbẹ́ àbá ń bá ń tọ̀ àfikọ́ jẹ́ túláàsì tọ́ mákànnà ẹ̀ ń tọ̀ lọ abẹ́ ń yàgbẹ́ ẹnìkan lè ń bọ̀ wájú yín ọwọ́ ajá fọ́jú kòtò kan bẹ́ wọ́n kọ̀ mọ̀ pé kòtò ń bẹ́ ń bẹ́ yọ tó ń ti pọ́n yàgbẹ́ lọ́wọ́ wàá sọ. àbí kọ́ jẹ́ pé omi tẹ́ gbé lọ pẹ́pẹ́ fi tábà ẹsẹ̀ ìsìnkọ́ lomi lomi bá dànù kò sómi míì tẹ́ fi tábà ẹ wàá nàù pé ẹnìkan pé dákun bá ń pọ́n mi bá ń bomi wá. Islam ó kórìíra ká máa tọ̀ sínú ihò tẹ bá rí ihò kan lẹ̀ àbí kòtò kan kọ́ wá dojútọ̀ rẹ kọ́ ó lè wò tọ́ ọ bá tọ́ ọbẹ̀ tẹ́jọ yọ so ọ dájú pé wọ́n lọ tọ́jà má tọ̀ sínú kòtò yẹn ó tún lè jẹ́lé àwọn àlejànú sẹ́mi pọ́pọ́lọpọ̀ nínú wa tá a bá dé pápá tá a fẹ́ tọ̀ á sẹ́ẹ̀tì kòtò ni pé a fẹ́ wo kí ló máa jáde mbẹ̀ yẹn àlejànú kàkà jáde ni pé bọ́lọ̀ ti ń bọ̀ ó fi tọ́ gbà torí àwọn náà ilé tiwọn náà ó lè wà ń bẹ̀ ṣẹlẹ́yìn jẹ́ báwọn. bákan náà akórira ìpíngbà tó ń tọ̀ lọ́wọ́ kọ́ máa fọwọ́ rí ọ̀tún kọ́ máa fi kan abẹ́rẹ́ kọ́ fọwọ́ ọ̀tún kó fi múdi rẹ lọ́wọ́ ìwọ ọkùnrin nígbà tó ń tọ̀ rárá anábì lọ gbọ́dọ̀ dàn wọ́ ọwọ́ òsì rẹ ló fi múdi rẹ lọ́wọ́ o ò sì gbọ́dọ̀ fọwọ́ ọ̀tún tábà kọ́ gbọ́dọ̀ fọwọ́ ọ̀tún kó fi nùgbẹ́ àfi tí nǹkan bá ń sọ ọwọ́ òsì rẹ Ọlọ́run ṣàánú ìgbà náà ò lè lo ọwọ́ tún rẹ̀ torí kò sọ́gbọ́n tó gbọ́n mọ́ tọ́ ọ gbọ́dọ̀ kásọ̀ rẹ sókè kátó fẹ́ yàgbẹ́ ní pápá ó dìgbà tó bá súnmọ́lẹ̀ dáadáa torí tó bá gbé dúró náà ló ti bọ́ sókòtò tó ká kìíní gbogbo ẹni tó fẹ́ wò di rẹ pé àdìdì rẹ náà tiẹ̀ torí rẹ wàá ti máa ó ti bọ́ sókòtò ó ní ti sọ́ọ̀lẹ̀ ó ti tókun rẹ̀ so ó ti ti ká ìwò rẹ̀ ọ wá ní sọ́ọ̀lẹ̀ ó dìgbà tó bá súnmọ́lẹ̀ dáadáa lọ́nà tó yẹ pé tó bá sọ aṣọ yẹn lẹ̀ ẹnìkan ò ní rí di rẹ ẹnìkan ṣe bẹ́ẹ̀ nìdí pàtàkì tó àwọn pàtàkì jù bẹ́ẹ̀ lọ ọ dá nǹkan kan mà pàtó ń gbé pẹ̀lú àwọn tí ọ̀dẹ́ sì mà kò jẹ́ kó ọ mà tọ́lá máa wẹ̀ nínú wẹ̀ tí ò ní dorí àti ò ní àkùn gbogbo yẹn ọmọ awò di rẹ̀ ránṣẹ́ ẹ̀mí tó tún pọ́nra rẹ̀ lé aṣọ òbúra yọ àrọ̀ra ta atẹ́gùn wa ìgbà tó gbé sí làwọn kọjá bọ̀ ká ah, bọ̀dá kìíní ẹ̀ ń tiẹ̀ ń wẹ̀ lọ́ni ẹgbọ́rọ̀ <laughs> àfi léèwẹ̀ tí wọn ò bò lókè àwọn ilé tẹ́sì tó yí bẹ̀ kú àwọn ó ti fẹ́ wẹ̀ báyìí wọ́n kàn máa wò látòjú wíńdò ni subhanallah sọ eléyìí kò tọ́ ìsáàmù pọ́n ọ lé gidigidi mọ́ wàá yẹ̀yẹ́ ara rẹ̀ lẹ́yìn ìjẹba àwọn. tán. wọ́n sálámà sí ọ nígbà tó ń yàgbẹ́ lọ wọ́n sálámà sí ọ nígbà tó ń tọ̀ lọ ó mú ìdáhùn lọ́wọ́ títí tó fi tọ̀ tán tó fi yàgbẹ́ tán pàtó bá jáde paná lọ́ọ́ máa dáhùn sálámà. kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́run haramu ni ká dojú kọ alùkébílà àfi ká kọ́yìn sí nígbà tá à ń tọ̀ àbá ń yàgbẹ́ tá à ń bá ń tọ̀ àbá ń yàgbẹ́ àgbọ́dọ̀ kọjú sálùkébílà àgbọ́dọ̀ kọ̀yìn sálùkébílà ìyẹn tó bá jẹ́ lóde gbandasa àmọ́ tó bá kẹ́ inú ilé tọ́ ni inú ilé ìgbẹ́ ni bá ti ṣe lóṣù ọgbà pé a kọjú àbá kọ̀yìn sáà kébìlà kò sí tó burú nu eléyìí àmọ́ lóde gbandasa ló ti fẹ́ tọ̀ ọ́ máa ṣàkíyèsí ṣé o ti kọ̀yìn sáà kébìlà ṣé o ti kọjú sáà kébìlà ẹ jẹ́ pé kí n lákọ̀ sáà kébìlà ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ lákọ̀ sáà kébìlà ń gbà tá à bá ń tọ̀ tábà tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ náà nílé wa tán kọ́ kò sí tó burú bẹ́ẹ̀ ọ̀dà yẹn ni pé ńgbà tí ẹ bá ń kọ́ tọ́ílẹ̀tì ńlẹ̀ yín ẹnì kí wọ́n bá yín draft ẹ̀ lọ́nà tó ṣe pé WC yín tí wọ́n bá gbé kalẹ̀ kò ní wà lọ́nà tó pé tẹ́ ń bá ń yàgbẹ́ ẹ̀kọ́ ju sálùkìbìlà kò ní wà lọ́nà tó pé tẹ́ ń bá ń yàgbẹ́ abẹ́ǹtọ̀ ẹ̀kọ́ yín sálùkìbìlà lọ́nà tí ó fi jẹ́ pé gbẹ́lẹ́kọ̀ sálùkìbìlà tẹ́ bá tún rí sí náà ọ̀dà àmọ́ tẹ́ ẹ bá rí i ṣe kò sí wàhálà torí rẹ̀ ti ṣẹlẹ̀ látàrí àwọn sàhábà tí wọ́n sì ká fún ẹ̀ṣẹ̀. àgbọ́dọ̀ tọ̀ àgbọ́dọ̀ yàgbẹ́ sínú mọ́ṣáláṣí o àgbọ́dọ̀ tọ̀ àgbọ́dọ̀ yàgbẹ́ sínú mọ́ṣáláṣí ibi tá a wà yìí mọ́ṣáláṣí ni àbí èsì mọ́ṣáláṣí na alhamdulilayi tá a bá gbọ́dọ̀ tọ̀ tá a bá gbọ́dọ̀ yàgbẹ́ ńbẹ sọ́tọ̀ kí wọ́n máa bára wọn ṣe ìbálòpọ̀ ńbẹ. ẹ sọ pé àwùjọ bìlà ìgbà tí ẹ̀yin ò máa nǹkan ti ń lọ. nínú àwọn rìpọ́ọ̀tù tá a ní ó ní pé ń bẹ́ nù àwọn èèyàn tí wọ́n máa ń lo irú àyè yìí fún pé wọ́n bára wọn sùn. ẹ̀wọ̀n kí táyì bá ti wà tí ọba lámòjútótó yẹ gbogbo aburú ọ̀mọ̀ tábà rí bàjẹ́ ká kọ̀ man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi wa dhalika ad'afu al-iman. ó sì ń ṣẹlẹ̀ látara àwọn ẹni títajà lára mọ́sálásí gbogbo ni tẹ́pẹ́ lómi ò ní bẹ̀rù ọlọ́run kàkà kọjá pé wọ́n lọ wálé gbà ibẹ̀ ni wọ́n ń gbé ilẹ̀ bá sú wọ́n tún sunú mọ́ṣáláṣí ó sì ti mú títí kan lọ́rẹ̀ tó ńgbà tí títí títí àti boyfriend rẹ̀ tó ń fẹ́ ríra wọn la ya'rifuna li masjidin hurma wọn ní máa pé ọ̀wọ̀ kan bẹ fún mọ́ṣáláṣí tá a gbọ́dọ̀ fi wọ̀ zina wọn tún fẹ́ ṣe fa kọ́lọ̀ ẹlẹ́dàá kó ṣàánú wa torí ẹ̀ ẹ̀ tún rí i pé nínú àwọn àbùkù wọn náà ní ká sọ mọ́ṣáláṣí ká sọ di ilé ìtajà lọ́nà tó jẹ́ pé àwọn èèyàn onírọ́nà lọ́wọ́ onírọ́nà bọ̀ mọ́ torí pé àwọn kan fẹ́ tajà mọ́ṣáláṣí sì lélẹ̀ ilé ọlọ́ọ̀ni àbí òye wa tó máa ń kọjọ ọdún mùsùlùmí lẹ bá ń tà ń bẹ ó burú bó o lọjọ ọdún àwọn tí èsè mùsùlùmí torí ẹni ànábì sallallahu alaihi wasallam ní tẹ bá rẹ tí ń polówó ọjà nu mọ́ṣáláṣí tí kí lẹ sọ fún un la ìmọ̀ fẹ́ kẹ́ sọ lárúbá dáadáa ẹ kàn rọ gbogbo ẹ pọ̀ tẹ́ máa fi halẹ̀ sílẹ̀ bá dá lákìní. ẹ <laughs> ẹ rí nǹkan mẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ wípé kọ̀tọ́kọ̀dá kọjá pa àfààyè gba ìgbàkúgbà wọn kì í tọ̀ sínú mọ́ṣáláṣí wọn kì í yàgbẹ́ sínú mọ́ṣáláṣí torí pé lé ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ́ba àjẹbẹ́ ayé tọ́ náà nǹkan àyè tọ̀ ní mọ́ṣáláṣí àyè tọ̀ la pé ẹni tó bá yàgbẹ́ bẹ̀ ńkọ́ ọ̀dájú kọ́ dáràn tẹ́lẹ̀ táwọn bàbá bàbá wọn kọ́ bẹ̀ pé ẹ má tọ̀ síbi àbí ẹ má yàgbẹ́ síbi má. bàbá tún lọ sáà bọ̀ kí lábàá ń bẹ̀. nítorí wọn ni wọn má ṣeun iná wọn ò tún ṣe. tọ́ da bẹ́ẹ̀ ọmọ da bẹ́ẹ̀ ẹ̀yin ó sì rí pé à ń tọ́ ọbẹ̀ ni à ń tọ́ ọbẹ̀ à ń tọ́ ọbẹ̀ kò síjọ́ kan táwa náà wáyé wípé mọ́sálásí ìtọ́ ọlọ́ọ̀ni ẹja tún sí. tọ́lá àwọn ọmọ ọ̀gbẹ́ ìbẹ́ nìkan wà láti gbà á sẹ́rẹ́ tí ọba tuntun ṣe kí ni ọba tún <laughs> sẹ́yìn mọ̀ kó wá gbẹ nìkan bẹ̀ ẹ̀yin ọmọ ẹ̀ ń kàn ń rò bẹ́ẹ̀ náà ni. lọ́dún kan wọ́n ti ṣe ká ọmọ kan ti ń kiri wàrà bẹ́sikẹ́tì wọ́n ṣe ká wọ́n ti ń yàgbẹ́ sáyé ìtọ̀ àwọn obìnrin lọ́sàn-án tọ́ gbàtọ́ lọ́wọ́ á ní kí wọ́n mú ọwọ́ àwọ̀ aṣọ ìdajì ara lóde ìdajì lábẹ́ aṣọ tó funfun tó fún bàjẹ́ bó ló ti jẹ́ ṣé mùsùlùmí ni wọ́n ní rárá a ó tún á gbégbé káfíìrì ó gbé wá mọ́ṣáláṣí a. Ah ayayaya lọ kó gbẹrẹ <laughs> ẹ mọ̀ pé ìgbẹ́dùn yà kọ̀rọ̀ ọ̀run kó torí pé ńgbà tí gbẹ bá ń gbẹ̀yàn bí ṣe ń gbẹ̀yàn o tí ọmọ ah bá ọlọ́run tẹ̀ bá mú jáde ọlọ́run bá mú jáde ah, ọlọ́run ah, gbòfúra ànà àbí ẹ̀kọ́ ni wọ́n á ní bàbá ìgbẹ́tẹ̀ ìyàwó ẹ̀ kù à ẹ mẹ́jọ rí bẹ́ẹ̀ inú ta ló ti jáde ìbẹ́yìn náà lẹ́yà so irú rẹ̀ ní ntọ́sẹ̀lẹ̀ lọ́sàájọ́ wọn á sọ fọ́mọ wọn ni ọlọ́kùgbẹ́ rẹ̀ àfa nígbà ńlá agùn àkúlà agùn wọn bẹ̀rẹ̀ sí ní kó wọn bẹ̀rẹ̀ sí ní kó tẹ́ ń bá ń fi wọn jófin báyìí kò ní jẹ́ pé àwọn tí ń wá sí ìdánilẹ́kọ̀ọ́ tiwa lẹ́ẹ̀ma tìràn ma nítorí pé bá a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ nísìnyí ẹlòmíì tó ṣe mùsùlùmí lè wọ mọ́ṣáláṣí kọ́ lọ́mọ yàgbẹ́ síbi tí wọ́n tọ̀ sí àwọn wàá pé àwọn tó wá dánilẹ́kọ̀ọ́ náà ní ṣe àwọn ní yàgbẹ́ kábà láì sọ̀bọ. tẹ̀lé yìí túmọ̀ sí pé ẹ já pọ́n mọ́sálásí lé ká fún mọ́sálásí lọ́wọ́ rẹ̀ ilé ọlọ́run ọba ti wà nù tá a bá ti pánlé kí a tún fẹ́ pánlé má kò sí nǹkan kan tá a lè pánlé má. ó dáa púpọ̀ tí mọ́sálásí bá lálàmójútó. ibì kan àwọn àmbẹ́njọ́ ni tí wọ́n á béèrè ibo ni wọ́n ti ń tọ̀ bí mọ́ṣáláṣí subhanallah a ah, àmójútó ń pọ̀ àmójútó yẹn pọ̀ wàláhì èèyàn kan ni wọ́n sì gbà fún gbogbo bẹ̀ yóò gba mọ́ṣáláṣí má yóò tún ilé ìtọ̀sí wàlẹ́ ọmọ gidigidi tó bẹ́ẹ̀ náà ló yẹ káwa náà máa ṣe fún gbogbo àwọn àyè tó bá jẹ́ mọ́ṣáláṣí ọlọ́run akérèmọkùnmọ́lá ẹ̀ ló ní ọ̀nà wa tó bá jẹ́ pé àwọn kan bá dẹdikéètì ara wọn pé inshàlá afẹ́kí mọ́ṣáláṣí yọ̀ máa máa ń gbogbo gbà ojú kẹgbà ẹ̀ méjì lọ so wọn á máa mójútó toilet wọn á sì máa mójútó nu mọ́ṣáláṣí gbogbo àtẹ̀yìn náà bá wọ inú yóò dùn èló ni ọ̀nà wa kọjáàmà kankan lẹ́gbẹ̀ẹ́ owó tá à ń fi ra dátà ṣé wàá wo àkọọ́lẹ̀ tí wọ́n máa kọ fún wa pé ọ̀tọ́jú ọlọ́run ẹja tíráì rẹ̀ bẹ̀rẹ̀ láti mọ́ṣáláṣí àwọn àdúgbò wa gbogbo ó fi dé mọ́ṣáláṣí ìlú nítorí pé ara àdùnnú wa náà ní ká wọ mọ́ṣáláṣí kó má dọ̀tí kí gbogbo nǹkan èlò rẹ̀ kó má dẹ̀gbìn bẹ́ẹ̀ ọkàn ẹni tó fẹ́ sí lọ́ngàn balẹ̀ kọ́lọ̀ wọn fún wa dáadáa sí i. bákan náà ìsìláàmù tún sọ fún wa pé ẹ gbọ́dọ̀ yàgbẹ́ sọ́nà àárín ọ̀nà ẹnìkan kan rí i pé òde ti dá ìgbẹ́ ń sè ń gbọ̀n ó ti èkó dé ó sọ ntaki ó wá bọ́ sáàrin ọ̀nà lọ́ba ń yàgbẹ́ anabi sallallahu alaihi wasallam ní ẹ gbọ́dọ̀ yàgbẹ́ sáàrin ọ̀nà torí pé àyè pé ní gbogbo ẹni tó bá dé tó ń kọjá bọ̀ tó bá rí gbẹ̀rún à kálukó ṣe pé o kálu lórí ibú tó wá sẹ́yìn wò ìṣe eléníṣì gbáwọn èèyàn dóko bí màmá kan ṣe bọ́ sókòtò láàrin títì nù ní Madina tí ẹ̀ máa ń gba mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ń bọ̀ à ń pè títì kan ní sáré Abi Dhar ojú ọ̀nà Abu Dhar radiyallahu anhu láàrin títì màmá ti bọ́ sókòtò nínú àgbẹ̀ ìtẹ́wọlé adúpẹ́ fọlọ́ pé wọ́n èyí àgbẹ̀ títì náà ń jà màmá yìí wàá bá lọ màmá tí ló dé ẹ sì yẹ pé sọ́yà wọn náà èyí náà rí tìlú dá tó bá tó bọ́ náà sẹ́sẹ́ lé. torí de eléyìí a gbọ́dọ̀ yàgbẹ́ sáàrin ọ̀nà kódà kó ti pé abàlá wà ẹ mọ̀ pé nínú abà ọ̀nà kan wà tí kálukú ń tọ̀ lọ sí oko rẹ̀ sáǹsì ń bá padà sílé ọ̀nà ẹnikẹ́ni tó bá fi lè yàgbẹ́ sáàrin ọ̀nà àwọn èèyàn ṣe pè fún kọ́dọ̀ yìí tún lè ju títì lọ sẹ́wọ́n pé ọ̀nà àbà yìí máa rí gbòòrò ọ̀nà tá à ń gbà tó yẹ pé à ń fi ẹ̀gbẹ́ gún ẹ̀gùn à ń fi ẹ̀gbẹ́ kó koríko ni wọ́n tún yàgbẹ́ sí olórí ibú <laughs> torí di eléyìí a gbọ́dọ̀ yàgbẹ́ sí àárín ọ̀nà ìsìláàmù tún pọ̀ fún wa láti máa jẹ́ pé ibi táwọn èèyàn ti ń gbatẹ́gùn lábẹ́ igi bòjì igi táwọn yẹn máa jókòó bẹ́ẹ̀ gbatẹ́gùn kọ́ra jákèjì tẹ́sí nàdú ẹ́ lọ́wọ́ lọ yàgbẹ́ sí. èèyàn gba àwọn èpè gbóná torí pé táwọn yẹn bá ṣiṣẹ́ tọ́rẹ̀ wọn tó ṣe ibẹ̀ wọ́n padà fàbọ̀ sí wọ́n lọ yàgbẹ́ bẹ́ẹ̀ anábìlẹ̀ gbọ́dọ̀ dán o sallallahu alayhi wa alihi wa sallam tọ́ wọ́n èsì ẹ̀ nàdú ń bẹ̀ gi tọ́wọ́ à ó máa ń sọ èso téèyàn máa fẹ́ jẹ gẹ́gẹ́ bíi máńgò kaṣú ọsàn ọ̀gẹ̀dẹ̀ abẹ́ igi ńlọ wa lọ yàgbẹ́ sí máńgò kan wá jábọ̀ ó ṣe déédéé orí ìgbẹ́ tiẹ̀ ọ̀dájú pé èpè èpè burúkú ló pè fún àwọn yóò ṣe pè fún tọ torí délé gbogbo orú gbogbo orú bí èèyàn gbọ́dọ̀ yàgbẹ́ bẹ́ẹ̀ bákan náà ibi táwọn èèyàn bá máa lọ èèyàn gbọ́dọ̀ yàgbẹ́ bẹ́ẹ̀ tába fẹ́ fi òkúta nù dí agbọ́dọ̀ jẹ́ mélòó agbọ́dọ̀ jẹ́ mẹ́ta àfi mẹ́ta nù dí kọ̀ mọ́ mélòó la lò márùn ọ̀mọ́ ṣé ojú ibi tí gbẹ̀ngbà jáde náà nìkan ní tó ń gbòkúta méje tó bá yẹ pé bíi tí gbẹ̀ngbà jáde ńlá sani tẹ́ bá ti nù lẹ́ẹ̀mẹ́ta insha allah yọ̀ọ́ mọ́ tí ọba wa má kó pé márùn torí kò síbẹ̀ ṣe lẹ́nu tó ìgbẹ́ ọ̀ma ṣẹ́kù ń bẹ̀ náà torí pé tẹ bá tún mómi tẹ bá fi fọ́ ẹ rí i pé ah kí ni mo nù àmọ́ lọ ń sàmójúkúrò fún wa ìdí nu táwọn fọkàn ha tí wọ́n fi máa ń sọ pé ẹ̀gbin wo ló kéré wọ́n ní ẹ̀gbin tí ọba ti ju tọ́rọ́ tí ń bẹ lápá ìbaka lọ wọ́n ní baka tẹ́ bá gbé apá rẹ̀ sókè ẹ rí tọrọ ń bẹ kò sí náà o àmọ́ lọ́run ti ya ihò rógódò kẹ́sí apá báyìí lóní wọ́n ń pè ní tọrọ ìbáka kí ló dé táwọn fòkànhá tí wọ́n fi máa fi ṣàpèjúwe ẹ̀gbin tó kéré wọ́n nítorí tọrọ ìbáka wọn ó ṣe déédéé ojú ihò tí gbẹ̀ngbà jáde lára èèyàn torí àpọ́nlé wọn ò fẹ́ sọ pé ihò tí ìgbẹ̀ngbà lára èèyàn tẹ́gbìn ọba ti jù bẹ́ẹ̀ lọ àtàmójúkò fún un èdè àpọ́nlé náà máa ń sọ ọ́nù fẹ́k. ìdí nu tí wọ́n bá sọ pé tí ọba ti ju tọrọ ìbáka lọ aṣàmójúkúrò fún tí wọ́n fi ń ṣàpèjúwe ibi tí gbẹ̀ngbà jáde kí ló dé táfi fi ibi tí gbẹ̀ngbà jáde ṣàpèjúwe wọ́n ní kò sí bá ṣe fọ́tò ìgbẹ́ ọ̀sẹ̀kùn bẹ́ẹ̀ náà ni. kódà tó bá fomi tábà ní èsì òfomi tábà ń sọ látò bọ̀ ọ wá ṣẹlẹ̀ pé ṣáájú sọ̀látùl ásr ó tún lọ tọ̀ ọwọ́ afẹ́ tábà ó ní tábà fún so àmọ́ kàn fẹ́ wo bẹ̀ pé so clear bó o ṣe fíṣítì bẹ̀ tó ń bọ̀ bá ìgbẹ́ ló gbé bọ̀ ah! tí mo ti tábà tábà tábà tá torí pé kò síbẹ̀ sí lè ṣe ìgbẹ́ ọmọ wà níbi tí ìgbẹ́ ń gbà jáde náà ni ọjà ìgbẹ́ tẹ ìyá yẹn ìgbẹ́ tí máa fọ́n pẹ̀rẹ̀ ni ọ̀fọ́n ká sí gbogbo éríà ibi tó sọ̀rọ̀ àǹdí ojú ihò rẹ̀ sókùtà náà ṣe nu eléyìí àbí toilet paper kò sínú omi ẹ gbọ́dọ̀ fi fà wọ́n yìí mo rò pé yé wa ẹni tí máa ń lò ta àbẹ́ ń lo paper, tí wọ́n fi ń nùdì kọ̀ọ̀rán ọkàn lè nu kókó ń bẹ àmọ́dájọ́ rẹ̀ wà ń bẹ àmọ́tẹnu wo tí gbàǹgbà jáde o àtòhun ó ti kó ń bẹ kásákèsì eléyìí wáyé o. a gbọ́dọ̀ fi egungun nù di egungun a gbọ́dọ̀ fi nù di kí ló fà náà torí pé oúnjẹ àwọn àlejànú ni a gbọ́dọ̀ fi nù di ìgbẹ́ ara ìmí ara a gbọ́dọ̀ fi nù di kí ló dé torí pé àwọn ẹran àwọn àlejànú ni oúnjẹ búrẹ́dì. mẹ́sà sálẹ̀ fínú di rárá o nítorí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ó ń fojú owó gbolẹ̀ nu ọlọ́run bò sì fẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká kíyè sáà ń bẹ̀. èwo lọ́lọ́lá jù nínú omi àti nǹkan míì tá à ń fi nù dì èwo lọ́lọ́lá jù tó lè fọ ara má jù omi omi ń bẹ tí mo lè lọ fi tọ́lẹ́tì pàánù dín tí mo lè ṣe bẹ́ẹ̀ mo lè ṣe bẹ́ẹ̀ òfin ọlọ́run gba bẹ́ẹ̀ yín sì sọ pé rárá níbo la ń tiri <laughs> ìyẹn ni pé kìí ṣe pégbà tí ọba tó sómi la tó lè lo pépà pépà lè wà àbí omi lè wà kọjá pé pépà la fẹ́ lò kò sí wàhálà ń bẹ àmì ìdọ́ta jù òun náà ní ká pa méjèèjì pọ̀ anábì sallallahu alaihi wasallam fi ní ọlọ́run yin àwọn ará Kùbá nítorí ìmára wọn wọ́n ti kọ́kọ́ fi òkúta nù dí wọ́n tún wá fomi tẹ̀lé táwọn náà bá lè ṣe méjèèjì ọ̀dà láti kọ́kọ́ máa lo pépà káwá tún fomi sí yóò jẹ́ kí ìmára wa kó pé dáadáa. nínú àwọn nǹkan tí ìsìláàmù mú wa. tó ní í pẹ̀lú ìmara òun náà ní ká máa fọ ẹnu wa kọ́ má bóyá pápùlá márùn ni àbí búrọ́ọ̀ṣì fọnu pẹ̀lú ọṣẹ fọnu ńlá máa lò ara ní islam mú wa nù islam ò gbà kí mùsùlùmí ọwọ́ àkọ́jẹ́ pẹ́nu rẹ̀ ń rùn rárára kí mùsùlùmí ńlọ yẹ kí wọ́n máa wá ó fi hàn wá pé súnà ní ká máa rún pákó lawla an ashqa ala ummati la amartuhum bis-siwaki 'inda kulli salah tí ì bá ṣe pé kí n má bàa la wàhálà bọ àlùmọ́ mi lọ́rùn ìbá pa wọ́n láṣẹ kí máa rún pákó ṣáájú gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan torí ẹ̀já mójútó ẹnu wa ìsìláàmù ọ̀fẹ́ pípé kí ẹnu ọmọ àrùn ìsìláàmù ọ̀fẹ́ pípé ẹnu ọmọ àrùn kó láti máa rún pákó àfọwọ́ ọwọ́ ọwọ́ tún àbí tòsì á fi mú pákó wà lọ́wọ́ ẹni tó sọ pọ́wọ́ ọ̀tún wọn ni torí ara àjọsìn òní pákó tí máa jẹ́ kárí ìyọnu ọlọ́ ànábì sì fẹ́ràn kó máa lu ọwọ́ ọ̀tún rẹ̀ àwọn ẹni tó ń sọpọ́ wò sí wọn nítorí dọ̀tí la fẹ́ fọ́nù kúrò lára wa ó ṣe déédéé pẹ̀lú ti táàbà wọn là gbọ́dọ̀ fọwọ́ ọ̀tún táàbà ṣùgbọ́n ẹni tó sọ yìí pé ìjọsìn ni tá a fẹ́ gbalada lórí ẹ̀ torí náà ọwọ́ ọ̀tún ni ká lò ọ̀rọ̀ wọn lọ tẹ̀wọ̀n jù torí pé anabi sallallahu alayhi wa sallam wọn sọ yìí pé as mọ̀tòhóró lẹ́lfẹ́mi mọ̀rọ̀dọ́tò lẹ́rọ̀b. irun pákó a máa jẹ́ kẹ́nu ọmọ a sì máa jẹ́ kárí ìyọnu ọlọ́ torí rẹ̀ ọwọ́ ọ̀tún wa láà máa lò fún kò bá jẹ́ brush la fẹ́ lò ọwọ́ ọ̀tún wa láà máa lò fún. tọ́ ìsìláàmù wa ni kì í ṣe pé ká ìsìláàmù ìfà tọ́ǹba ń wá rú rẹ̀ ò lè rí láéláé ẹ dákun ẹ lọ bí àwọn ẹlòmíì ń bó wọn <laughs> sọ nínú tíra yín bó láti máa fọnù Allahu Akbar ń bó wọn sọ nínú tíra yín bó láti máa fọnù. ẹ rí i pé àwọn tí wọ́n ń ṣe nǹkan míì yẹn ìwé kan wọn máa gbé ka ó lè jẹ́ bíbélì King James àbí òye wa wọ́n kàn gbé lọ́ba ẹ̀ ní pé n ti fi ba yín jà ń bẹ́ẹ̀ bì àbí òye so àwọn tí ń lo láéláé àwọn lọ àwọn zàbúrà àwọn náà gbé tàwa wọn lọ àwa ní ìsìn á ah, tíra ti pọ̀ jù tíra ti pọ̀ jù ẹnìkan ní afẹ́ debate kakó tíra wa wọn ni ó kù mo rò pé yé <laughs> torí níjó ni mò ń wo kíní kan social media ẹnìkan ti di python.

ó tún lọ ọ̀fọ̀ ọ̀fọ̀ ahọ́n rẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ oorun ọ̀pọ̀lọpọ̀ orí tí ń bẹ lẹ́nu orí ahọ́n ni máa ń jókòó. ẹ̀gbọ́n Aisha radiyallahu anha ìgbà tí anabi ń pọ̀ kakú lọ́wọ́ ó dàbí ìgbà tí mò ń wà anabi lọ́wọ́ báyìí tí ń rún pákó rẹ̀ tí wọ́n fi ń gbọ́ ahọ́n rẹ̀ náà tí ń ah, ah, ah, n fi pákó yẹn fi ń gbọ́ ahọ́n rẹ̀ fi ń ha gbogbo ó ní gbà tí wọ́n á wò ó wá ó gbọ́ yé nínú wíwò tí mò ń wò pé ó wù mí kó fi pákó ń sọwọ́ sí mi kí n lò ó láì sínú. anábì wa fi lé mi lọ́wọ́ sallallahu alayhi wa alihi wa sallam. ìwà tó kàn lọ fọnù dábẹ́ kẹ́ orúkọ ti fọnù ọ̀ tara rẹ̀ dànù. so ó ní anábì ló gbogbo. so eléyìí túmọ̀ anábì kọ́ a bá ti máa run wa ṣùgbọ́n ìsìláàmù ni kẹ́ kẹ́ má lo pako tó yí tó le bí pákó àwa Yorùbá yẹn o sẹ́wọ̀n pé pákó Yorùbá pákó ni pákó ni pákó ni torí pé tí ẹ bá mú lọ tí ọba máa lò gbogbo èrìgì rẹ pátá ni ó bò èyí ò rí lọ́la yọ̀ sà pé n tó bómi gbogbo ẹnu lánàá so wọ́n ní etí ọba ti le jù torí kó lè bá àtẹnu wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ètí ọba lè the same thing is applicable lórí brush tí brush bá ti lé jù wàhálà ni o owó gbó erigi ní òbò yóò rí sa torí pé ọfẹ́ mú mi gbogbo ẹnu ń ta òǹkẹ́ torí pé àrùn pákó ń jọ kan wàhálà ni torí ẹ èyí tí o bá ti lé lálejò ńlá máa lò ìdájọ́ karùn-ún papò súnà ní gbogbo ìgbà ní gbogbo ìgbà mùsùlùmí èsì ẹni tí a pè ah! bàbá alágbájá òsè súnmọ́ ẹnu wọn rùn èsè mùsùlùmí ó sì lè jẹ́ mùsùlùmí tí ọ̀gbẹ́kọ̀ ẹ̀sìn islam yìí á máa rún pákó gbogbo ẹnu wọn mà torí pé mùsùlùmí gbogbo gbà ní òsìn lọ ẹnu tó má láti fi máa bá ọlọ́sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ mọ̀ntánà fi pè sọ láti ni ó ní ìbọ́lọ̀ ń sọ̀rọ̀ jẹ́jẹ́ tẹ̀sùn kí tá a bá fẹ́ bára wa àwa tá a èèyàn sọ̀rọ̀ jẹ́jẹ́ á súnmọ́ra wa bá ní wa á súnmọ́ra wa nù rùn á kò má gbé àwọn èèyàn sórí àtẹ á ìyàwó ń fa ọkọ ẹlòmíín náà ń mi náà ti tó fọ ẹnu rẹ àsìkò tí rírun pákó tó tún alágbára jù ní bọ̀ yìí o tá a bá fẹ́ sálọ àlà kárun pákó ká tó sálọ àlà ẹlẹ́kejì ká tó ṣe sọláàtì ó lè jẹ́ pé ẹ ti lálọ àlà ẹ fẹ́ ṣe sọláàtì ẹrun pákó kẹ́ tó ṣe sọláàtì ìgbà tó fẹ́ kí alukur'an ìgbà tó fẹ́ wọlé ẹ̀ ń bọ̀ láti tó fẹ́ wọlé ẹrun pákó kẹ́ tó wọlé lọ báyàwó yìí obìnrin mi wà tó ṣe pé tọkọ rẹ̀ bá ti ń bọ̀ onú ti múra dẹ́dẹ́dẹ́ yọ fẹ́ láti dì mọ́kọ ìgbà tó wá ti mọ̀kẹ́ káàbọ̀ káàbọ̀ ó lè sọ pé kú lé nítorí pé nu tó bá yà yóò bùtì so torí ìbẹ̀rù ẹlẹ́rìí wọn máa dáhùn sínú pé hmm, mo sá ti dá hmm. so <laughs> Al-Imam An-Nawawi wọn ní ẹni tí ó bá wọlé nínú àsìkò tó lágbàdo pé kẹrin kákò kẹ tó wọlé báyà èèyàn ti kọ́kọ́ ya mọ́sálásí àbí òye so ẹ̀rọ àwọn alárúbáwá ọ̀pọ̀lọpọ̀ wọn yóò ti ní pákó bíi báírò táwa máa fi sáyà àbí òye wa kálukú ti ní láyà rẹ̀ báyìí yọ wà láyà so ti di pé kínní kan so tọ́wọ́ bá sì ti ṣe bẹ́ẹ̀ kápọ̀ ti fi sẹ́bọ̀ ni ṣe bẹ́ẹ̀ kó fomi kó fi yọ ẹnu rẹ kó tó wọlé ilé ìjọba àwọn ẹ máa tó tú yìgì míì kan jù bá lọ sòtúyàwó máa wò pé wọn máa ẹnu wọn kan máa rùn ni ẹlòmíì sì wà ọlọ́run kọ́ àkùnkọ́ sànù wa bóyá sísàmójútó ẹnu náà ló dé bẹ́ẹ̀ o ẹ rí i pé wọ́n ń fọnu bọ̀ tó òórùn burúkú kan sì ń jáde lẹ́nu wa òórùn yìí wọ́n máa ń unique ẹ mọ̀ pé látara à ń yọnu ní nǹkan àdánwò yìí ṣe bẹ́lẹ̀ yìí so irú wọn nídìí láti pààrọ̀ ọrú ọṣẹ tí wọ́n lò láti fi fọnu torí àwọn ọṣẹ kan máa ń bá àwọn èèyàn débẹ̀ so ó wò wò bóyá tó bá lọ wo dẹ́ńtìsì rẹ ti ń tọ́jú ẹnu fún ọ ó lè padà tọ́ka ọṣẹ míì fún ọ tó yẹ pé yọ ba inú rẹ mu torí tí irú rẹ bá ń sèyàn èèyàn tó máa ń kórìíra ẹnu ara rẹ kámẹ́sẹ̀ tí ìsọ ẹni tẹ́ ń bá jọ ń gbé tọ́ bákan náà wọ́n ní gbogbo bàtà bá jí lóru ẹ̀rí pa nàbí sallallahu alaihi wasallam wọ́n sọ kó jí lóru so nígbà tó si rántí ọlọrun kó tó di kó ṣe kínní kan ọyọ ẹnu rẹ̀ káwọn náà yọ ọnu wa torí pé ẹnu ti ń rùn ìgbà tẹ bá ti sùn tẹ ẹ fẹnu sí nǹkan kan tẹ ti dákẹ́ bíi wákàtí mẹ́rin wákàtí márùn ẹnu ti kó lórí lóríṣiríṣi ẹnu ti máa rùn ó rí pé ńgbà yẹn kápẹ́yàwó rẹ̀ náà ní bọ́ sọ̀rọ̀ òní fẹ́ dáhùn òun náà tí ọba kíyè sára òun náà ó lè ṣubú kékin ẹnu rẹ rùn náà ha tó nítorí ẹ ọ yẹ kí èèyàn yọ ẹnu rẹ tẹ bá ti jí bákan náà gbogbo tí òórùn ẹnu bá ti yí padà à ń fẹ́ kéèyàn mójútó ní tá a bá tún sọ̀rọ̀ tó pọ̀ tẹ́ẹ̀ máa ti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ dákẹ́ dákẹ́ dákẹ́ dákẹ́ ẹnu òórùn sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹnu òtúnrùn. tó gbogbo ẹ̀ ń bùkátà ká máa mójútó ẹnu wa. nínú ntí islam tún mú wa tọjẹ súnà dáma tá a mójútó tuntun bẹ lára ìmára nínú islam òun náà ní ká dábẹ́ dídábẹ́ ọ̀nbẹ nínú ṣíṣe mara nítorí gbà lérò pẹ̀lú dídábẹ́ òun náà ní pé adọ̀dọ̀ ti ń bẹ ní ara abẹ́ ọkùnrin awọ yẹn wọn gé tán bá gé e, orí abẹ́rẹ́ ó fi lè yọjú síta nítorí kí ìdọ̀tí ìtọ̀ kọ́mọ́bà máa péjọ síbẹ̀ ìtumọ̀ dídábẹ́ tọkùnrin nù ọkọ̀là fọkùnrin látàrí pé wọ́n gé adọ̀dọ̀ yẹn kú mbẹ́ àlàáfíà ńlá nù. àwọn olùmọ̀sọ yìí pé ọ̀ràn ẹ̀yàn ni ká dábẹ́ fọkùnrin ọ̀ràn ẹ̀yàn ni ká dábẹ́ fọkùnrin nítorí pé dídábẹ́ fọkùnrin ìní ò jẹ́ kí ọ bọ́ lọ́wọ́ pé ìtọ̀ ń péjọ sí lára ká sì mú tọ̀ kúrò lára ká sì mára bẹ́ẹ̀ ká tó sin ọ̀ràn yẹn ni ìntà lè àfi ká rí pa pé ṣíṣe tiẹ̀ náà ọ̀ràn yẹn ni torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀ràn yẹn ni ká dábẹ́ fọmọkùnrin àmọ́ ni fún àwọn obìnrin ọ̀rọ̀ míì sọ yìí pé mẹ́kìrúmà. àpọ́nlé ni kò tó súnà àpọ́nlé ni torí títa bẹ́ẹ̀ tó tóbìnrin kìí sáwọ̀ kan ni wọ́n gé dànù àbí pé abẹ́ ni wọ́n fà dànù rárá ibi òkè abẹ́ rẹ̀ tó dàbí ogbe orí adìẹ ogbe orí àkùkọ òní wọ́n rọra gé bíntín bíntín rọ́ńdò kó mbẹ́ ẹ pé tara rẹ ni tọ́ máa gé gan ẹ̀jẹ̀ lè má jáde èyí wọ́n sì mú kúrò ní ibi ó gbé abẹ́rẹ́ yẹn tí wọ́n bá gé tí wọ́n fi sára ara abẹ fẹ́lẹ́ gan ìyẹn lè má rí dáadáa tí ìrírìn èèyàn bá mú níbi tí ó kéré dé so kí ló dé wọ́n ní anabi sallallahu alaihi wasallam ó rí obìnrin kan tí ń bá ọmọdébìnrin kan dábẹ́ anabi sallallahu alaihi wasallam sọ pé bíntín ròǹdó yìí ìníkẹ́ mú kó bẹ́ẹ̀ o bíntín ròǹdó yìí ìníkẹ́ mú kó bẹ́ẹ̀ ẹ má gbẹ ẹ má gbẹ kalẹ̀ nítorí tí wọ́n bá bóbìnrin dábẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ kí ìfẹ́ ọkàn rẹ̀ sí ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin kó wà ní dọ́gba kò ní sàṣejù ń bẹ̀ tí wọ́n bá wá jẹ́ pé wọ́n ọ̀dà rárá àṣebọ̀rọ̀ wà ń bẹ̀ bá wá gé tí gé lágé kan lẹ̀ tán ìpànìyàn ń bẹ̀ ẹ̀ẹ́n tó ń bùkátà kẹ́ni tí wọ́n bóbìnrin dábẹ́ nǹkan máa ń tọ́ fẹ́ dá nítorí tí wọn bá gé rárá obìnrin ó dájá yóò máa lé ọkọ láre gbogbo gbà kò ní í jọ́kọ́ orí mú mi ọyá ọyá wà má mi wà má mi wà má mi wà má mi ọkọ mi ni. ìwọ̀n bá ní gbogbo nǹkan dùn ma mílíkì mílíkì tá à ń sọ yìí tẹ́ ń sọ pé ló dínkù nú ẹ̀jẹ̀ yín dípò wọn á lóòdù gbogbo yàrá rẹ pẹ̀lú kátọ̀ mílíkì kọ́ ó mú tó ti kẹ́ tó tó pé ẹ̀dá kò sí kan mi láyé máa ní ẹ̀dá ẹ̀ka mi ni. àyíwá bẹ́ẹ̀ ni ní ìsinsá ni ẹni tó bá ń fẹ́ràn kọ́ gbẹran ẹni tó bá pé èlùbọ́ lọ́fẹ́ gbà kọ́ agbélùbọ́ kí ni gbogbo ọgbà láfíríkà ẹran ló dínkù náà jẹ wa <laughs> ọ̀dà tó bá pẹ́ràn fún wa tó ti pọ̀ jù á sàfún àbáàní sàfún ẹ̀fìsíjọ́ lé yá sàpèjúwe ẹni tí ọ̀pẹ ara gan ara sá kátó pé tẹ ẹpẹ ẹran léyà nígbà ẹnìkan fún ẹnìkan fún gẹ ẹnìkan fún bíi tán ẹnìkan fún bíi hà ó kó gbogbo ẹjọ ń dín ń dín nígbà tí ìbá dín débi kan pé ó ti ẹ̀ mi ó mi. débi kọ́ lọ yọ pàtì bẹ́ẹ̀ náà ló bìn fẹ́ náà gán ah, ah, kí ni so ń bọ̀ bá ti pé ìyàwó ọ lárí ọ padà sọ pé má pa mí èmi nìkan ni ìyá mi bí <laughs> torí di eléyìí Islam wàhálà Islam da púpọ̀ tí tóbìn bá ti wà nọ́mà kò ní sí wàhálà tọ tó bá jẹ́ kí wọ́n bá fa abẹ́ rẹ̀ jálẹ̀ mùsùlùmí oh, mùsùlùmí yóò ti kú ayé. bọ́kọ máa ń bá a lò gan yọ gbẹnu lọ ní ọmọ wò bọ̀ so ti ṣe tó ṣe tán òdìdé ah, ah. ìwọ wa ń kọ́ pé èmi ò fílì kankan o ah, subahánàlá adánwò ni islam ọ̀fẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ islam sọ pé bíntín rondo yìí ni kẹ́ gé gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn táwọn òyìnbó rí irú dídábẹ́ wọn tọ́fi wá bẹ̀rẹ̀ sí ní lọ́gùn ẹ má dábẹ́ fóbìnrin rárá àwọn òyìnbó nu ọlọ́ọ̀nù tòrọ́ ta wa kú lóyìnbó tẹ́lẹ̀ náà ọtí ẹ̀sìn wa ni wọ́n wọ́n fẹ́ sìn Islam àwọn abẹ́ kan wà tán máa ń dá gba ọ̀nà ká fa gbogbo awọ abẹ́ dànù gbogbo awọ abẹ́ ọ̀tún àtòsí gbogbo pátápátá wọn padà nù yọ wá ku ihò roboto ìgbà tí abẹ́yẹn ọba wa san sí yóò san yóò gbẹ kanko bí egbò pípààyàn ayé ni sopẹ́ wa gbẹ̀rún tí robin bá lọ lóyún láyé yìí ẹ má tiẹ̀ bá dábàá kó bímọ fúnra rẹ̀ kò ní lè bí láéláé fúnra rẹ̀ nítorí pé abẹ́yẹn ọgbẹ yóò san yóò di kanko tó lòun fẹ́ dánmọ bí kò lè ṣeé ṣe ọ̀nà tí ọgbà fi máa náà wọ́n ti díhun abẹ́yìn òní ràn yàtọ̀ sí bọ́lọ̀ ń ṣe dóbìnrin bọ́lọ̀ ń ṣe dóbìnrin ó náà ní pé tí ọmọ ọba jáde gbórí ọmọ ṣe tóun ọlọ́run ní kí abẹ́yìn ọ̀ràn ọmọ jáde rọrùn ìgbà tí àwọn atúnidá táwọn ti bọ́ obìnrin tí wọ́n bá dábẹ́ lọ́nà fífa gbogbo awọ abẹ́ rẹ̀ dànù tí wọ́n á sọ yóò di pé ọmọ ò lè rí bẹ̀ gbà jáde ma gbogbo majority ru àwọn obìnrin bẹ́ẹ̀ iṣẹ́ abẹnú wọn fi bímọ. irú dídábẹ́hùn àti ilẹ̀ Misra ló ti wá o wọ́n ń pè ní khitanu firauni ìdábẹ́ àwọn farao irú rẹ̀ náà wá ń Sudan torí Sudan àti Misra ti fìgbà kan jórílẹ̀-èdè kan rí láyé jọ̀hún torí rẹ̀ àwọn Sudani ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn bí ọ̀bájẹ́ gbogbo wọn irú abẹ́yẹn wọn máa dá fún wọn. tọkàn rọmọbìnrin tójú rẹ̀ ń dán tọ́ ọlọ́fẹ́ wa nàìjà tòǹtọ́ ṣẹlẹ̀ ni pé ìwọ náà múra tọ́rọ̀pọ̀lọpọ̀ àwọn ìdọ́mọbí iṣẹ́ abẹ náà ni eléyìí ò ní pé bóyá ó yíwọ́ ń gba àdó hospital ó ti yíwọ́ láti lé ni wọ́n ló gun àgbọ́tẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n. tọ́ irú rẹ̀ náà ó wà nílẹ̀ Borno nítorí pé ẹ mọ̀ pé civilization ó pẹ́ ń bẹ̀ jù lágbà Nàìjíríà ti wáyé civilization tó ní í ṣe pẹ̀lú Islam ọ̀pẹ́ ń bẹ̀ jù kọ̀bí tálí gbogbo civilization pátákórongodo lágbàbí táwọn ààyè Borno land lọ́pẹ́ sí jù torí pé òyìnbó sòyìnbó ń dé òlòyìnbó dé gbogbo ẹ̀ pátápátá two hundred and something years civilization tó sì wà ń Borno land wọ́n ti ń súnmọ́ one thousand years civilization of Islam tí wọ́n fi form Islamic kingdom níbẹ̀ yẹn so àwọn náà máa ń dárú abẹ́yìn irú rẹ̀ tún wà ní Ẹdó àwọn náà máa ń dárú abẹ́yìn irú àwọn dídábẹ̀ lòyìnbó rí o ẹ̀sìn ọ̀pọ̀ta tiwa làwọn àwọn sì fẹ́ sọ gbogbo obìnrin dájọ́ àgbòrò obìnrin dábẹ́ ọ̀dábẹ́ no council gbogbo kọ́ńtà yín ẹ wá kọ́ bọ̀. wọ́n lọ sí tunis kọ́ lọ́ọ́ fẹ́ dábẹ́ fọmọbìnrin ọ̀hún ẹ̀yin tẹ̀sẹ̀ dáyé ni wọ́n máa ṣe bí ìgbà tó ṣe pé ìwọ ń sọ tí ọba làákà ìmú nínú àwọn abala àkà ìmú nù ẹ̀ pàdé má ọba làákà ìmú pípọ̀ láti sọ pé àwọn òyìnbó nu ọlọ́ọ̀nù ẹ̀hàn kó òyìnbó generally àwọn ń fẹ́ kóbìnrin kó di àpèránṣẹ́ fáwọn àmúlò ní gbogbo ìgbà tó bá wù àwọn báwọn bá sì fẹ́. òyìnbó ò ní so yìgì yìgì kí ni níbo lọ́sọ̀nù sí kò sí táwọn fẹ́ fi ṣe. ogbó obìnrin wà fáwọn ni at any time anyhow. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí wọ́n lo obìnrin fún òun náà ní polówó ọjà. gbogbo ọjà tẹ bá ti fẹ́ kọ́tà láyé obìnrin ò ì polówó rẹ̀ kẹ̀sì tó rí obìnrin ẹyọ kan lára ọṣẹ tí wọ́n fi ń polówó ọṣẹ wọ́n ti ṣe ńtàfíù obìnrin bíi ọgọ́rùn-ún èyí tó ní àwọn àròyìn tí wọ́n ń fẹ́ lára pé òní wọ́n mú àwọn wọ́n fi ń polówó ọjà wọ́n fẹ́ polówó fúláwà gan obìnrin wọ́n tún fi sí abẹ́rẹ́ nǹkan mẹ́wàá ọjà tẹ́ ìbá ti fẹ́ kọ́tà láyé ẹ̀sà ti wá àfa kan. kẹ́ẹ̀fì <laughs> polówó rẹ̀ bẹ́ẹ̀ ti gbogbo ọmọ yẹra sẹ́rọ àmà bá ti ń lò ní àwọn ah, ọ̀dà kò burú kò burú. <laughs> torí ẹ̀ àwọn ntáwọn fẹ́ senu tó fi jẹ́ pé wọ́n kánṣu ọ̀rọ̀ sẹ́kẹ́tìrì sẹ́kẹ́tìrì sẹ́kẹ́tìrì ńlọ́wà ni lọ́pọ̀jù ni àbí sẹ́kẹ́tẹ́rì àtù sẹ́kẹ́tẹ́rì àtù lọ́pọ̀ láyé nítorí pé àwọn ni wọ́n ní ẹ̀rí pé ah, gbogbo ansẹ̀ tí wàá kò dínà ok tẹ bá lóòdù tó fẹ́ san ọkùnrin ni máa sọ̀rọ̀ náà ẹ̀rí tó wọ́n ha òrùkọ́ ibi tó ti kí ni báwọn obìnrin yẹn gbogbo àwọn kọ́mpìnì ní ti rèé tó lọ ọkùnrin àbẹ́yìn rèé lu ọkùnrin ni tí wọ́n fi wọ́n polówó ọjà ni àní ẹnìkan sọ ṣàjà fagbọn bẹ̀rẹ̀ hmm. nínú nǹkan tí Islam tún pè ní ìmára eléyìí tó bá àdámọ́mí èèyàn mu ó náà ní ká máa dín irun mú wa kù ẹ̀yin ọkùnrin ẹ máa dín irun mú yín kù ẹ ní fata o ẹ dínkù táàrí pé irun sì wà bẹ́ẹ̀ nínú nǹkan tó jẹ́ súnnà tá inú ìmára ń pẹ́ ẹ máa dín irun mú yín kù nínú ìmára oníkẹ́ ẹ máa fi irun gbà yín lẹ̀ nínú ìmára nù ẹ fi irun gbà yín lẹ̀ kìsì pé ẹ máa fa o fífa rẹ̀ inú dọ̀tí ara ni o àkọlé yẹ́lò mi àkọ́kọ́ takotọ náà takotọ anabi sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì ó rí pé o pè fún gbẹdẹgbẹdẹ ọ̀pọ̀lọpọ̀ wà ní ìsìtọ́ pé ibi tọ́lọ̀ ti rárá mú òun náà ní pé tó bá ti lè fa irun àgbọn rẹ̀ tàbí fa báyìí gbèdégbèdé ìrò rẹ̀ gbogbo àkòkòrò tí àwọn bàbá rẹ̀ ọmọ rí àbí ìwà gbogbo dè mọ́lẹ̀kẹ́ ni. so nítorí di eléyìí fi irun gbọ̀n rẹ̀ sílẹ̀ Ibn Umar radiyallahu anhuma wọ́n lánàá Nabi sallallahu alayhi wa sallam sọ pé khaliful mushrikin ẹ̀yà pàṣẹ ọ̀sẹ̀ bọ̀ wọ́wọ́ fọlọ́ha ẹ fi irùngbọ̀n yín sílẹ̀ kó máa wa wà á fò ṣàwárí ẹ máa dín irun mú yín kù ẹ máa dín irun mú yín kù ká tún fi irun mú náà sílẹ̀ kọ́kàn pọ̀ sàásù kò sí nínú tí Islam ní ká sí ẹ máa dín kù àmọ́ àrùn àgbáyín ẹ fi bó ṣe wà. nínú ìmára òun ní ká fa irun abẹ́ wa irun abẹ́ kò sínú tó fi ń kò sí nínú tí ẹ gbọ́dọ̀ kà fún pé ẹ máa da sí yóò wá dàbí igbó igbó tó dín kàlà ẹ máa fa irun abẹ yín a gbọ́dọ̀ fi irun abẹ wa lẹ̀ ọba pẹ́ láàrin irú ẹ̀rí láàrin ogójì ọjọ́ wàá ti fà wàá ti fà fífa bẹ́ẹ̀ ni àdéhìí gbé wa ṣùgbọ́n tó bá yẹ pé kílípà ni wọ́n lè fi gé e, tí ó fi jẹ́ pé kò so kòkòrò torí àwọn èèyàn míì wà tó yẹ pé tó bá fi abẹfẹ́lẹ́ tó bá fi fárun abẹ́ rẹ̀ kòkòrò níjọ́ gbádùn tó bá fi kílípà lọ́ba ni tó fi kílípà ẹ̀ tí gbogbo ó sì lọ́lẹ̀ nàmbà wán àbí nàmbà zero tí gbogbo ó lọ́lẹ̀ inshallah khair ẹlòmíì sì wà tó ní pọ́ùdà kan wà tẹ́gbẹ́ bá ti da àtíkè yẹn sí gbogbo orun yẹn gbọ̀n dálẹ̀ kèé sì ní òun lára kò sí mọ́ṣíkìlà ń bẹ̀ láti múrun kó ń bẹ̀ eléyìí jẹba àwọn. bákan náà ká tu irun abíyá wa bẹ́ẹ̀ ládé ti gbé wa ká tu irun abíyá bẹ́ẹ̀ sì ń tu irun ara díẹ̀ ah <laughs> yóò lè díẹ̀ fẹ́lómi yóò lè díẹ̀ fẹ́lómi ẹni tí ọba lè fún mahaba tí ọba ti lè fún ọ o lè lo abẹfẹ́lẹ́ àbí kò fa ọ̀nà tó ọba mọ̀ gbà kó lè fa nínú mara òun nika nìkan tún gé àwọn èékánná wa èékánná ọwọ́ àti tẹsẹ̀ kò sínú oge kí èékánná rẹ̀ wá yọ sọ́ńbọ̀ kó a máa sọ fún àwọn ọ̀làjú àwọn olùkó tíìrì àwọn olùkó tíìrì wàá gbìyànjú láti rí kó ń gé èékánná rẹ̀ ọba àjọ ọkùnrin ọba àjọ obìnrin kátó wọn lọ máa lo ìkànnà tọjú artificial ipa àfin soge yọ wá yọ sọmbọlọ àwọn ọkùnrin mìíràn tó lọ àwùjọ bìlá kọ yọ obìnrin kátó akọkùnrin èékánná tọ́lọ̀ fún wọn gangan nínú ẹ̀kọ́ ni pé kó máa gé kó máa dínkù tó bá sì lè máa ṣe léyìn ní gbogbo ọjọ́ jùmọ̀ ní ìpalẹ̀ máa ti lọ jùmọ̀ ọ̀dà púpọ̀. bákan náà àwọn bàrọ́jìm ká máa fọ bàrọ́jìm òdi ọwọ́ yìí níbi tí ọjọ́ kópa ọwọ́ lágbọ̀n òdi ọwọ́ yìí ẹ máa fọ dáadáa ẹ máa fọ dáadáa wọ́n kí ló dé wọ́n nítorí pé èrí máa kóra jọ pọ̀ sí ara àwọn kókó yìí so ara intanẹti sallallahu alaihi wasallam ní kẹ́ ẹ máa ṣe nù tọ́ lé ìjọba nínú nítorí ní ṣe pẹ̀lú ìmara òun náà ní ká máa lo lọ́fíńdà almisk àbí omi ká má jẹ́ kí ara wọn máa wà ń gbẹrẹ fún láì jẹ́ pàǹfì lọ́fíńdà sí nítorí bọ́lọ̀ ti dá wa yìí bá a ti ṣe dùn láàmà bá máa ríra wa sá tí ì bá ṣe pa àwọn tá a bá wá wẹ̀ tá a tún fi nǹkan olóòórùn dundun para ọ̀dà àkókò kò ní jẹ́ kí wọn náà kórìíra ara rẹ̀ tó bá wẹ̀ tán ni ó fi lọ́fíńdà sára ọ̀wá gbẹ́wù wọ̀ wọ́jú tóbi wákàtí mẹ́ta kọ́ abẹ́wù yẹn wò kọ́ ọmọ gbọ́ àwọn òórùn tó ọmọ gbọ́ tí ọmọ wá láti bí àwọn abíyá méjèèjì kò ní jẹ́ òórùn tó bára mu wọ́n lọ wò tí o ti ju three hours lọ yìí o ló ti bẹ̀rẹ̀ sí ní gbóòórùn báwọn ókè tó bá wá fílẹ̀ títí di bíi seven hours ńkọ́ tọ́lẹ́sẹ̀ tí sọ pátá rẹ lọ́lọ́ sẹ́kùn tiẹ̀ ó lè ti máa rùn rà ṣe Islam fẹ́ kó mójútó ara rẹ kó máa fi àwọn nǹkan olóòórùn dúndùn para kí wọn náà bá ríra rẹ sá ẹni tí wọn sì ń ríra rẹ sá tẹlifí náà rí sá kò ní yà bákan náà nínú ìmára Islam fẹ́ wípé kẹ́ ẹ pọ́n irun yín lé irun orí yín islam ń fẹ́ kẹ́ pálí tọ́ba gba pé kẹ́ máa fi ìpara tí wọ́n máa ń lò fún un tí irun yín yóò jọlọ̀ islam ò bínú sí àmọ́ kìí ṣe pé yóò yí pàápàá bọ́lọ̀ ti ṣe dárun yín padà yóò yí padà o rárá o kìí ṣe tí ó sọrun yín di ti bíi ti pakistani àbí ti lárúbáwá àbí tí òyìnbó rárá dúdú náà ni bó ṣe wà ní irun tó ṣe yí pé.

islam kẹkẹ yarun ó sì kórìíra kẹ ẹ fa apákàndá pàkàsí islam kọ ẹ rí i pé ní ìsìn gbogbo ẹ̀yin lẹ mú kọ táwọn àrùn yẹn jẹ o àwọn american styles lóríṣiríṣi bá lọ ọ̀dọ̀ bàbá ẹ rí i tí wọn gbé kọ gbogbo orun bíi táwọn wèrè bíi táwọn ẹhànà bíi táwọn mọtò sálẹ gbogbo ẹ lẹba ń bẹ wọn náà wá pé wọn bọ draft orí rẹ bíi tí ọ sálẹ yìí alẹ́ lomi wọn bá <laughs> wọn bá gẹrí ó dàbí ìgbà tán ya map so ibì kan wọ́n fa ọ́ dán agbọ̀n kejì wọ́n wá dára sí wọ́n wá ṣe láàrin kan bí ìgbà tán la títì àwọn abìkan rí bákanbákan so ó lẹ́wàá wúra pé yes how do you see me uh, you are now beauty pé beauty kan ugly ti rí so gbogbo irú àwọn àṣàkáṣà Islam ọ̀farama Islam ọ̀farama ọba fẹ́ fa irun orí rẹ̀ fakari tọba fẹ́ gẹ̀ gẹ̀ kárí lẹ́yìn náà kí la fẹ́ máa fárí sí èmi lọ hajj ńlọ múra kí ni mo fárí sí. ó lè jẹ́ pé irun yẹn tó bá ti pọ̀ máa yọ mí lẹ́nu so tí mo bá sì fa mo máa nísìmí mo lè fa nítorí eléyìí àmọ́ pé àmì ìpáyọ̀ ọlọ́run òní ká máa fárí ńbẹ́ńbẹ́ tọ́lá àwọn kan máa fi tú yẹn gbogbo fáin bára pọ̀ láfíríkà yìí bàbá mi ọmọ fárí ojoojúmọ́ ni aṣọ funfun bàtà funfun àbí òye fìlà funfun yóò sì máa fárí gbogbo gbà tẹ̀síbà funfun ọ̀hún hmm, anakumula àbẹ́ rí nǹkan mẹ́ <laughs> gbogbo eléyìí fáin bàrà ni tí o bá jẹ́ pé irun rẹ o bá ń yọ lẹ́nu kó o fi irun lẹ̀kan kọ́ pọ̀ lórí rẹ ọ̀dà anabi sallallahu alaihi wasallam ọ̀pọ̀ nírun lórí ìmọ̀ àtọ́jú rẹ̀ tòtí wọn náà bá lè fi irun rẹ lẹ́bẹ̀ẹ́ kò sí ní tó burú bákan náà ẹni tó bá ti jẹ́ pé ó ti hu ewu ẹ ti dàgbà ẹ ti hu ewu ìsìláàmù ò bínú sí kẹ́ ẹ pa ewu yín yẹn ẹ pa ní làálì lọ́nà tí ó fi jẹ́ pé làálì yẹn yóò sọ di aláwọ̀ ọkùnkùn má di kò ní jẹ́ funfun anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí حديث جابر hadith Jabir ibn Abdullah radiyallahu anhuma wọ́n ní wọ́n أبو bàbá Abubakar Abu Kuhafa wọ́n mú wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam níjọ́ tá anabi gba Mẹ́kà padà nígbà tí orí bàbá yìí àti irun àgbọn wọn gbogbo ẹ̀ ló funfun bíi táyé ògòǹgò anabi sallallahu alayhi sọ pé ghayyiru hadha bi shay ẹ wá fi pààrọ̀ funfun yìí o wọ́n ti tẹ́ni bùsẹ̀ wáyà dẹ́ ẹ jìnnà sí àwọ̀ aró tọ́jú dúdú ẹ má lo aró dúdú láti fi bá a parọ́ rẹ̀ alimami muslim ló gbé jáde àwọn olùmọ̀ká ń jiyàn nípa wàdìtẹ́nìfù sawad pànàbì lọ́sọ̀ àbí èsà ànàbì wọ́n ń pè ní mudraj ìgbà nìkan ló kì í bọ́nú ẹ̀ ànàbì sáni pààrọ̀ rẹ̀ ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ń wá ọ̀nà àbáyọ pé sáwọn lè máa fi dúdú ṣe àbáwọn ò lè fi dúdú ṣe. tó nítorí ẹ̀ a lè fi dúdú pààrọ̀ rẹ̀ àdìsí àwa sì dì mú lọ sọ bẹ́ẹ̀ kí ló fi kún torí ewu àmọ́ ẹ má fi dúdú pààrọ̀ rẹ̀ bóyá làálì a lè jẹ́ kí lọ́nà fi pa irun yẹn yóò fẹ́ jọ látàrí kíkí rẹ̀ yóò fẹ́ dàbí dúdú ó dàbí rẹ̀ kéésùn eléyìí ò burú àmọ́ tó bá ti wá lọ jẹ́ pé dúdú lọ́ba fẹ́ eléyìí ẹ̀sẹ̀ wà mẹ́ ẹni tó bá ti dàgbò ìdọ̀dọ́ mọ́ òun ti ń lọ òun ti ń lọ náà nù kọ́dọ̀ ọmọ tá a bí lónìí òun náà ti ń lọ òun ti ń lọ ni torí pé ọmọ tá a bí lónìí tó bá di lọ́ọ̀lọ́ ọdọ ọmọjọ́ méjì tó bá di lọ́ọ̀tún lọ́ọ̀dọ̀ ọmọjọ́ mẹ́ta àkálukú ń sàárì ìwọ ń ìgbà wo láti wá láǹfààní àti máa kún láàlì báwọn tó bá di pé gbogbo orun orí wa ó di funfun gbogbo orun àgbọn wa ó di funfun gbà náà látò láǹfààní àti ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ni irun bàbá Abubakar rí tànà fífi sọ wípé kí wọ́n lọ palaro yìí ṣe pé dúdú àti funfun torí pé wọn ò ní ká pa dúdú láró funfun nìkan ni wọ́n ní ká pa láró tí funfun àti dúdú bá wá dàpọ̀ ọ̀nà wo la funfun lọ́tọ̀ láàfi máa tọ̀ ọlọ́kọ̀ kan pé ìwọ wọn ni ń pa yàtọ̀ sí wọ <laughs> ìwọ wọn ni ń pa yàtọ̀ sí wọ so eléyìí ń jẹba torí àwọn bíi olùmọ̀ alẹ́rì Sheikh Al-Abbas hafidhahullah wọn ní kí ló dé ẹ̀yin ní ìsìn irun yín ti ń di funfun funfun nígbà yẹn gbogbo ẹ ti di funfun ní ìsìn o ti ń di funfun funfun anabi sallallahu alaihi wasallam ti sọ nípa àdìsí bàbá Abubakar pé ẹ pa láró ẹ̀yin ò ti pa sí láró pé gbogbo ti di funfun tí gbogbo ẹ bá di funfun gbogbo ẹ̀ di funfun wọn ò tún pa so eléyìí níta gbọ́ yín bẹ̀ ni pé kí nàmbà túláàsì nàmbà fẹ́ ni ẹ rí i pé nínú ìdánilẹ́kọ̀ọ́ kan a sọ pé anabi sallallahu alaihi wasallam sọ pé nínú gbígbàngbọ́n ọlọ́run ọba tí mùsùlùmí ń ṣe oníkùsà kan lé ẹni tó hewu nínú islam ẹni tó dàgbà hewu nù islam kọ́ ọ̀sàpánlé rẹ̀ ń bẹ́ nu pé òun gbọ́ngbọ́n ọlọ́ sọ ẹni tó hewu nù islam yẹn ó lè járó ó lè má jà láró so torí di eléyìí tó bá filẹ̀ funfun náà bó ṣe wà kò sí tó burú mbẹ tó bá sì jà láró ńgbà tí gbogbo ẹ di funfun kò sí tó burú mbẹ ọ wàá ṣe sùúrù ó jẹ́ kí tiẹ̀ náà di funfun náà yàtọ̀ sí àwọn ọ̀dọ́ tí wọ́n ń sọ pé sáà lè jẹ irun wa láró aró búlù àbí aláwọ̀ yeye yẹ́lò àbáláwọ̀ ewé green àbí funfun gan kọ̀tọ́ torí àwọn olùmọ̀ aṣọ pélé ẹ̀ ń bẹ́ nu tí mùsùlùmí fi ń kọ́ sí kèrèrí ẹ̀wọ̀n káwọn òyìnbó ló máa ń ṣe bẹ́ẹ̀ so ọmọ kékeré yọkàn lọ sọrun rẹ̀ di blue ni omi ọ̀sọ̀ di ọ̀sọ̀ tiẹ̀ di green omi ọ̀sọ̀ tiẹ̀ di Eh, diamond colour àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run torí ànábì sọ pé man tashabbaha bi qawmin fahuwa minhum gbogbo ẹni tó bá fara wé àwọn kan tó fara jọ wọn ìdájọ́ pọ̀kànnù wọn ni wọ́n fún eléyìí jẹ́ òtún ṣe jẹ́ tọ́ lẹ́yìn eléyẹ láti báyìí tó bá dijọ́ mi á tẹ̀síwájú láti ibi tí àti dúró lónìí gbogbo ìta sọ yìí ọjọ́ ìpalẹ̀mọ́ fún àwọn àmàrà míì abẹ́lẹ́wọ̀n ọbẹ̀ ẹlẹ́dàá kó ràn wá lọ́wọ́ láti máa ṣẹ̀sìn wa bí ó ti ṣe mú kọ́lọ́wọ́ yọ́nú sí wa èyí tá à ń ṣe da ọlọ́kọ̀ gbalẹ̀ eléyìí tó kú díẹ̀ káàtó kọ́lọ́wọ́ bá kọ́kọ́ àmàṣe subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk bọ́ o ilé ìtòsí pọ́ńté ń yí padà tá a wá ṣètọ́jú rẹ̀ pẹ̀lú alọ́m àbí nǹkan míì ṣé alọ́m tá a lò yẹn náà ti tó láti sọrú omi ní tọ́mọ́ kò bá jẹ́ alọ́m la lò kò bá jẹ́ chloros àbí nǹkan míì tó bá ti bá ọ fọ omi yẹn má ó ti má. a lè lò fún àwọn nǹkan tá a máa ṣe nínú ṣe wọ ojoojúmọ́ ṣùgbọ́n ǹjẹ́ a lè lò fálùwàlà ǹjẹ́ a lè lò fún ìwẹ̀ a lè lò fún ọ̀nà lópin ìgbà tí àwọ̀ rẹ̀ ò bá yí padà òórùn rẹ̀ yí padà títọ́wò rẹ̀ ò yí padà ẹ mọ̀ pé àwọn oògùn yẹn pàápàá jùlọ alọ́m àbí kúlóròsì yẹn ó máa ń yí títọ́ wò mí padà pàápàá jùlọ nígbà tẹ ẹ bá kọ́kọ́ lò ó lè wá tó àwọn ọjọ́ mélòó kóòrùn yẹn náà ti parẹ́ kí títọ́ wò yẹn náà ti parẹ́ gbàtọ́ bá tó di pé títọ́ wò àtòórùn yẹn tó bá parẹ́ gbà náà lẹ tó lè lò fálùwàlà àti ntọ́jọ́ bí àwọn kan nínú àwọn àwẹ̀ Islam mú wa. wọn lóbìnrin sọ pé inú ilé ọkọ òun ló ń ti ń ṣe sọlẹ sọ̀rọ̀ yẹn ni kóun tún máa bo gbogbo ara òun náà ní nínú ilé ọ̀ràn yẹn ni ẹ bo gbogbo ara yín dáadáa nínú ilé yín nínú ilé ọkọ yín tẹ́tẹ́ ṣe sọlẹ tìyẹn kò sí ìyàtọ̀ láàrin inú ilé mo ti ṣe sọlẹ àti inú mọ́sálásí mo ti ṣe sọlẹ ojú àti ọwọ́ yín nìkan ló lè hàn. kódà na á tún sọ pé tí ọkùnrin ọlọkùnrin kan bá rìn ní gbèrígbèrí ibi tó ti ṣe sọ̀láàtì yẹn ó tún fi nǹkan bojú àtọwọ́ rẹ̀ ńkọ́ má bàa rí torí bí ti ṣe tọ́kó rí nígbà tó ṣe sọ̀láà bẹ́ẹ̀ náà ni ọ̀tọ́kó rí nígbà ṣe hajj a ti ti mọ̀ pé ihram obìnrin ojú rẹ̀ lọ́wà wọ́n ti ojú wọn lẹ̀. Aisha wa ń sọ fún wa pé à ń bẹ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam lórí àwọn ràkúnmí gbàtí àwọn ọkùnrin kan bá ti fẹ́ rìn bá wa tí ó fi fún wọn láǹfààní àti rí àwọn ojú wa a máa ń sọ àwọn aṣọ lẹ̀ látòrí wa yọ wá bo àwọn ojú wa kìí ṣe bojú gangan àmọ́ wọ́n ti fa àwọn aṣọ kan sórí. So tílù ẹ̀ bá ti fẹ́ ṣẹlẹ̀ wọ́n kàn sọ ọ́lẹ̀ tó bẹ́ẹ̀ náà ni tóbìnrin bá ń ṣe sọ̀dá pọ̀tọ́kẹ́ni tí ò yẹ kó rojú rẹ̀ ojú ẹ̀ tó ń ti pé yóò ṣe ojúlẹ̀ àtàtẹ́lẹwọ́ rẹ̀ lọ́ba tí wàá di pé nìkan bíi bẹ́ẹ̀ bá fẹ́ kọjá gbabi tọ́wọ́ àti wọ́n fi rojú àtọwọ́ rẹ̀ yóò tún bò sáà máa wẹ̀ lẹ́ni tó bo ara wa débì kan bí ẹni tó sán bàǹtẹ̀ àbótí ẹ̀ wọ ṣòkòtò kúkúrú nígbà tí ń wẹ̀ bẹ́ẹ̀ ni tó bá fẹ́ ṣe kò sí tó burú mbẹ̀ ṣùgbọ́n ìsìláàmù ò sọ yìí pé ara ń tọ́ gbọ́dọ̀ ṣẹnu kó tó wẹ̀ ìsìláàmù ò sọ bẹ́ẹ̀ àfi tó bá fẹ́ wẹ̀ níbi tí wọ́n ti rí ọ tó bá débi tó ti fẹ́ wẹ̀ lómi ò rí ọ ìsìláàmù ń fẹ́ kó bora rẹ̀ àníbi wọn fẹ́ wọlé wẹ̀ ilé wẹ̀ yẹn ó sì wà dídì ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ fáìsì wọn ló tún tilẹ̀kùn ẹnìkan ò lè rí ọ̀rọ̀ ńṣẹ́ ìsìláàmù ọ̀sán yìí kọ́ wọ nǹkan kan sára máa wẹ̀ lórí ní tọ́ sára kẹ́bù tí wàá nù Sahihi Muslim wípé àwọn ọmọ Ísírẹ́lì máa wẹ̀ ní hóhò àmọ́ níwájú ara wọn oníkálukú máa wò di ẹlòmíì anabi Musa aleyhi salam òun á máa ta kété wẹ̀ níbi tẹ́nìkan kan ti rì wọ́n á máa wá sọ pé tí ò bá já sòpa kí ló mu má máa wẹ̀ níbi táti láǹfààní àti rídìí rẹ̀ kó náà láǹfààní àti rídìí wa báwa ti sè é. eléjẹ ìnínilára tí wọn fi kan anabi musa aleyhi sẹlẹm tó lọ sọ pé yá ayọ iná àmánu لا تكونوا كالذين أذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها النبي موسى قال له وين كان ما تقولون في فما بلي ساسوبا ọbọ gbogbo sórí àpáta ó sì wọn gán làpáta bá gbà anabi musa bá ń lé kótódó kò dúró kótódúró àfìgbà tó tó dé àárín gbogbo èèyàn bàánà ló tó dúró. gbàtó dúró anábì musa wa mú kọ̀kọ́ rẹ̀ wọ́n nà má àti pé mo ti ní dúró àti pé mo ti ní dúró. bàánà ló ṣe wá kó aṣọ ti dà gẹ́ bíi táwọn èèyàn máa bú wọn náà ni wọ́n sọ pókò bó ni ọ́ ó ṣe zina rí ọmọ lè ṣàṣìṣe kọ́ lọ́ọ́ ṣe zina amúnisìṣe bí ọmọ èèyàn fẹ́ẹ́ sí <laughs> kí ni òpó búburú àtọ́dún wọn là ń ti sìn kọ́ fẹ́ yà kò lè ṣe kò lè ṣe kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fòrò nílẹ̀ pẹ̀lú ẹ̀ yóò dẹnu lẹ̀ ní sílẹ̀ ma lọ́ọ́ bá kí wọ́n dà ẹ́ fi yẹ yín bókòbó lòun bóun yẹn sòkòbó ọba lọrọ mọ ọlọmọ mu ọba kòyún mọ nǹkan ake. alóògùn olóyún lágbàdá tẹ pẹ̀lú kòkó náà ni. Allahu akbar tó wọn á wò kó fẹ́ fi fọrọ ọmọ ìyàwó ni ọfẹ́ bàbá ó ranù. ẹ wo gbàtọ́ lọ́n fẹ́ fọ anabi musa ma aleyhi sara ọgbà pé kí gbogbo èèyàn rí wọ́wọ́ rẹ̀. alimami nawawi rahimahullah wọn ní bá anabi musa sí wẹ̀ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni òfin wa mú wa pé ọwẹ́ ní hóhò láì fi nǹkan kan sára lópin ìgbà tó bá yẹ pé ibi tó ń ti ń wẹ̀ ẹnìkan ò lè rí ọ. ó ti wọnú léèwẹ̀ ó ti tilẹ̀kùn má rí ẹnìkan ò lè rí ọ bẹ́ẹ̀nìkan yọjú òkìkí níbọ̀ lójú. ànábì sallallahu alaihi wasallam lọ́sọ̀ ó ní kí lọ́ọ́ fẹ́ máa yọjú wọlé ń lé sí. tó o bá yọjú wò táwọn bá kíyè sóbọ̀ lójú tiẹ̀ bọ̀. torí gbogbo lé e <laughs> àdàlú ẹ̀ wá wá yìí kò sí ní tí ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ àjàjà ni wọ́n á gbé páànù ni wọ́n fi ṣe lẹ̀kùn léwẹ̀ ẹlòmíràn sì máa yọjú yóò mọ̀ pé òun fẹ́ wọ ẹni tí ń bẹ́ẹ̀ mẹ́ sẹ́yìn bá ti wá igi ọwọ́ ẹ kàn kí bọ̀ ni nítorí wá lójú rí torí ẹ ẹ nídìí kẹ sán bàǹtẹ̀ ẹ nídìí kẹ ọ bọ́ksà kótó di pé ẹwẹ amẹ́rí dájú pé bí tẹ́ǹtì ń wẹ̀ ńkọ́ you are covered ẹnìkan ò lè rí ọ lẹ́yìn. wọ́n ní tàbá da omi ara báyà ló dọrùn àbí gbàtà ń bọ́ obìnrin lò àbẹ̀yàn náà ló pè é gba ọ̀nà tí wọ́n máa gbà pé lọ́nà afẹ́fẹ́ lọ. ṣé tí omi ara yẹn bá ti lè dà dandan ni kéèyàn wẹ̀ tẹ́lẹ̀ ńkọ́ dandan ni dandan ni kó wẹ̀ tó o bá wẹ̀ gbogbo sọláàtì tó o bá ṣe àṣekára gbóná ni o tó o sì wọ́n lọ gbé alukur'ani lọ torí jánábà ń bẹ lára rẹ̀ o tún lè ṣèrántí ọlọ́run pé jánábà ń bẹ lára rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n lè tó sùn mọ́sálásí tó a ó sì wò pé àyè dáńtí ń ṣe dáńtí ń tọ̀ ní mọ́sálásí kò bòyàn láti lọ títí tó ń bá fẹ́ wẹ̀ ń bẹ́ẹ̀ tó má ti tẹ lọ lílọ wẹ̀ ó jìnnà kí á ní fẹ́ ká sọ ṣé kọ́ pamọ́ra kò sí wàhálà kọ́ máa ṣe sọ láti ń bọ́ ń bẹ̀ yọ lọ lé ní bá ju bẹ́ẹ̀ lọ kọ́ lọ wẹ̀ bí ó sì wàá ayé ti rọrùn níìsì àwọn iléèwẹ̀ wà títí tó sanwó abẹ́ẹ̀kọ́ naira bóyá hundred naira ọwọ́ ẹ̀rẹ́ dáadáa kò sí nídìí kọ́ pariwo pé jánábà mo fẹ́ so ọwọ́ ẹ̀ ń wọ́n ní ṣé tí a ti mọ̀ pé tá a bá ṣàlùwàlà sunna nabi sallallahu alaihi wasallam ni ká ṣe sunnatul wudu rákà méjì ṣé sunnatu tayammum náà wà ní kò sí pé tá a bá ti ṣe tayammum sátúnṣe náfìlà rákà méjì kò sí tọ́másì ti ní kò sí kò nídìí kọ́ yọra ẹ lẹ́nu o nítorí pé ibi tá dáadáa lẹ̀ ti wáyé àfikún àdínkù náà ni wọ́n ní tá a lè jẹ mànímàní bẹ́ẹ̀ ni kò sí tó burú mbẹ a lè jẹ mànímàní kò sí nídìí pàǹdùnbù rẹ̀ torí pé ìdájọ́ rẹ̀ bí ìdájọ́ tata ni eléyìí jẹba wọ́n ní kí ló àǹfààní ká máa dé fìlà náà rí kò yí àwọn àwọn dáa púpọ̀ torí pé níbi tí ayé dé lónìí wọ́n máa fi fìlà dá mùsùlùmí má yàtọ̀ sẹ́ni tí èsè mùsùlùmí níbi tí ayé dé lónìí nítorí pé generally àwọn kèfèrí èdè fìlà tí wọ́n bá sì tún dé fìlà wọ́n yìí sábà dérú àwọn kan àwọn kan ń ṣàfihàn pé mùsùlùmí nìwọ lópin ìgbà tí kò bá ti jẹ́ pé fìlà dẹ́ǹdé tó ń túmọ̀ sí pẹ̀yìn ẹ̀ràn ẹ̀yàmẹ̀yà lọ́wọ́ nítorí pé bí nàìjíríà ti wá ṣe rí àwọn èèyàn gbádùn dáadáa nísìnyí haúsá kò ní fẹ́ fìlà yorùbá ọ̀pọ̀lọpọ̀ yorùbá àwọn ń dé fìlà haúsá kí ló dé tẹ̀yìn ẹ̀ dé ti yorùbá àwọn lè sọ pé ta haúsá ló wà wọn kí ló dé tí tí òbó wù ẹ̀yìn haúsá náà wọ́n lè sọ pé àwọn ọ̀fẹ́ dé fìlà bọ̀ọ̀dá sọ̀rọ̀ yorùbá ń bọ̀ọ̀dá àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so nítorí délé ẹ̀yin náà máa dé ti yorùbá o torí kí balance ó lè wà ń bẹ̀ so ẹ̀yin náà tẹ̀sí ń dé ta haúsá ẹ̀ kàn ní lọ́kàn pé fìlà yẹn wọ́n máa ń ṣe kólóbó lórí yín so ó sì tún jẹ́ pé àwọn mùsùlùmí ni wọ́n máa ń sábà dé irú rẹ̀ àwọ̀ tẹramá ti yorùbá náà ni tába tẹramá ẹ̀bá rí báwọn náà bá ṣe máa gẹ̀ tiwa àwọn náà lè máa gẹ̀ lọ́nà tó ṣe pé yóò ṣe pẹ́kútú àbí òye tá kìbọnú ara wọn tí ó ní ara kan ń dá sí tá ti yọ gbogbo yẹn tó pé mùsùlùmí làwọn lè mùsùlùmí làwọn lè ẹjá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ inṣàlá so ẹ mọ abẹ́ ṣe gbé sínú ara wọn tẹ́kun ó ti mọ̀ pé yes àwọn mùsùlùmí ni. torí pé Sheikhul Islam Ibn Taymiyyah nínú Majmu' al-Fatawa ó ń bẹnu àtẹ́lu àwọn kan ó láwọn èèyàn bú èèyàn bú làwọn èèyàn yẹn wọ́n ti wọ́n kọ̀ fáwọn mùsùlùmí láti dé fìlà <laughs> àwọn tí wọ́n máa ń kọ̀ fáwọn mùsùlùmí láti dé fìlà nítorí pé dídé fìlà látàyè ìgbà tiwọn náà ó ti nítumọ̀ pípé àwọn mùsùlùmí ló máa ń sábà ń dé fìlà àpọ́nlé wà ń bẹ àmọ́ àwa ni sọ pé tọ́ba dé fìlà ò lè jẹ́ mùsùlùmí gidi tọ́ba dé fìlà ọ̀gbọ́dọ̀ tó sáfù alákọ̀ọ́kọ́ kọ́nà àgbà tọ́ba wí láwọn àdìbọ́yìn. ṣé eléyìn àwọn òdo ni ló bí eléyìn téèyàn bá dé fìlà kò sí wàhálà mẹ́ níta fi lé tọ́ ọmọ pé mùsùlùmí náà tún pọ̀ bí irun gbọ́n rẹ bí ẹni tó mọ̀ pé mùsùlùmí ni ọ ṣùgbọ́n àyè bá a mà níjọ́ tọ́ba àdáwà ìwọ nìkan ẹ̀yẹ́wò ní ìsìtẹ́ bá wọ mọ́tò pẹ́ ń ẹnì kẹnu mọ́tò yẹn tí mọ́tò yẹn bá máa kó yàn mẹ́tàdínlógún ó rí i pé gbogbo yẹn lè má dé fìlà báyọ̀ pé wọ́n nìkan ló dé fìlà àwọn tó wá wò ó pé ńgbà tí gbogbo yẹn ò ti dé fìlà gbogbo yẹn fọlọ́wà ni okay can somebody say hallelujah let somebody say hallelujah gbogbo ẹ bá dákẹ́ bá dákẹ́ ah okay let me start hallelujah àwọn náà bá aleluya tó bá rí tẹ̀ aleluya gbogbo yóò dé fìlà kí lẹ́sẹ̀ aleluya àmọ́ gbogbo yín dé fìlà lọ lórí pé ó ń sí ọkọ̀ wọ̀ lónìí <laughs> torí di eléyìí àwọn náà ti mọ̀ pé kò sáyè láti polongo gọ́spẹ̀lì rọ́ọ̀kan bíi eléyìí jẹ́ mà. wọ́n ní kí ló dé àwọn nǹkan kan wà táyé ilé iṣẹ́ nù sọ̀látùl gẹ́gẹ́ bí sálámà lóríṣiríṣi ọ̀nà tó gbà wá gẹ́gẹ́ bí jalsatul istiraha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ kéde pé wọn lè ṣe tètè lè máa ń bá sọ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu asalaamu alaykum wa rahmatulahi kí ni ọ̀sẹ̀ lọ. kò sí ní ọ̀sẹ̀ lọ. ṣèwọ́ tó lọ́kàdé ó lè dá wàhálà alẹ̀ fún. ó lè tí lè má mu bá lọ jókòó lẹ́yìn raka àkọ́kọ́ kó tó dìde lọ sí tẹ́lẹ̀ kejì ó sì Allahu akbar bóyá yóò ti lọ yóò ti lọ ọdún ẹ̀hẹ́n torí kí rúra ọmọbàá máa ṣẹlẹ̀ ni làwọn olùmọ̀ọ́bí sọ pé ń tọ́ dáa jù ní ẹ̀ bá jẹ́ lè má mu kọ́ máa ma ṣe jalsatul istiraha ẹ̀yin náà tẹ wà lẹ́yìn lè má mu ẹ̀ gbọ́dọ̀ sí ọ̀ gbọ́dọ̀ sí nítorí pé bí jalsatul istiraha ti wà ní pé ìgbà tẹ́ ń ti ń forí sókè ń forí kanlẹ̀ láti ṣe Allahu Akbar fẹ́ẹ́ fi jókòó yéésì pẹ́ẹ́rù kò láì sàn kankan ìgbà tẹ́ bàá dìde lẹ́sọ̀ Allahu Akbar ìgbà tẹ́ bàá dìde lẹ́ẹ̀ ní sàn kankan ìmáàmù wa ṣe Allahu Akbar gbogbo jama ti dìde ìmáàmù jókòó kí láti ṣe subhanallah àtọ́rí kírù rẹ̀ ọmọ bàá ṣẹlẹ̀ náà sọ pé tó bá jẹ́ ìmáàmù àti lè sọ pé no àti train àwọn jama wa wọn lè wọn lè wọn lè ṣe mistake mbẹ ṣé mọ́ṣáláṣí wa ní mẹ́mbà tọ́jọ́ pé ẹlòmíì ò lè wà rìn wọn. ẹnìkan ọwọ́ mọ́ṣáláṣí rí àfi lónìí ń kọjá lọ lọ́ba rí pèpè fún sọ́lá lọ́ba rí pé ìmáàmù sọ Allahu Akbar gbogbo yín bá jókòó. ìdúró yẹ kẹ́ ẹ lọ ìdúró yẹ kẹ́ ẹ lọ. tó ń torí di eléyìí wọ́n ti sọ pé a fi àwọn eléyìí ẹlẹ́ńbẹ̀ọ́ ẹ̀jẹ̀ bó ṣe jẹ́. wọ́n tí ọṣẹ bá wà nù omi sáà lè fi fẹ̀gbin ni a ti ṣàlàyé bọ́ bá fi fẹ̀gbin a lè má rẹ́gbin yẹn ń bẹ̀ mà ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ wà ń bẹ̀ omi tá a fi fẹ̀gbin tó fi jẹ́ pé àti ojúlówó ẹ̀gbin àti ìdájọ́ rẹ̀ ti kó ń bẹ̀ iná nírú omi tá a máa fi sálọ àlà. wọ́n ní tí ẹran tá a ní bá ń sà rẹ̀ tá a bá tu sá lè jẹ́ àbá lè jẹ́ a lè jẹ́ lópin ìgbà tó bá ṣe pé tá a bá ju yọ là yọ yí àmọ́ tó bá dúdú tá ni yóò kú náà ni àníjẹ nítorí pé eléyẹn ó ti kú tẹ́lẹ̀ náà ọkàn fẹ́ jòkú ara ni ọ̀kadà gba ẹran nísìn a sì ti mọ̀ pé bó ti gbá yìí kò lè kò lè la. ẹ wà lọ ẹ mọ ẹ mọbọ wa ó ti ẹ bọbẹ ọbọbẹ ọbẹ lọba sòtòrí de la ní jẹ àmọ́ tó wá pé ọ̀kadà yẹn kan ọ̀rọ̀ lẹsẹ àbọ dalẹ egun ó sì tún tẹ yọnkẹ yọnkẹ yọnkẹ àtúnṣọṣẹ méjì lẹ́yìn gbà tọkadà gbà kò kú à kálẹ̀ bàtà ànú ẹran yìí torí bí sẹ́rìn yìí ó ti ó ti ó tún ṣe léṣeṣe ni torí àpá kò sí wàhálà ń bí eléyìí. wọ́n ní ìmáàmù ń ṣe kútúbà lọ́jọ́ jùmọ̀ ẹnìkan wá sí so lè sọ pé alhamdulilah káwọ sì sọ pé yarhamukallah rárá o òun lè sọ pé alhamdulilah tí ọba ti gbóhùn sókè kò sí ní tó burú ń bẹ amẹ́yìn ọ̀gbọ́dọ̀ sọ pé yarhamukallah torí pé tí a bá sọ pé yarhamukallah ẹ ti sọ̀rọ̀ ẹ ti sọ̀rọ̀ nígbà tá à ń ṣe kútúbà lọ torọ́rọ̀ àwọn èèyàn lẹ́yìn sọ yàrá ọlọ́run ọkẹ́ ọ. àwọn sọ pé alihamudulilayi ọ̀rọ̀ tí ò burúkú wọn sọ ọrú ẹnu sọ láti eléyìí ìjọba. wọ́n ní eyín àwọn ọmọ wa ti ń bá ń kán nígbà tí wọ́n ń rọ yín tẹ̀yìn bá ká bó láti ṣe bó láti ṣe ẹ sọ nùnà <laughs> ẹ sì bí béèrè gidi wọn béèrè islam kò sí tọ́kẹ̀ islam pẹ̀lú gbogbo rọ̀ kẹ́ ẹ lọ rí mọ́lẹ̀ àtòkúta méje ẹ wá sọ àbẹ́ sọ ẹ ní wáyìn kálá ń fọ́ọ̀dì kí ló ń fẹ́ fi ọwọ́ àtàrí wọlé ó ṣe ọ̀rọ̀ mi létí. lákòóso ti nílò jáde pé kálukó sinmi ẹbùsùn àmọ́ tó máa ń kó àwọn olóògùn ògidì olóògùn làwọn tó wà láwùjọ yẹn àwọn kà tó yẹ gbọ́dọ̀ sọ fún wọn pé bíbáyìí la sọ eyín lágbájá sí o sẹ́yìn kára raw material àwọn ọ̀daràn nu tó àwọn lè fẹ́ lò ẹ má jẹ́ wọn mọ ibi tí wọ́n sọ sí gẹ́gẹ́ bí irun tí Islam sọ pé tẹ́ ẹ bá fa irun yín àbí ẹ gé ìkànnà yín ẹ lọ rí má lẹ̀ nídìí ká ẹ máa kàfẹ́ nìkan pé ibi tá a rí má ni o torí raw material ni fáwọn ọ̀daràn. wọ́n ní tá a bá ṣe àlọ́ àlá láti ṣe náà fìlà tá a lè fi ṣe sọ lẹ́tọ̀ọ́ ara yẹn dáadáa òfin ṣẹ̀rí àsọ ìpè gbogbo àlùwàlá tá a bá ṣe fún tí ò ṣeé ṣe àfi pẹ̀lú àlùwàlá a lè lo àlùwàlá ọ̀hún láti ṣe gbogbo nǹkan mi nísìnyí náfìlà ò ṣeé ṣe àfi pẹ̀lú àlùwàlá a sì ṣàlùwàlá fún náfìlà gbogbo nǹkan mi ìta bá fẹ́ lo àlùwàlá fún nínú tí ń bùkátà àlùwàlá a lè lò fún a lè fa àlùwàlá náà ṣe tọ́wà a lè fa àlùwàlá yẹn a lè fi ṣe sọ̀dá nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà náfìlà ń kọ́ wọn ò lè ṣe láì ṣe àlùwàlà nísìn èèyàn sàlùwàlà nítorí kó ra mọ́tò tuntun kọ̀ wá fẹ́ wọnú mọ́tò yun àfi pẹ̀lú àlùwàlà sàmọ̀kẹ́ lẹ́yìn náà bídẹ́ àná ọwọ́ sàlùwàlà bídẹ́ àná ọwọ́ àní tó lè fi ṣe kódà náfìlà ọ̀gbọ́dọ̀ fi ṣe nítorí pé ń tọ́ sàlùwàlà fún ṣẹ̀rí ọ̀sọ́ pé ká sàlùwàlà fún rú ẹ̀ bákan náà ìyàwó ń lọ ilé ọkọ yóò bá lẹ́nu wọn lè gbàgbéwà gbàgbéwà yàwó sàlùwàlà ọfẹ ṣe sọ láti ní wọn á ní ọsàlùwàlà tó wọlé ó sì sàlùwàlà àlùwàlà wọn ò ṣe sọ láti kankan o nítorí pé àlùwàlà tá a ṣe ni fún dálùwàlà èsè májàmú fún èsàlùwàlà ṣẹlẹ̀ yìí dábàá. wọ́n lẹ́ni tí ń ta tí wọ́n fi fi irun kùn irun tí wọ́n máa fi kùn ní ta ní tí wọ́n máa fi bójú ní ta ní tí wọ́n máa fi ṣe ẹyinjú tí wọ́n máa fi sọ ẹyinjú dẹyinjú mùsù ní ta èékánná tí wọ́n sọ èékánná di sọ̀nbọ̀lọ̀ sọ̀nbọ̀lọ̀ ní ta gbogbo àwọn nǹkan bí ọ̀daràn lòun ta ọ̀dájú pé ti ń tọ̀ ọ̀dà torí pé lóòótọ́ anabi sallallahu alaihi wasallam sọ pé la'ana Allahu al-wasila wal-mustawsila ẹni tó bá wọn fi irun kúrun àtẹni tó tọrọ kún ọbọ fi kún ẹni tí wọn ń tarun kọ ọdájú kò ń lọ dáràn àgbà torí tí ọba kó wa kí ni wọn bá fi kún ṣe iṣẹ́ tó ń ṣe kì í ṣiṣẹ́ tó dáa wá sẹmi máa ṣe bí kéèyàn máa tewúrẹ́ iṣẹ́ tó dáa ni ọlálùbáríkà bí kéèyàn jẹ́ pé yẹn ń tagbá wóróbo ọlálùbáríkà bí kéèyàn máa ta sọ kéèyàn máa ta fìlà. So, ọlá àlùbáríkà àmọ́ àmọ́ ata interface attachment ah, ó ní làánà nù kọ́ lọ́wọ́ sànù wa. tọ́ wọ́n ní àfa kan tí ẹ bá jókòó tì í máa sọ pé àwọn àgbà àwọn àgbà sọ́tọ́ kéèyàn máa jókòó tì ẹ̀yin lẹ́wọ̀ dictionary kí ni ń jẹ́ àwọn àgbà báyà àwọn àgbà àwọn ìyá rẹ̀ àwọn bàbá rẹ̀ àwọn àgbà àwọn tọkọ nkéw àmọ́ wọ́n ní terminology yẹn it is known to everybody in Yorùbá community páwọn àjẹ́ àwọn oṣó àyẹ̀wò daran lélẹ̀ yẹn náà la sọ pé kí ni ń jà fà ìbáwọn àbá àtúmọ̀ rẹ̀ náà babaláwo ètò wọn rò ètò bẹ́ẹ̀ pé kó gbé tíra anákẹ́lì rẹ̀ wá ẹ bá ń bẹ pé babaláwo tó gbowó ni àtàní máa tó dùn fa ẹ dáhùn ẹ̀yin ò bá ẹ dáhùn ẹhẹn ó lé léyìí ẹfun láàfin tẹ oṣù láàfin tẹ léyìí ọ̀fọ̀ rẹ̀ sì ni anabi lọ kọ́ alọ́fọ̀ anabi kọ́ alójú fa àwùjọ bíi lẹ sáwọn babaláwo lásán wọn àgbẹwò kan wọ wọn tún dé láwà ní mórí bí oṣù ká so ó dájú ẹ mọ̀ pé ìgbà téèyàn bá ti jẹ́ pé kò kí òun yẹn kọ́ ó sì fẹ́ máa tú àwọn èèyàn jẹ kankan ló náà máa ṣe ìjàmbá tó ṣe wá láwùjọ yorùbá nù torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń rò pé kí o rọrùn iná ní sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ náà nìyí orí tán sọ̀rọ̀ kí o tán àmì ah, náà fẹ́ ti start àmì náà fẹ́ ti start lọ́kàn wá lé kí o lẹ́ẹ̀mejì ní ọ̀bàṣá àárín ah, yín mà àgbẹ̀ni ò lè díẹ̀ dúró ẹ̀ ló sa bàbá bàbá torí téèyàn bá rí nínú experience tó bá fẹ́ kọ́ kí ó dolùmà kò rọrùn àmọ́ tó bá fẹ́ di apawọ́dà tó máa gbàlejò <laughs> eyín rọrùn díẹ̀ bẹ̀rẹ̀ tíra kan ló fokọ́s tíra tó fi babaláwo ló fokọ́s lórí ẹ̀ tó àti máa gbogbo tó fi máa pawọ́dà tó máa tú àwọn èèyàn jẹun tó máa gbàlejò eléyìí ò ṣòro àmọ́ fẹ́ dolùmà àwọ̀láyé ah, kìí ṣeré. kìí ṣeré tóńgbà tá ti rí pé ọlẹ́bàá tì ńlọrọ ọ̀pọ̀lọpọ̀ wọn wọn kàn yí sọ́nà pé a máa yẹ ẹsẹ̀ wò ni ó sì yẹ ẹsẹ̀ wò títí tara rẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ torí di eléyìí ẹni tó bá ti rí bẹ́ẹ̀ majority wọn náà bẹ́ẹ̀ wọ́n rí ẹ̀ ń kà béèrè ẹyọ kan bí majority ṣe rí nu àfẹ́ntọ́lọ́n bá sànù torí ẹ ẹ máa rìn kìí ṣe pé àwọn àfa babaláwo yẹn lẹ́ẹ̀ma rìn ma torí tó bá bá ẹlẹ́dẹ̀ rìn àti jẹgbẹ́ rẹ̀ rọrùn bí tó bá ti ń sọ̀rọ̀ súnà nìkan máa jókòó sí torí àmọ́jọ́ tá kù àwọn míì bẹ láyé lánàá wọn sí má lónìí ẹ̀ tọ́ bá rìn máwọn ẹni ọlọ́run tó ń kọ́ yẹn tó ọlọ́run tó ń kọ́ yẹn tà nábì wàhálà rẹ̀ ò ní pọ̀ mọ́tò bá rìn mọ́ daran títí ẹ ti ta títí ẹ ti bàjẹ́ tẹ́lẹ̀ náà tí ọ yóò kú bọ̀ wọ́n tún sọ pé ẹni tí ó kú lọ́dún yìí ọ̀pọ̀ irọ́ burúkú irọ́ burúkú ẹ dákun tẹ́mọ̀ kó òun tíra náà nù òun tíra tá a máa sọ pé àwọn gbọ́ nù tíra ti ń dún àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ so gbogbo àwọn arọ́ burúkú tá ló máa jọ ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú àyà sísìn Allahu Rabbul Alamin nìkan ló máa qul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah sọ fún wa yẹrẹ anabi Muhammad sallallahu alayhi wa pé gbogbo ẹ̀dá tí ń bẹ ń sámà àti gbogbo ẹ̀dá tí ń bẹ ń lẹ̀ kò sẹ́nìkan tó máa ń tọ́pa máa fi Allah ẹnìkan á sọ pé ẹni tí ó kọ́ ọ̀pọ̀ ẹ gbọ́rọ̀ sẹ́yìn bá wá sọ pé tọ̀ ajẹ́pẹ́yìn náà ká máa palẹ̀ máa nù pé ẹ kù lọ́dún pé áá bí ti bá ń kọ́ ẹ gbọ́rọ̀ ìwọ fìfẹ́ kù tí ọmọ bọ́yọ̀ la ọlọ́la lòun ó kù eléyìí túmọ̀ sí pé ẹ sọ́ra irú wọn ní islam mú wa pé wọn bẹ nù àti islam mú wa pé kẹ isolate wọn kẹ boycott wọn kẹ yà wọn kẹ jìnnà wọn. nítorí pé wọn bá ti ń jẹ ni wọn bá ti ń jẹ. tọ wọn ní tábà fẹ́ fẹ́ dáadáa sí mùsùlùmí mùsùlùmí kan wá súnmọ́ wa níbùgbé wa àwọn kan jìnnà. ta ló yẹ ká ṣe dáadáa sí jù mùsùlùmí tó bá jẹ́ mọ̀lẹ́bí wa òun lọ́ọ́ ká ṣe dáadáa sí jù àwọn mọ̀lẹ́bí wa ti ṣe dáadáa sí wọn ta ló tún kàn mùsùlùmí tí ilé rẹ̀ súnmọ́ wa jù lẹ́yìn rẹ̀ mùsùlùmí tí ilé rẹ̀ jìnnà sí tiwa. tọ́ wọ́n ní wèrè tí ó máa ń dọ̀tí tó máa ń rùn tó máa ń jókòó lẹ́bàá mọ́ṣáláṣí ṣé a lè máa lé kí ni ṣe fún wa ṣé ń yọ wá lẹ́nu ń dí àwọn èèyàn lọ láti wọlé ni gbàdé èsì pé ní kúkú lajà máwùn èèyàn tá a pè pé ìjókòó ọ̀rọ̀ kàn sí lọ kò sí wàhálà tí ọba ti di ẹnìkan kan lọ ẹjọ jókòó rẹ ń bẹ ilé ìjẹbù kò nídìí ká ẹ máa sọ pé wọn náà sàlọ aláwo wọn náà wọnú mọ́tíláṣí wo torí tí wẹ́rẹ́ bá jẹ́ kó gèdè wọn lọ́ba jókòó tí ìmáàmù dénjọ́ júmọ́ jẹ̀mọ́ ọ̀wá o mo rò yé wa <laughs> torí ẹ eléyìí jẹ́ bó ti báwo lẹ ṣe lè gbà á tẹ̀ ní sẹ́lọ̀ ọ̀nà àbáyọ nù nìsí. sẹ́mi pé ìdí tí bitcoin tí ó fi takò fi ọlọ́ọ̀ ni pé owó là ń fi ra owó àárẹ̀ tí wọ́n kó kalẹ̀ àárẹ̀ tí wọ́n kó fún ọ unseen currency jàǹbá pọ̀ ń bẹ̀ fi lè jahalatu wal gharar ọjọ́ òkun jàǹbá sì tún wà ń ọ tí wàá ní tó one million bẹ́ẹ̀ ọ fẹ́ withdraw rẹ̀ ó withdraw rẹ̀ lọ́nà tí ò ní na haramu ọ̀nà wo wá ló lè gbégbá tí ò ní haramu yẹn ni pé wọ́n bọ̀ sọ́dọ̀wọ́ ọgbà nǹkan rẹ̀ I want to withdraw it ara burú rẹ nu wọ́n pè é sowó tẹ́rì ó ké bóyá ní ìṣèwà gbà bí wọ́n bá san fún ọ tí ó dòwó kí wọ́n san fún ọ kókóra rẹ̀ kó ń ilé ìjẹbù ṣe jẹ wọn lọkọ rẹ pàtì fọdún mẹ́rin àti wàá sọsọsọsọsọ kọgbà ọkọ ọgbà bóò láti wàá lè sáré yẹn kò sí nǹkan tó le kò kóbìnrin ọmọ lọ kọkọ náà kọlẹ kí ni tó máa kọ pàtì o lóbìnrin ma o nílò ma o ní o nídìí rẹ ma kí ló fẹ́ di mẹ́rin sí ọlọ́run ọgbà bẹ́ẹ̀ kọ́ ẹ́ kojú ọmọ lọ tí ìwé ti kọ́ ẹ lẹ́rọ̀ ìwé ti kúrò kó máa lọ. kí ni wàhálà tó wà ń bẹ ọdún mẹ́rin abẹ́ jáwé sóbì ọdún mẹ́rin ò yí sí náà kọkùnrin kan kàkó obìnrin ti fọdún náà ní nǹkan kan fi ń tí fi ń ti lọ tó bá tó sì náà lọ́wọ́ fi ń kóra ró bẹ̀rù kó ń ẹni tí wọ́n ń wò kó ti sún àwọn àti pé lọ́dọ̀ ọba fẹ́ wọn àwọn ni. àwọn pàǹtí retí rẹ ti pẹ́ kò nídìí kó wéṣì àsìkò rẹ lọ́dọ̀ eléyìí ọjọ́ ìbò ti ṣe jẹ́ wọn làwọn ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù àwọn ń fẹ́ kí sọ gbogbo ohun tí máa ba ìsìláàmù jẹ́ fáwọn tó rẹ́rù ń bà wọ́n ẹ máa wá dánilẹ́kọ̀ọ́ òun gangan alára ìdánilẹ́kọ̀ọ́ kan tó dá dúró ni tá a ṣe pẹ̀lú wákàtí tó ju ẹyọ kan lọ ó sì lè wá ibi tí wọ́n bá kà sí fọ́nrán tí wọ́n kà sí tó bá ti rí yọ́ sàlàyé wọn ntí máa ba islam jẹ́ Ọlọ́run ní jẹ́ islam gbogbo wọn bàjẹ́ wọ́n ní kí ni ìhà tí islam kọ sí kí mùsùlùmí ọmọ ṣe rí orí ìtàgé ìhà tó kọ sí ni kò ẹ gbọ́dọ̀ ṣe torí pé irọ́ ọmọ arọ́ bàbá arọ́ aya arọ́ ọkọ arọ́ ilẹ̀ orí ìtàgé Ọlọ́run ọba sì ṣe irọ́ pípa léèwọ̀ ala la'atullahi ala al-kadhibin wọ́n ní kí ni ìdájọ́ orí ìtàgé gan kò sí ní tó burú mbẹ tó lè yọ ọ̀rọ̀ kù mbẹ. tó ṣe yọ sẹ́mi kẹ́ ń tẹ́ pé lọ́kọ ìrọ̀lì ẹ̀ ń tẹ́ pé yàwó ìrọ̀lì ẹ̀ ń tẹ́ pé lọ́mọ ìrọ̀lì ilé tẹ́ pé wọn ìrọ̀lì tẹ́ bá ti lè yọ ọ̀rọ̀ kó kò sí wàhálà. ọlọ́pàá wọn kú wọ́n sì ń sin ìdà lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n àtàkùrọ̀ wọn tí wọ́n bá wọn wọkọ̀ mí lẹ̀ ah! torí tọ́lọ̀ bó lẹ́sẹ̀ wá ń dàrú ọkọ̀ tó kù oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ẹ̀ tó ti ń wẹ́ lómi lẹ̀ wọ́n ṣe nígbà yìí lẹ pé léyìí tó ń wẹ́ lómi tẹ́ pa kọ́dà bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí o ti ṣe tọ́ obìnrin yẹn ó fojú sílẹ̀ pé òun wọkọ̀ mi ṣáájú kó tó parí ìdá rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ kẹlòmí ọmọ bá wọkọ̀ lẹ̀ nítorí pé tí yóò bá mọ̀ pé wọ́n bò ń wọkọ̀ lẹ̀ àbò náà lọ́kọ́ wọn kó wọ́n máa bò ń wọkọ̀ lẹ̀ yóò mú kí ọrọ ọkọ rẹ̀ tó kú ìkúfú yẹ lọ́kàn rẹ̀ yóò máa wò pé ní ni kọ́kọ́ bá kú ọkọ là tún ní èmi ò sì fẹ́ dú ọjọ́ kan lẹ́yìn tí wọ́n bá parí ẹja yìí àfilẹ́ ọkọ mi àkọyẹ tó bá nà ọyẹ ká ẹ lè dárò ọkọ tó kú yìí náà rẹ kú tí ó ti dàgbà débì kan tó ní á èmi ò lè fẹ́ lómi mà ní ti ẹ̀ lára tí mo fi lè bẹ́ẹ̀ ni obìnrin tó bá dúró déédéé tó lámàánà pẹ̀lú ọkọ rẹ̀ àmọ́ dájú pé tóbìnrin bá ti ń ṣe bẹ́ẹ̀ ti ṣe béèrè yìí àwọn èèyàn kan sọ pé ojú rẹ̀ ti ń wò ta kọ́kọ́ nǹkan tó kú ó léwu kò yẹ kó rí bẹ́ẹ̀ kọ́ adé oyè ọ wọ́n bọ ọwọ́ kọ tẹ́ ẹ bá lọ so yìgì pín lásìkò tó ti parí ìdá yẹn yìgì yẹn kò lè so kò lè so láéláé eléyìí jẹba. ẹlòmíì ọ̀tún kọ̀kọ̀ ń òun sì ń sẹ̀ ìdá àtún rí lọ́jà lori rí ìdá ẹlòmíì ẹ̀tún ah, mami ìdá náà bóòlù ẹ̀ ti ṣe ah, gbà tó ń bá aráyè ló máa dókòó lé ẹ gbọ́rọ̀ gbà tó ń pa àwọn èkúté láti fi ṣe experiment. fáwọn ọmọ tí ń kọ́ nípa medicine àbí nǹkan mi kò sí nǹkan tó burú mẹ́ kẹ́ ẹ pa ìkúté kẹ́ ẹ fi ṣèwádìí tó lè mú ìlọsíwájú bá ìgbà yìí gbádùn ọmọ èèyàn àti àti ṣàtúnṣe ọ̀rọ̀ ọmọ èèyàn pé tó bá tiẹ̀ bàjẹ́ bákànbákan báwo la ṣe lè ṣe kò sí nǹkan tó burú mẹ́. wọ́n ní ẹ̀ ń sọ pé bídà ọ̀dà ká dènà sí i bóò ní ṣe pípọ́ alukurani náà jọ láyé ànábì à náà kó jọ láyé ànábì bóò wá ló ṣe ti fídíà lẹ́yìn ànàbì ọ̀gbádùn. tọ́ba sì sọ pé bí wọ́n kó jọ lẹ́yìn ti fídíà ọ̀kọ́ kí ọ. mo rò pé wa torí pé láwùjọ tí wàá ń bì àwọn èèyàn kẹ́kọ̀ọ́ wọ́n kàn ẹ̀hún pé nu bídíà àríjẹ́ bídíà làwọn so wọ́n wàá fẹ́ defend the bídíà by all means gbàtẹ́ bá sọ pé bídíà ọ̀dà ọkọ àkùrọ̀ àjọ lẹ́yìn kó ànábì ẹ sọ pé bídíà ọ̀dà àwọn bàálù lọ Mákà ẹ sọ pé bídíà ọ̀dà bàálù tún dàbí bídíà lẹ́yìn ẹ sọ pé bídíà ọ̀dà àti àwọn àwọn speakers àti wọn mára mẹ́sàlásì ẹsọ pé fídíò ọ̀dà àwọn ti búlọ́ọ̀kù àti sìmẹ́ǹtì kọ́sáàtì tí wọ́n kọ́ mọ́sáàtì àlẹ́rì. mo rò pé wa torí pé téèyàn bá ti kọ́ kí kò ní dá kan mà kò ní dá kan mà torí kọ́ pọ̀lọpọ̀ àwọn tí ń sọ̀sọ̀ kú sọ̀hún ilé ikú tí wọ́n lọ bóyá junior secondary school ni tẹ́sí ma pẹ̀lú tí ọba ti ti gúnnugún gbogbo àwọn ẹyọ lóńgó àwọn náà máa ṣèṣe wọn kọ̀dá kankan mà wọn ọmọ kankan nípa ẹ̀sìn Islam so bóyá ilé rẹ́díò wọ́n sì ti ń sọ̀sọ̀kúsọ sẹ́yìn kó gbẹ tó bá ti mówó débẹ̀ òun náà máa fọ́ǹbù ni yóò máa wí okòwì àwọn ẹni tí ń pírẹsẹ́ǹtì wọn pé àwọn bàbá wa tá a gbé wa lù ẹni tó tó àtìlẹ́ kẹrin rẹ ló ń pè láwọn bàbá wa. ọmọ wa wí okòwì wọn lọ sọ̀sọ̀kúsọ lójú ọ̀nà àti bẹ̀tẹ̀ àwọn èèyàn jẹ́. a à ń ṣe wá fáwọn èèyàn láwùjọ Yorùbá àwọn ọmọ wọn yẹn wọn ò fẹ́ bọ́ kí táwọn nǹkan pè láàfà náà kọ́ kí wọ́n fi dàáfà irú rẹ̀ náà làwọn ọmọ yìí náà máa bá ká àwọn tó máa ń bá àwọn tó dáa ju àwọn bàbá ń lọ tọrọ wọ tátàtà táwọn mà àwọn bàbá nǹkan ọkọ. oògùn ni wọ́n kàn kọ́ tó fi gbówó torí délé gbogbo àwọn sọ́kùsọ̀ nǹkan sáyè fún ẹni tí ò bá mọ̀ nípa Islam kọ́ wálé kí ó kọ́ wá kọ́ ń pa rẹ̀ a kì í kọ́ kí ó ń torí pé mo fẹ́ di aṣíwájú a kì í kọ́ kí ó ń torí pé mo fẹ́ di adájọ́ a kì í kọ́ kí ó ń torí pé mo fẹ́ dẹni tí wọ́n máa dáhùn gbogbo béèrè àwọn èèyàn a kì í kọ́ kí ó ń torí pé mo fẹ́ di imam ṣùgbọ́n àmọ́ ń kọ́ kí ó ń torí pé mo fẹ́ gba ìmọ̀kanu kúrò lára mi kémi náà lè láǹfààní àti gbọ́n tàwọn èèyàn náà kúrò káwa ṣe bẹ́ẹ̀ kí gbogbo ọjọ́ báyọ̀ ní ọlọ́ǹpàdé níta má ti torí rẹ̀ kọ́ kí ó nù tọ́ǹbà wa fẹ́ lò mí fún kankan òní ó lò mí fún kì í so ká kíyèsára gbogbo àwọn sọkúsọ báyìí tí wọn wéwè kówè àwọn náà ti mọ̀ pé àwọn olódo bíi tàwọn náà làwọn lè máa sọ sọkúsọ fún ẹni tó ń tẹ̀lé súnà ẹ ti lóye kọjá àbíkẹ́ àfò kọ́dà lómi inú yín lè má máa kí ó kàn lọ títí ṣùgbọ́n ẹ̀yin náà máa lòkù ọ̀bẹ tẹ́ ẹ lè fi gẹ́rù rẹ̀ dànù ṣé ìjẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ̀rọ̀ òórùn débi pé kò lẹ́tọ̀ọ́ sí ká wò ọjọ́ bó ṣe jẹ́ wọ́n ní táwọn bá fọkàn bí àwọn lẹ́yìn àlùwàlà àbáwọn fọ́ọ̀ká bẹ́ ọmọkùnrin àwọn táwọn bá dábàá lẹ́yìn àlùwàlà kí ló sàlùwàlà àwọn lárí èyí tẹ́ fi kan abẹ́ tiyún tí ò jẹ́ pé aṣọ bo ọwọ́ yín tẹ́ fi fọwọ́ kan abẹ́ kò sì sí nǹkan kan tó bu ọwọ́ yín ọwọ́ tààràtà ńlọ́kan abẹ́ yín àlùwàlà ń bàjẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní man massada dhakarahu falyatawadda ẹnikẹ́ni tó bá ti fọwọ́ kan abẹ́ rẹ̀ lọ́tún àlọ́ àlàsì. àmọ́ máa ń kékeré tẹ́ ẹ bá dábàá tọwọ́ yín kan abẹ́ rẹ̀ kọ́ balùwà láyín jẹ́ lókun ìgbà tó bá ti dán ọmọ kékeré ṣẹlẹ̀ ìjẹ́bù kò bá jẹ́ màmá rẹ̀ kò bá jẹ́ bàbá lọ́ba tábà kò bá jẹ́ lómi kò sí wàhálà ń ó ní gbogbo tí èèyàn lè rí lára obìnrin tí yóò fi wùyàn téèyàn fi fẹ́ lòún rí lára obìnrin ṣùgbọ́n ṣé káwọn tún lọ ṣe medical check ọ̀n bẹ́ẹ̀ nu tó yẹ káwọn ò ṣe nítorí kó wọn fẹ́ takò fi ọlọ́ òfin ọlọ́run ó sọ pé ká sọ́ra ó sọ pé ká sọ́ra ká má sọ́ra alẹ̀ fẹ́ wù nítorí pé ìgbà tí anabi sallallahu alaihi wasallam ẹnìkan bi ó ní ràkúnmí mi mo ti débi tí mo lọ pé kí n sọ́ọ̀lẹ̀ kọ́ máa jẹ ká kí n bọ́ lọ́ndún pé ńgbà mo bá dé ńbà àbí kí n sọmọlẹ kí n bọ́ lọ́ndu ah anábì ní sọmọlẹ ni ọ bọ́ lọ́ndu torí bó sọmọlẹ náà kò pé kọ́ má jà kùn kátó akọ́ sọ́ọ́lẹ̀ láì sọmọlẹ torí àwọn olùmọ̀ sọ pé kò sí nǹkan tó burú nínú kẹ́ ẹ lọ sí medical check kẹ́ ẹ tó fẹ́ra yín kódà níbi táyé dé dúró lónìí ọ̀ràn yẹn ni torí kíni torí kọ́ mọ̀ bàá délẹ̀ tán. ó di pé àmọ́ wa tẹ́wọ́ sára yìí ẹ̀ ń wò mìíràn ní ẹ̀yìn ẹ̀yàn àwọ̀ ọ̀ràn nígbà tó bá kọrun ara rẹ̀ kọ́ga o tó bá sì lọ dún sọmọ pé ó dùn mọ́ nìkan lórí ni ó ní ànábì ọ̀sọ́ pé ká sí medical check as plus as gan is danger. so ọwọ́ á ní torí wọ́n ti bọ́ lọ́ndún wàhálà wa dé ẹ wá bí ma ọmọ ya bí rùn wọn alábẹ́rẹ́ kan tí wọ́n máa gbà lọ́sẹ̀ kọ̀ọ̀kan is just fourteen thousand yàtọ̀ sáwọn tọ́jú mi ọmọ òṣè sọnù ìyàwó wa dì mọ́ pé i love you i love you let's do another one ká tún bí mami ah ìrùn kórìí ẹ pé. <laughs> eléyìí tá a ti kò mẹ́rin apààyàn náà ó lọ́ọ́ lọ ọmọ yìí ni tí mo wá sọ́kà rẹ̀ mí nífẹ̀ẹ́ ọ̀ ah, aa búburú bàbá ń wáàzì tó e ṣe sọ̀ra tẹ́lẹ̀ ṣé wọ́n ń sọ fún ọ tẹ́lẹ̀ lẹ́nu wọn wọ́n lọ ọmọ tàwákàlì ọbọ̀lọ́ndúró tàwákàlì tó mo bólúwa dúró fa tó nítorí di eléyìí àwọn nídìí ẹ ok ẹ ṣe medical check up HIV positive patient ní lóbìnrin tó lọ gbé ẹnu kọta kọkárí lé ni. so sọmọ pé tí wọn bá ti ń kọlu wáyé ó gbé tiẹ̀ náà àwọn ọmọ save gbogbo ara ilé ò save so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tó ti ṣẹlẹ̀ lónìí ó fi hàn wá pé àbọ̀dọ̀ fi ṣeré ọmọ ń ya abirùn kò sẹ́ni tó dùn mà à ń ta àrùn tá a fowó rà á mọ̀ ara lọ́fẹ̀ẹ́ kò sẹ́ni tí ń fẹ́ torí rẹ̀ ọ́ ń bẹnu pé àti gbọ́ lọ́rùn ọba gbọ́ à ń sìn sìn tí ò ní jẹ́ kí ìgbàgbọ́ wa láàyè kò sí nǹkan tó burú mbẹ̀ lọ wo ṣé ẹ̀jẹ̀ rẹ̀ àti tiẹ̀ ọjọ́ra wọn tí òfin ní dídàkudà àbí ọjọ́ra wọn ah, máa sàlám ọlọ́run sọkọ mi fún ọ ìwọ náà ọlọ́wọ́ sí ìyàwó mi fún ọ ẹnìkan á sọ pé ẹ in fact eh, àwọn ti wò ó so kò wà competitive asas but yes sir ìfẹ́ yẹn pọ̀ kí ló ń fi mí sí nígbà tí ìfẹ́ yẹn pọ̀ ẹ mọ̀ lòfẹ́ tó pọ̀ sọ̀rọ̀ pé nígbà tá a burú tó pọ̀ tó bá ti látara àfẹ́ tó pọ̀ so sọ̀rọ̀ pé ẹ mọ̀ ọ̀nà tẹ́ fi gbà tẹ́ fi lọ́ra yín so eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ ká máa gbọ́ ìmọ̀ràn tán bá ń dá wa ká má torí tó bá délẹ̀ tán ọ̀ dára rẹ̀ rí kò túmọ̀ obìnrin tó jẹ́ as yẹn kò ní rọ́kọ tó jẹ́ aa ìwọ náà tó jẹ́ ọkùnrin tó jẹ́ as ò ní ríyàwó mi tó jẹ́ aa aláàánú lọ́lọ́ kódà ss ọlọ́run lè rẹ̀ pẹ̀lú a táwọn ọmọ òfin jẹ́ pé wọ́n là torí pé kábí ma tó jẹ́ mùsùlùmí tó abirun dálẹ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam sọ al-mu'min al-qawi khayrun wa ahabbu ila Allahi min al-mu'min ad-da'if wa fi kullin khayr. ó tó bá ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ kó fún wa ní ìmọ̀ àmàlò kó fún àlùbáríkà sí tó fi mà wá kó ràn wá lọ́wọ́ kó tún ṣe àlékún àgbéga fún oníkálukú wa lẹ́nu sẹ́ǹsì rẹ̀ kó má ṣe dá wa dábùkátà wa subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك